ló ṣe ń bá mi sọ̀rọ̀ èmi náà ti jí aláàmù tó jí mi nìyẹn wò mo ti fẹ́ múra mo fẹ́ tètè lọ bí iṣẹ́. Ah, torí aláàmù yẹn gan mo ṣe ń sáré bọ̀ because mo mọ̀ pé tá aláàmù yẹn bá ti dún ó máa jí ni and mo dẹ̀ ti ń pèpè oúnjẹ fẹ́ látàárọ̀ eh, díẹ̀ báyìí ló kù kó oúnjẹ yẹn ṣe tán. ó mọ̀ pé iṣẹ́ ṣe pàtàkì lọ́kàn mi ju kí n máa dojú oúnjẹ kan láàárọ̀ lọ ṣó ló ti fẹ́ ṣe tán n tó bá ti pẹ́ máa dúró díẹ̀ àmọ́ tó bá ti pẹ́ mo lè dúró. kí lọ jẹ́ lọ lọ lọ lọ bó bá ti pẹ́. mọ́tò náà jáde ni ó dẹ̀ jọ́ nítorí ọlọ́run kó ojú oúnjẹ tí mo ti ń sè látàárọ̀ fún ẹ. wo wo wo wo bí ṣé kí n tán ẹ jẹ kí n tán ẹ tí n bá fẹ́ tán ẹ wo bí lọ gbóúnjẹ ẹ sí orí tébù máa jẹ lẹsẹ wà á bí tí n bá fẹ́ tán ẹ jẹ mí ìní dúró jẹ kó sí nǹkan kan méjì ju pé àsìkò ti ń lọ lọ táìmù ti lọ shift time dẹ̀ ti ń dúró dè mí mí ìdẹ́ni táìmù láti waste tó gbọ́ ó dẹ̀ mọ̀ pé dídìrín ní mi tó bá ti débi oúnjẹ half báyìí mo lè fi wákàtí kan jẹ jọ. ok o mọ̀ kan dálé just take two spoons ṣíbí méjì péré ẹ ń jó tòrò náà tí èfi kó sínú kó tó jáde. Ah, mi ì lè jẹ half spoon half spoon kéré jù mi ò lè jẹ tó gbọ́ wà ah. bí wà mi ì lè mú half spoon sójú ẹ màmá jẹ létà hmm. yá kí ẹ má rí ẹjọ́ ọgbọ létà. màmá ṣé máa bá mi fi ṣó ẹ̀ṣọ́ ẹ́ gbogbo ọgbọ́n tí mo dá láàárọ̀ iná torí kó lè dúró jẹun irọ́ ló já sí ah, ó ga o. shift time good money spending shift spending time. money ja shift time wo agbowó rẹ kí ni time sọ. time ti lọ. time ti lọ nígbà wàá mọ̀ pé time ti lọ kí ló ń dé tó ń bọ̀ ní time yìí. ìnú àwọn tí ò lè ṣe kọ́ máa waste time èèyàn àwọn náà waste time mi ni mo fi pẹ́ kó tó di pé mo dé. sọ wá rí ní ìsìnkú waste time so orí pé o ti ń waste time. mi ò waste time. jọ tó bá fẹ́ waste time aago mélòó gangan ló fẹ́ dé. shift time shift time mò ń gbọ́ ah, sórí gbogbo sip time sip time yèmí o kò sí time fún gbogbo pàlàpàlà o ah, sọ tó bá fẹ́ sọ mò ń gbọ́. shift time ó that next time In waste time o. nígbà tó ti mọ̀ ọ́n táìmù wo gangan ló fẹ́ mọ́ débi iṣẹ́ kájọ mọ́ láàrin èmi àti ẹ kọ́ mọ́ bá dìjà mọ́. ẹ shift time gbogbo àsìkò tẹ fi ń sọ̀rọ̀ inú àtúntì ń waste time ẹja ṣeun tá a máa ṣe kí ó tó di pé time lọ. orí sọ torí no time to wait. Mm, no time to waste time no time to waste time w-a-s-t-e no time to waste time. gbogbo bó ṣe ń spẹ́lì rẹ̀ náà tó fi ń waste time ni. kí ni bọ́jẹ̀tì wa ta ni lónìí. ṣẹ́rù ká máa ní táìmù láti máa ka bọ́jẹ̀tì báyìí èmi rò pé táìmù ta ni ó yẹ ká máa fi lọ ká máa lọ fi ṣe nǹkan tá a fẹ́ ṣe ni kí táìmù tó lọ o. spending spending bó ló ṣe ń ṣe báyìí ṣé kò ṣe inú táìmù náà láti yọ táìmù tá a fi ṣe bọ́jẹ̀tì tá a fi nǹkan tá a ṣe lónìí ni. nínú táìmù ta ní iná láti máa lò láti fi ka bọ́jẹ̀tì àbí kó tó di pé táìmù lọ ráúráú ẹ kò sí wàhálà ṣẹ́rí gbogbo tèmi rò ní wípé táìmù ta ní òfin bẹ́ẹ̀ pọ̀ rẹpẹtẹ pé ká má kàn dẹ̀ wéṣì táìmù ju bó ṣe yẹ lọ àmọ́ bó ṣe wá rí i ṣé rí táìmù tí wọ́n fún wa ní chọ́ọ̀chì pé kí á wá ẹ̀ ó ní táìmù tí wọ́n fún wa níbẹ̀ ṣó ti yẹ yín ní táìmù wọ́n tún wá fún wa níbi tó ṣàtún lọ lọ́dún. sẹ́yìn kọ̀mọ̀ sí gbogbo sí gbogbo gbogbo pàlàpàlà tó táìmù díẹ̀ báwo kọjá kọ bá mi nú ọkọ jọ. èmi èmi mọ̀ kí táìmù lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ẹ̀yin lẹni kákan lo táìmù díẹ̀ káfí wógbó àwọn nǹkan tá a bá fẹ́ ṣe o. àtàjọ mọ̀ kí táìmù ti ń lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ dínú kékeré yàn máa ka bọ́jẹ́ẹ̀tì àìmọye ìgbà wo ni táìmù òtùkù ní fi lọ tọkọ tó ní pẹ́lẹ̀ ṣú. lè jẹ́ ìwí eléyìí ìrònú ìrònú ní ó máa ń sori àgbà kodo ní. ẹ wo ẹ bá ń páàkì gbà náà ẹ bá ń páàkì ẹ rìvásì ẹ rìvásì. ṣé wọ́n ti gbọ́? ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ ẹ látọ̀ kan láti wò yín bọ̀ tẹ́ ń fọwọ́ járí fẹsẹ̀ jẹ́lẹ̀ kí ni tó lè ṣe yín tó bá ń. ewu ewu kò ní rí bá nu tẹ́bí ìbànújẹ́ nínú ìbànújẹ́. kí ni mo wí ìbànújẹ́ ni ó burú jù ìbànújẹ́ tó sórí àgbàkodò a máa wọ ẹkún níbi ẹni mú gàrí ẹgbà ẹwẹnu. spending lọ sùúrù sí i kí ni tó lè jẹ́ lájọ orí tó lè mú ìbànújẹ́ pọ̀ gan yín tó báyìí. owó ni owó ni owó owó kẹ owó ṣe rí ṣe rí ẹfọkàn yín balẹ̀ nígbà tẹ́ ti lè rúdú àwa yìí ẹ ní sọ̀rọ̀ owó mọ́ rárá só ti yé yín kò sí bùkátà owó tẹ́ lè gbé wá ní bá gbọ́ bí èlò ló wọ̀ ọ̀hún. ẹ kò bá láàánú pàdé ṣé rí o kò sọ́dájú tó táwọn dókítà ilé ayé yìí olórí burúkú làwọn dókítà yìí. àná lò ẹ má dìlẹ̀ táìmù. má bínú bàbá ọkọ mi mo náà mo fẹ́ ṣàlàyé fún yìí two hundred thousand mo wá. two hundred thousand ẹ wo ẹ má bínú tí bá hundred gbà yẹn. ẹ wo àbí tó bá dé. ẹ wo ẹ wo ẹ ẹ ẹ ẹ ẹ kó tó tó di pé yóò tó já wálẹ̀ mo fún ọlọ́dẹ ẹ̀jẹ̀ fún ọlọ́dẹ ẹ̀jẹ̀ gbà. ó yẹ fún mi nọ́mbà yìí ó ètò five five. bàbá ọkọ mi. ó ètò. bàbá ọkọ mi. ẹnu ẹ̀ wá gba nọ́mbà ẹ̀ gba nọ́mbà. bímọ ni mo è bímọ mo bímọ ni àdàrà dáwọ nù. ẹ ẹ mi mi ò ṣe sùúrù o. ilé bàálà tí wo jẹ́mi ó sọ fún ọ bó bá fẹ́ sórí ibú tó fẹ́ káyé èrò samalamala mọ jẹ́ kí láti ó wáyà àìmọ́ o ẹ kì í sèmi nìkan mo bí a sáyé yín mo wá ni. àrí àrí yé láti yé láti yé láti dídé ṣe. ẹ jọ kí ni pírọ́blẹ̀mù ẹ tó fi discipline ọmọ ẹ̀dẹ́ bi wípé ó dẹ̀ sunkún bá mi lẹ́nu gate. <laughs> ó ń sunkún yóò sunkún kú ni. Eh, ah! ó bùjọ ẹ pè é. ẹ ẹ mọ gbọ́ ẹ gbà mí ṣé wọn èbí mọ mo bímọ ni n ò débi òun ó lo five thousand fún owó sùkúù o mo sì ní ó dáa o two thousand lágbára mi ká bí mo ṣe fún un nù ṣèbó ní bàbá bàbá rẹ mọ̀ pé mo sì ti bùjọ. ẹ ẹ dodododo yálà tí tí wọn bá sọ pé o yàgbẹ́ o nòdì ẹni mélòó gangan ló fẹ́ fìdí ẹ̀ hàn. mélòó. ta ló máa rí pọ̀ wà nínú ilé ńlá tó tó báyìí òun ṣiṣẹ́ ń bẹ̀. kò lóò ní five thousand tó lè fún ọmọ ẹ lówó skul. àwọn èèyàn ní belief. àbẹ́ mọ̀ pé mr belief ṣé mò ń gbàgbé owó oṣù tí mò ń gbà ní àyìn lọ àbẹ́ gbọ́ pé wọ́n fún mi lówó ju bẹ́ẹ̀ lọ ni àbí kí lẹ̀ ń sọ lẹ́nu. yé láti yé láti rẹ́m sọ̀rọ̀ ju o rẹ́m sọ̀rọ̀ ju lọ́rọ̀ rẹ́m mr phillips ẹ má bínú o ní àwárí wa nídìí oró àìrí oró mu lè jẹ́ tó wọ́n ṣí fún ẹ táìmù bọ́sọ̀ ọ̀hún wọ́n máa fò ó níbẹ̀ wọ́n máa fò ó náà wọ́n máa fò ó níbẹ̀ wọ́n máa fò ó náà mélòó àfẹ́ rí gan. sẹ́ẹ̀rí gbogbo wa ló kàn èmi tí mò bá sọ̀rọ̀ náà lẹ́yìn owó oṣù mi mi ò rí kankan ẹ wo ọjọ́ kan mo close níbi iṣẹ́ ah shift time ìpìlẹ̀ ká máa ṣe fún wọn mo ṣe close níbi iṣẹ́ báyìí mo dẹ̀ ń lọlé mo wá rí àwọn kẹtẹ́ ń gbá bọ́ọ̀lù field shift time náà wòran ọmọ kan bá gé bọ́ọ̀lù igbó ló bá score. ego ó kọ́ dọ̀bálẹ̀ síwájú Shiftan mi Shiftan mẹ́rin mi lọ́wọ́ mo ní di one million Chief Shiftan bá wo spending ó dẹ̀ gbé one million báyìí ó dẹ̀ gbé fún. one million. one million mi ò rí rí. ẹ ó fún one million. ẹ ṣe gbọ́ ṣe gbọ́ báwọn sọ́dà. ẹ dúró náà ẹ dúró náà ẹ jọ èwo nínú wa ló ti bá problem lọ sọ́dọ̀ Shiftan rẹ̀ tí ò help. ah kódà. problem problem hmm. wà ní problem yé à problem bàbá à ní problem ọ̀nkọ́ à ní problem àbúrò à ní problem ọgbọ́dọ̀ à ní problem bẹ́ẹ̀ ni mo sọ sọ́ni bàbá bá ní problem ni sọ àgbọ̀dọ̀ bá gbọ́ àgbọ̀dọ̀ bá gbọ́dọ̀ ni. ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ṣé ó ní padà problem ká tó sọ fún àwọn ẹgbẹ́ ọkọ̀ náà. ṣé fẹ́ fẹ́ wọn ni lọ ní ìwé sí ìfọ́mọ̀ ọtí mi ló gilasi. mo fẹ́ wọn ní ẹ̀rọ ní pírọ́blẹ́mù. ọtí mi ló gilasi. bàbá ṣe ń ṣe nù. ẹ ti lọ ẹ ti lọ dọ bàbá ìjẹ̀bú. ẹ ti jẹ́ múra àdẹ sọ yẹn kọ. òun ní bẹ́ẹ̀ lágbárí mi. ṣé á ní jẹun á ní jẹun alẹ́ dán. á ní jẹun alẹ́ á ní jẹun alẹ́. sáà jẹun alẹ́. tí ẹ máa ń sọ fún mi eh. tẹ ẹ máa ń sọ wípé à ah, wọ́n máa ń sọ fún mi pé ká ṣe nǹkan ni wọ́n máa ń sọ fún mi pé ká ṣe nǹkan o eh. a gbowó síbi kan a gbowó síbi kan eh. ẹ máa ń sọ gan àmọ́ nígbà tá a fẹ́ wá síbi kò tí ẹ sì gbà kọ́kọ́ tẹ́ fi sọ fún gbọ́n ní pé ká gbowó ṣọ́ọ̀ṣì náà àwọn ará ṣọ́ọ̀ṣì kẹ̀dẹ̀ wọ́n máa mẹ́. ibi tó bá ń lọ ni kò wí ah, iṣẹ́ mi tí mo ní kẹ́ darí ọkọ̀ sọ́nà bí sórí mi ti dàrú náà sọ fún mi. àkó yé mi. orí mi ti dàrú àbí. ṣé gbogbo dúnà dúnà dúnà ṣé èmi àtàwọn tá a jọ ń ṣèpàdé bí ìṣèrìnrìn ìgbésí ayé mi dẹ́kun ṣé gbogbo pàdé tá a bá jọ ṣe gbogbo ẹ̀ nímọ̀ wá fún ọ lábọ̀ ṣé wọ́n lọ̀gá mi. ẹ̀yin ìjẹ́ ìbá ti sọ fún àná la máa ń tẹ̀lé òun ló jẹ́ gbogbo ẹ̀dẹ́ fẹ́ I don't understand you. ah spending money jà spending money jà mọ̀ ń sọ fún ọ o ti fẹ́ mowó kájú ọ̀tẹ̀ ń jọ kan o. sorry ọ̀tẹ̀. I'm sorry. are you as. I said I'm sorry. spending ọ̀sà tẹ́ńjọ́ kan mo sọ fún ọ gbé owó mi tẹ̀lé mi lẹ́yìn. I'm sorry. àdèmà sọ̀rọ̀ àdèmà àdèmà rànjú àmà rànjú kí ló ṣe náà bá ń gbẹ́kiri tó wà níwájú kí ló mọ̀ nípa nǹkan tá à ń sọ onírànú òsì gbẹ́ ó tá ní kò òsì gbẹ́kiri fún mi. dà á síwájú. ó ní èmi bọ̀ kọ́kọ́ mhm. èmi ń bẹ pẹ̀lú mi mhm. láti sọ fún gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. èmi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún oníkálukú gẹ́gẹ́ bí èrè iṣẹ́ ọwọ́ rẹ̀ arákùnrin arábìnrin ọmọdé pẹ̀lú alàgbà tó wà níbí ẹjọ́ tí ọlọ́run bá délé ní irú iṣẹ́ wo ló fẹ́ ká mọ́ ẹ lọ́wọ́ irú wa wo ló máa ká mọ́ ẹ lọ́wọ́ ṣé ní ọtí ló ti máa bá ẹ àbíbi sìgá mímu àbábẹ̀rẹ̀ sí èké bíbá tó máa ń lo kejì jẹ́ èwo lọ́lọ́run máa bá lọ́wọ́ ẹ ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín síbẹ̀ agbára ọlọ́run máa ń gbà yín síbẹ̀ agbára lọ́rùn bá mi agbára lọ́rùn bá mi tó bá mi lára. bẹ̀gbẹ́ kìnnìbá mi ní kí nínú ilé o. oògùn lọ́dẹ́ fún lówó. ẹ ẹ tó tó ní olórí ìjọ. kí ló fún ọmọdé láti ṣe ètò ìjọ láti wá sí ìjọ tí kò lè ní ilé

ah it's not done no. àní fún ìdàgbàsókè. ó yé mi ẹ jẹ́ ká jókòó ká sọ̀rọ̀ nǹkan báyìí lè bá fi gbé orúkọ Ọlọ́run ga ẹ fún ìjọ ẹ fún church wọ́n ṣe no, wá pín ní òkè ní òkè. Àìbẹ̀lẹ̀ kébò sí àbẹ̀sọ̀jọ́ tó ti yẹ yí ara tẹ̀. táìmù ẹwọ ẹgbẹ ẹgbẹ ẹwọ ẹwọ ẹgbẹ fún ẹ̀yin ìjọ lọ́wọ́ fifty fifty thousand nìkan fún ìjà fún yóò. Mr. Man, Mr. Man, ṣé àbọ̀dún lè kàwọn ọ̀jọ́ ni àbárọ̀? irọ́ kí ló sọ ẹ kó o dẹ́sọ oníbàárà bẹ́ẹ̀ ni ẹ kàn lè wọnú church kẹkọọ máa fún owó náà kí ló dé. ọlọ́fẹ́ ti kẹ́ yìí ṣé gbogbo ọmọ ìjọ tó wà nílẹ̀ ọlọ́kẹ́ ni. ọlọ́kẹ́ wọn ẹwọ ẹwọ ẹwọ gèlè lè wà lórí gbogbo wọn yìí ẹlòmí ò lówó ọmọ tó fún wa. jésù tó fún wa jésù tó fún wa. ẹwọ ẹwọ ìlà burúkú tó tò láyé yìí òsì wọ́n wọ́ wà gan ni. ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ah, bó ṣe lè wò àbùnà orí burúkú lẹ nínú ẹjọ́. Oh, mo máa pa ẹgbẹ́ yìí ṣé ẹ ti ní nǹkan tí mò ń sọ fún yín ẹ̀yin lẹ́fà ọgbẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ tábà tí ẹ bá yín sọ̀rọ̀ ẹ tí ẹ máa lísì sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti jájọ mi lójú tí mi ò bá lọ́pọ̀lọ́ ẹ ṣáà ní pè mí wá síbi pé kí màá bá yín ṣiṣẹ́ hmm. mo sọ fún yín pé wọn ò bá yín sọ pé ká gbowó wá bí ẹ ò bá ṣe kọ́wọ́ sí mi láyà ẹ kò wá sí nǹkan méjì tèmi nídìí o ohun tí mo nídìí lọ́wọ́ yín ni pé kẹ́ sọ pé sọ wì can't you say so we. wọ́n fìmílẹ̀ pẹ̀lú sọ́ọ́kì ìwé tó ń jẹ́ sọ. àti jọ́ say so we. má jẹ́ láì fi ẹ̀ o. can't you say so we. wọ́n ti ń bẹ lọ́kàn mi kọjá ogun tó ń sọ̀hún mo ń plánù aburú kan fún wọn nínú ṣọ́ọ̀ṣì. pé kí ni. kò sí tí mo ń plánù ju pé tí ẹ̀ máa fẹ́ wá ẹ̀ tó mọ bí wọ́n ṣe ń wó ṣọ́ọ̀ṣì ó lè gbà dé lò. ẹ fẹ́ wó bí. mo fẹ́ dà ẹ fẹ́ kọ́ mọ́sìkì síbẹ̀ ẹ fẹ́ kọ́lé àwo síbẹ̀ ẹ kẹfẹ wa fẹ kẹfẹ pé ó lé Ọlọ́run. mo fẹ́ sọ dídí sọ níbi tí ọmọ kékeré tí ó ti mọ gbá bọ́ọ̀lù ni mo ṣe ń wo yìí nǹkan gba ti ẹnu ṣọ́ọ̀ṣì mọ́ ni. ẹ gba ti bí ah! tẹ bá máa wo bí aná yín tó two hundred million naira. Ah! náà ni yóò ṣe kówó léèyàn lọ́wọ́ tí yóò fọwọ́ sí yàn lọ́rùn tí wọ́n ní gbà ẹ bá fi ṣe tọrẹ àánú fún wọn. tí ò bá jẹ́ pé wọ́n jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run ni ó yẹ kó fọlọ́pàá mú ni. ẹ bẹ́ẹ̀ ni àṣìmọ́ ìwádìí níta wọn máa sọ pé afẹ́ máa wo bẹ́ẹ̀ ni pé oníbàárà ni wọn ṣé mi ò sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni strategy tèmi ó máa kílìkì ṣáá ni ẹ kàn ronú ká má gbé mọ́tò bọ̀ nbí ní church láì sódì bára kẹ́kọ̀ọ́ dé mosque gan wọn níbi ilé rèébi tẹ́ ti àbí nǹkan táǹbà yìí sọ̀kọ́ nìyẹn ẹ wò pẹ̀lú gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ìwọ ni mò ń sọ lákọ̀ọ́kọ́ ohun tí mo jẹ jù ohun tó jẹ mí lógún jù hmm. òun ni sọ̀wì. sending kò fẹ́ sàpọ́nlé láàrin mi àti ẹ mọ́ o. ẹ má bínú shift time ẹ má bínú. kò sí àpọ́nlé láàrin mi àti ẹ mọ́ o. i'm sorry. olówó ò jẹ́ àrógan kí wọ́fọ̀ jágùn mọ́tẹ o. i said i'm sorry. òyìnbó gan òyìnbó gan tó dájú gbogbo wa lọ ohun tó nídìí gangan ni sọ́wì ẹ ṣe sọ́wì tì torí ẹ̀ lówó lọ́wọ́. sọ sọ. sọ́wì sọ́wì. sọ́rí. sọ́wì wì wì as in sọ́wì. kò possible. ẹ ní kí ni. kò pọ. so you can say sọ́wì. sọ́wì. pẹ̀lú eléyìí tó ṣẹlẹ̀ ẹ lè sọ sọ́wì fẹ́ mi ṣe bá báyìí sọ ẹ wo bí o ẹ wo bí o gbogbo eléyìí tẹ́ dá sí olúwa ẹ lọ́rùn yìí sìn eh. tó máa yá sí ẹ lólúwa ẹ ní o mọṣẹ́ ẹ hmm. ṣàfihàn àti pín owó yìí kò ṣe ṣòro fún mi tí n bá dé junction ẹ̀yẹn jẹ́ mi bọ́lẹ̀ màmú má ṣe lọ pé owó àmọ́ tèmi yìí ń béèrè lọ́wọ́ yín ni kẹ́ ẹ fẹ́ mi sọ̀wì. spending money jà má torí pé bóyá kìnnìún kà mí lára má lọ fún ẹni tí ó bá béèrè owó lọ́wọ́ rẹ lówó ọmọ bí ṣe ń lọ o ọmọ bí ṣe ń lọ o màmú má yanjú ẹ ọmọ bí ṣe ń lọ o màmú má yanjú ẹ má bàa nǹkan jẹ́ mọ́ mi lọ́wọ́ o. ẹ̀yẹn fìyẹn lẹ̀ àwọn má bà wá wọ́ wa ni mo báyìí má yanjú nǹkan. lọ́dọ̀ sí ọkọ̀ fún mi. àni mo báyìí má yanjú nǹkan má fi tiyín kóbólúwẹ̀ má fi àdèmà báyìí sọ ẹ̀ẹ́dẹ̀ Ah! ọ̀gá ṣé kò sí o. wàhálà dé. chief ah! chief ṣé kò ṣiṣẹ́. mọ wo tí ẹ mọ mọ mọ drive ẹ lọ. chief ṣé kò ṣiṣẹ́. wo ah, Kasali ó sí ó sì mo níṣòro. ẹ lè níṣòro chief <laughs> ẹ lè níṣòro eré ikọ́ ló níṣòro. Kasali ṣé mo lè tán ṣé mo lè tán ṣé wàá nú ẹni tí mo lè tán mo níṣòro ìṣòro wo mo ní. <laughs> chief ṣé nígbà tí ẹlẹ́sẹ̀ méjì yín tó bá ń rojọ́ àtìrìn tó ń sunkún àtìrìn ẹjọ́ nítorí ọlọ́run kí ni kẹ́lẹ́sẹ̀ kan ṣe odù tí yín kẹ̀dẹ̀rẹ̀ kì í ṣe àìmọ̀fọ́ lóko tèmi àbí táwa fẹ́ parọ́ fúnra wa lókù. ó dàbíi pé òròmọdé ẹ̀rẹ́ ọmọ àṣà ìyá rẹ̀ ló máa wò dín tí mò ń sọ ni pé owó ti wà ńlẹ̀ ọ̀sámọ̀pọ̀ owó wà ńlẹ̀ bí ìṣe náà wà ń kọ́ bí ìṣe náà ní ìṣòro mi. ìṣòro àti náwó ọlọ́run ìṣòro àti náwó sà òun mm. ah, ah. ló rọrùn jù láyé káwá sọ fáwọn èèyàn oníbùkátà mọ́ nílé ayé báyìí ni o àbí kí la fẹ́ wí báyìí àbí àbí kò sẹ́ni tó ní ìṣòro téèyàn lè bá gbọ́ mọ́ nílé ayé nìsín. bùkátà wà lára tèmi ẹ̀ tí ìbí mi léèrè. ẹyìn dúró náà Kasali. sa. ọjọ́ pé ń ta nǹkan bẹ́ẹ̀ kí ni ń ta bẹ́ẹ̀. nǹkan oríṣiríṣi ni wọ́n ń ta bẹ́ẹ̀ o. ó dàbí ìpele oúnjẹ ni o. ẹ ẹ̀yàn lè jẹun bẹ́ẹ̀ náà. bá wọn wá bí kan páàkì sí bẹ́ẹ̀ bá wọn wá bí kan páàkì sí bẹ́ẹ̀.

kọ̀fọ̀rẹ́ gbogbo ẹ̀ la ní ṣàṣẹ̀mọ́. ẹ ẹ bá ń gbóná. ẹ bá ń gbóná sá. ẹ bá wa wá ẹ̀bà ṣe gbọ́ ẹ bá wa wá ẹ̀bà àbí kí ni wọ́n fẹ́. fóònù ondo ah èlé kan èlé kan kí lọ kí lọ fẹ́. fóònù ah nǹkan tó ń bẹ èlé dondo èlé dondo dondo. tari. spending spending. ah spending. hello spend. hello chifu. Ah, àwa mú wàmí tá a ti ń sáyé wa níbi ilé oúnjẹ kan ní nítòsí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ yín bí. ilé ìwòsàn kan ni mo wà báyìí báyìí báyìí wọ́n lè gbé àwọn kan tí wọ́n ní jàǹbá nínú mọ́tò inú mọ́tò àṣídẹ́ẹ̀tì wọ́n ti gbé wọn wá síbí. ha asútù òkú gangan àbí ẹni tí àwọn tí wọ́n ní ìdìrànlọ́wọ́ ṣé wọ́n lásídẹ́ǹtì ni. o ní ẹ o ní mo ṣe ní bóyá kẹ́ máa tètè bọ̀ níbí ká lè tètè fún wọn lówó kó tó di pé lẹ̀ ṣújù náà o. o o o dà bẹ́ẹ̀ máa bọ̀ ń bẹ́ẹ̀ máa bọ̀ ń bẹ́ẹ̀ wàhálà kan ní ṣẹlẹ̀ báyìí wàhálà kan ní spending kọ màmá ṣàlàyé fún tàbá dé ta ọmọ tó ṣe eh, àárín lè jójẹ mọ ẹ má bínú eh, ẹdún eh, èlò ni ah, ah, èlò ni oúnjẹ àwọn èèyàn tí wọ́n ń jẹ lọ́wọ́ báyìí àwọn èèyàn gidi tí wọ́n ń jẹun àti àwọn èèyàn tí wọ́n tó jẹun lẹ́yìn àwọn tí àwọn ilé bá kó ń bẹ̀. owó yẹn pọ̀ sáà o. yóò tó bí èlò. Ah, a tó forty thousand. forty thousand forty thousand kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ó jù bẹ́ẹ̀ lọ ẹ dákun àwọn tí a bá ti wá ẹ máa fún wọn lóúnjẹ o gbogbo ẹ náà ni gbígbàdúrà ni o ò ní. ẹ ẹ ẹ tó bá ti débi ẹ máa fún lóúnjẹ. ẹ ṣe sà. in fact ẹ tún dìbẹ̀ ló lè sọ á sì lè bá ta ìgàn àwọn èèyàn ṣèṣe putuputu ẹlòmíì gé lápá ẹlòmíì gé lẹ́sẹ̀ orí ẹlòmíì ṣé ó máa kàn ṣe wà bẹ́ẹ̀ bó lọ́mọ ẹ̀ ṣe rí ni ló ń ké èdè ó ti tọ́ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ ló ń ké ló ń ké ló ń béèrè lọ́wọ́ yín òun ló fà gbogbo ẹjọ́ tẹ̀ bá wa rò yìí àlélò ló máa tó láti fi wo àwọn tí wọ́n wà nínú ìjàmbá ọkọ̀ yìí tó máa fi wo wọ́n sọ̀tàn wà lọ́dọ̀ yín èlò. ok ẹdùnà ọkọ tí mo get it right ẹ̀yin lẹni bọ́ọ̀sì ẹni torí mo believe pé accent tó ṣẹlẹ̀ yẹn kò ń ṣe pé family kan gbọ̀n tó wà ń bẹ̀ ẹ̀ rí kọ́ lè jẹ̀bi. èmi kọ́ mo lọkọ̀ tó dànù bẹ́ẹ̀ sì ni òun kọ́ ló ní mọ́tò tó ní ásídẹ́ǹtì àmọ́ àwa dúró gẹ́gẹ́ bí aláàánú fáwọn ọmọ èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbé lu yìí bá a ṣe dúró nù ká aráàánú ká ṣàánú ká fún wọn lówó ká fowó tọrẹ ayé wọn sí ní tábà lò fún wọn ní ẹjẹ àmọ́. I see. di mú. mo ṣe ṣe get it right ni. ó ti wá pẹ́jù fún yín. ẹ̀rọ náà ṣe gan-an ẹ ṣe ṣe gan inú mi dùn gan ọkọ̀ ọba àdàbà kò ní sa ilé ẹsẹ̀ ẹ ní ṣìṣe ẹ ní ṣe. alẹ́ lò ó. ẹmọ pẹ́ẹ́tì mi ni ẹrù bẹ̀rù bá tó yẹn pọ̀ níbi tí ò ṣe ẹbí èèyàn tí ò ṣe fámílì èèyàn kí wọn kàn dà sọ àdúró owó yẹn. adìyẹ lò ó èlò ló bẹ́ẹ̀ sọ wá. ok ẹ ṣe kí wọn rà pé nǹkan dókítà ìyá òde àbí nǹkan kan owó kò sí tó tà láfíà ló tọ owó láyàáfíà ok ok sir ẹ sir at least ó kéré jù a máa tó one million naira ẹsẹ̀ ṣe ń sọ bí táyì lọ nu. ẹ jọ ṣé torí one million naira lẹ ṣe ń fa ọ̀la àsìkò lẹ́sẹ̀ ten delay time. spending. ẹ spending. ẹ má kó fún ọ. má wọlé. fún ọ ló. ìtò ṣe pàtàkì sáwájú òní pé kẹ́ ẹ̀ tọ́jú wọn. kò sọ ọdún mi mi lè rí táìmù. mi lè rẹ́ tí wọ́n lọ sí báńkì gbogbo àwọn nọ́ọ̀sì ẹ̀ máa bí sí ṣẹ́gẹ̀tì. ó ní ah. ẹwọ ẹnu ẹwọ ọmọ tálíkà ẹwọ ìṣẹ́nu sókè áì áì nítorí wípé ìjẹ́ tó wà lára ẹlẹ́jọ́ fi pọ̀ tó ìlátàtàrọ̀ gbélé. Ah! Ah! ẹ wo owó tibí tí ó fi pé o ni mo ti yọ òun kọ́ ló lówó bàbá ẹ̀ ló lówó ni. spending bẹ́ẹ̀ náà ràn wọ́n lọ́wọ́ náà ni gbogbo nǹkan tí mo ń sọ. spending spending spending kò sí táìmù. wọ́n máa lọ ṣàbẹ̀rẹ̀ gún fáwọn tó jẹ́ wà láàrin. ẹ tọ́jú wọn dáadáa spending spending já hmm? lọ ilẹ̀ ń sú ìfẹ́ fún ìlówó ni pé nítorí olùgbọ́ ẹnu ẹ̀ dà o tó fẹ́ sọ Yorùbá gan olùgbòlò tó fẹ́ pè so mà ẹ ṣe jẹ́jẹ́ ẹ tì tì tì òfi èsì sí mọ̀ ń bọ̀ òfi èsì sí ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ẹ̀ṣì ẹ̀ṣì ẹ̀ṣì ẹ̀ṣì kò ṣe wù mí nìyà àmọ́dé àbẹ̀ ní pé orí ẹ̀ ó pẹ̀ ká kò fẹ́ gbowó see you later. unbelievable i can't believe this ẹ̀dú ṣé báwo yóò kọ́ àlẹ́ láyé tó kàn ṣe lè fún yàn lówó tó báyìí kí wọ́n fi ṣèrànlọ́wọ́ lọ́wọ́ irọ́ irọ́ náà. ṣe ẹ ṣe ẹ ti rọ ṣe ni wọn. Ah, ẹ sáà mọ ọtí mi. Mm. kẹntì ránṣẹ́ fún ẹ jẹ ká mọ̀ o ẹ káàbọ̀. ojú òde tún ẹ jọ torí ọlọ́mi ò ní àsìkò púpọ̀ ṣé àwọn kí mo ti géètì ni kọ́kọ́rọ́ ẹ̀mí yín dẹ̀ ní ọwọ́ mi wà àbí kí n fílẹ̀ kẹ́mi yín bọ́. ọwọ́ lọ. ṣé àdìsá ògùn. ẹjọ mi pè rẹ o ẹjọ àgbàlagbà ló jẹ. ṣé ìgbọ́dọ̀ sílẹ̀ kí n tó dé ni. ẹ làmọ́lẹ̀ ah. ẹ ah, ah, tu ọ̀rọ̀ lẹ̀. Mr Phillips. àti ayon. ẹ wo ọ̀rọ̀ èyí tóbi títí káfọ̀ bẹ́ẹ̀ bù ú ẹ̀yin inú ẹ̀ wò ó nígbà tí èyí ṣe pa àwa ṣẹ̀rú ní àyìn bí iléeṣẹ́ yìí ṣe tó yìí gbélé ìbá wa wọn bá fẹ́ rí yàn ẹ̀yin ni wọ́n ò rè ọwọ́ yín lówó bọ̀ sí bẹ́ẹ̀ nìkan bá wa ń fẹ́ tọrọ owó lọ́wọ́ ọ̀gá bí bóò ni ọwọ́ yín náà lówó bọ̀ sí gbogbo rẹ̀ ọ̀dọ̀ tí yín nìkan ní gbà lọ só yẹ kó rí báwọn gbọ́ sódà sódà. gẹ́gẹ́ bí ah, shift ah. time oh. àbí gẹ́gẹ́ bí shift time tó nílé irọ́ irọ́ mr phillips yẹn kẹ́ máa sọ yẹn kẹ́ máa sọ ẹ máa sọ ẹ wọ ẹ̀jẹ̀ ká ibi lọ́rọ̀ dé ẹ̀jẹ̀ ká swap ẹnì ká ṣọ́ra ṣọ́ọ̀bù rẹ̀ máa jẹ́ conjunction rẹ̀ jẹ́sọ̀rọ̀ máa kọ́ tó kọ́ ẹ̀ sí ẹnì ká ṣọ́ọ̀bù ní ọ̀nà kan wà níbi kó tó fún ọmọ ẹṣin géètì lónìí ọ̀ ẹṣin máa gbóònà rẹ̀ báyà gbóònà ẹ̀jẹ̀ ká ṣọ́ọ̀bù ṣe ṣọ́ọ̀bù rẹ̀ má da èmi rèmi ṣiṣẹ́ ká gbé díríkì wa ẹ̀ má gbà yẹn kó dẹ́ ṣiṣẹ́ ọmọ yìí bóònà ẹ̀ má ṣe sọ́fún ẹ̀ má ṣílẹ̀kùn lọ ẹ̀ wá gbà kó dẹ́ ṣe ẹni ilé sọ́fún ẹ̀ má ṣe ṣe ní kíṣìnì ẹ̀ gbà o kó dẹ́ ṣe mọ́pù mọ́pù yẹn má ń ronú ọ̀nà wọ kó má jẹ́ kó ní ọ̀rí owó dáadáa ẹ̀jẹ̀ ká swap ẹ̀ jọ mi lè má ṣiṣẹ́ ìjọ́sìn mi lè ah. fẹ́ kí mi ti rú nọ̀rùn mi lè rú nọ̀rùn o. ẹ àti kí tó ni ó má dẹ̀ jẹ́ pé a máa fìyàn kan sí gate kọ́ máa tẹ̀ka àkáǹtì iye tó wú tẹ̀ ń gbà kí ẹ máa fún wa ń ṣàtìwọ́ bororo ìṣẹ̀lẹ̀ máa jẹ́ ẹranko fúlàní fẹsẹ̀ pẹ̀ jẹ̀ ń bọ́ eh, lẹ́nu tẹ lẹ́nu jọ́ì náà ah, orí yìí ò pẹ́ tí yàwó rẹ̀ yẹ̀ sọ fún yín ẹ ti rọ́ mad ẹ̀ rẹ̀ yẹ̀ sọ fún yín ah, eh, tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé orí tí mo gbé wáyé lẹ wáyé ni níjọ́ tí ẹnìkan wọ gàwá tó fóònù láago ó gé sí wẹ́wẹ́ oríkàyọ lónìí. àyè kẹ́ máa sọ ọgbà jẹ́rìí jẹ́rìí jẹ́rìí ọ̀nà gẹ̀ẹ́tì yẹn rà ọyẹ rẹ ń nọyà. wọ́n pè lọ́tọ̀ wọ́n pè lọ́tọ̀ wọ́n pè ń jọra nì níjọ́ tí mo di ara nu gẹ̀ẹ́tì ọkọ̀ àdúgbò mi tí mo sọ pé mo rí ìràwọ̀ ìràwọ̀ tó jùlọ wọ̀ lọ kí ló ṣe. ẹ ẹ ìyá rẹ ọ̀rọ̀ ẹyẹ ẹgbẹ yẹn lòbí kan náà jọ àṣàṣe oníjìlẹ kò sọkàn kan sọ yẹ kó yàtọ̀ síra wọn. àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ papọ̀ méjèèjì wa. ọ̀pọ̀ àkọ́ méjèèjì wa ní jílẹ kò sọkàn bó ṣe rí gangan nìyẹn orí géètì mo gbé wáyé. Oh. orí géètì máa ń. a tún yàn ẹjọ́ títorí ọlọ́run ìwọ ń sìn orí kíchìn ló gbé wáyé láti o ti ń jẹun ní kíchìn tó ti ń gbóòórùn oúnjẹ tó ti ń sẹ́ra èwo ló fún mi jẹ́ mẹ́rin. ẹ jọ ẹ ẹ ìyẹn ní ká bá sọ ọ fún ọ ní kéèyàn. tó ti sáfọ tí ìwọ fún mi lọ ti rí ọjọ́ yìí òtútù èmi rè dá yẹn mu. wọ́n lè dá yẹn mu bó ṣe máa dá yẹn jẹ nìyẹn ẹ̀ńtẹ́ bá bí dànù yín kọ́ ọba mi nínú kéètì ah! ah! ẹ̀jẹ̀ tó tú ọ̀fọ̀ fún yín ẹ̀jẹ̀ tó ọ̀fọ̀ yín ìjọ mi ò pa fifteen thousand. a ah! tún yàn ẹ wò ó. ìjẹ̀bú ìjẹ̀bú wọ́n ti bẹ́ẹ̀ lò táwọn ẹ̀ máa yọ báyìí ìwọ kan fara kan mi kó má fọ lójú. ọmọ yìí ó nà ní tẹ́ sunkún tẹ́ sunkún kiri má tẹ̀lé wọn jọ. ǹjọ́sẹ̀ ló tọ́lọ̀ aago. ṣé kọ́lítì rà. irọ́ ni o múra gbé fún mi. olóṣìṣẹ́ ọkùnrin ọ̀rọ̀ àjẹkùn wo má fi tèmi. ìgbọ́tàrí àpà o lè ṣe wọ náà ni. ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù ohun tó ń fò aláyà ohun tó ń gbàgbọ́nà bàbá ti ṣe o. ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń gbàgbé lẹ́rù bàbá ti ṣe o. ẹ <laughs> eh, eh, eh, má jà kọrin wọn lè máa rí wà bíi dìdìrì kí ló ń dùn wọn nú. ilé ẹni ìlú àpamọ́ra àti olè mọ́ sórí mo gbé kúndóòsù fún ọ ọlọ́run rákàdèdè rẹ láyé ọlọ́run ọlọ́run yìí kẹyọ̀ kan tí mo ń bára mi dúpẹ́ fún ni pé mo mọ̀ ọ́ rí mo mọ̀ ọ́ rí èèyàn ní ọ̀hún ó lè mọ́ sórí bó ṣe ń wo yìí nítorí tèmi lọ́lọ́run ṣe dá o ẹ̀wọ̀n dájú dájú dájú. èmi ni mẹ́ni ìwọ látọ̀. ajọ ah, lẹ́kọ̀ọ́ náà ni ọ̀gá náà wà nínú ìwà mú. sọ wa rí ibi tẹ́mi ti gbé ìbẹ́rí fún ọ̀rẹ́ o nígbà tí wọn bá owó díẹ̀ díẹ̀ ń wọlé tí má ti gbé wa ó ti mú báírò ó ti sáré fi kàwọn kankan kéékèèké kéékèèké ọlọ́run sì ń gbàdúrà rẹ̀ nígbà ńlá wa dé ó kà mí láyà. ọpọlọ ni bẹ́ẹ̀ ọba tí ní ọpọlọ kò sí nǹkan kan méjì tó tún kù wọn. sórí irú sọ́ni èmù rẹ tó ń jẹ ṣé ń jẹ sí adúró ti ní lọ́jọ́ ìṣòro. má jẹ́ kẹ́rù bá ní. ìwọ náà kọ tálẹ́ǹtì ni tálẹ́ǹtì ni. ẹ ẹ wà á tí mo rò ohun tí mo rò ní pé mm. bẹ́ẹ̀ ṣe ń yè mí kọ́lọ̀ ń mm. jẹ́ kẹ́ ẹ lè yè mí délẹ̀. ayọ̀ eh, gbogbo àwọn ọ̀nà tèmi náà wàá fẹ́ jẹ́ kẹ́ ẹ fi yè mí délẹ̀ ni mo wà ẹ jọ. àwọn àjọ̀nù tí ẹ máa ń bá sọ̀rọ̀ mm. àwọn àjọ̀nù tẹ́ ẹ máa ń bá sọ̀rọ̀ ẹ ṣé mo lè rí nọ́mbà wọn àbí ṣé mo lè rí wọn sójú kébì àti wọ́n jọ sọ̀rọ̀ one on one kí lè bá wọn sọ̀rọ̀ pé kókó bá ṣọwọ́ yẹn bí fifteen àbí twelve ká lè máa ná tọ́lójú àwọn twenty pọ̀ spending twenty pọ̀ sẹ́ndí mọ́nìjà hmm? ó fẹ́ tìgì bójú ayé. kí lè rí. ó fẹ́ bójú ayé jẹ́. mo fẹ́ gbójú ayé kí ni túmọ̀. sọ̀wé eh. sọ̀wé mi ò understand. gbogbo gbèsè tó ń gbé gbogbo àwọn ọ̀nà tó ń sọ bí ìgbà téèyàn fẹ́ bójú ayé jẹ́ àbí ó fẹ́ ráwọn àlùjànnú sí olójú tó lè fi rí wọn. ṣe bójú tó ń lò náà rèé ó lè gbàgbọ́ lágbà. ojú tiẹ̀ funfun owó tọ̀dọ̀ mi ni ojú olúkòso lèmi ń lò arábàndí ọkọ̀ ya. Hmm. Hmm ṣé nítorí ojú tẹ̀ nílẹ̀ ṣe fi ń bá àwọn ìbora ṣe. ah ojú lásán kọ́ lè fẹ́ wọn. ṣé kìí ṣe pé nǹkan mi wà ní ẹ̀ lọ́yọ̀ọ́. bíbo lọ́yọ̀ọ́ láyé sórí jẹ́ ká máa bàpọ̀ lédi ẹ̀dí ẹ̀sìn fúnra wa mọ́ pè mí lọ́yọ̀ ọmọ láyé ẹ̀ yọ lọ́yọ̀ kó mẹ́. wọ́ kìkì kí ló sọ àárín àràwà kọ́lá. wo wo máa fi máa bàpọ̀ lédi alẹ́ wà láàrin receive time láti sí lọ. ó dé mi mú un pé àní àní tí mo sọ yìí pé. mo fẹ́ mọ̀ di owó yòó ná dọ̀tún kí ni kí ló dé à mo fẹ́ mọ àwọn àjọ mi mo fẹ́ mọ wọn kájọ sọ̀rọ̀ láyọ̀ bọ́ bọ́ ìfẹ́ o mo fẹ́ mọ mo fẹ́ mọ àwọn àjọ mi àwọn àwọn tẹ̀jọ́ ah, kò lè àà ah, àà. Ah, ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ sọ mí ní sí àbábà ni. dá mi lóhùn ìbéèrè tí mo béèrè dá mi lóhùn ìbéèrè tí mo béèrè ní. gbogbo nọ́fìlà tí mo ní ẹ̀yàn ń kọ́ ṣé ẹ̀yàn gẹ́lẹ́ bí mo ṣe ní ẹ̀yàn. bẹ́ẹ̀ ni mo yàn <laughs> ó pé pérépéré. àwọn aya àti ibi tí mo ní ẹ̀fà ń kọ́. sẹ́ẹ̀rì <laughs> bẹ́ẹ̀ ṣe ní n fà bẹ́ẹ̀ ni mo fà kò lé báyìí bẹ́ẹ̀ ni kò sì dín <laughs> kódà ó kàn fẹ́ lé díẹ̀ ni ṣùgbọ́n mo ṣe bẹ́ẹ̀ ṣe ní ṣe. Ah. Ah, ọ̀dà àbáwọn eh, bí o sì lé tí o dín ńlọ da gẹ́lẹ́ eh, torí pé àṣejù ni irun àyàfó bìn eh, àmọ́ iṣẹ́ tibí tí mo ní kẹ́ ẹ ṣe sínú omi ìwẹ̀kẹ́ tó fi wẹ̀ ń kọ́. sẹ́ẹ̀rì ah, bẹ́yìn ṣe ń ka kínní jọ èmi ń kọ́lẹ̀ inú ìwé kan mo kọ́ sí nígbà tó sì di àjìn lóru tí mo fẹ́ lọ sẹ́rùn mo sọ̀rọ̀ ayé àkànú mi mo sì sọ̀wé nù mo sì yí mi ó nù ṣùgbọ́n <laughs> mò ń rí mò ń rí túra pé nǹkan ti sẹnu rè mo ṣe ń wẹ̀wẹ̀. ọ̀dà ọ̀dà àbáwọn ọ̀dà àbáwọn àjẹ́ pé ẹ̀yin ti bẹ́jọ́ lórí ẹ̀yin ti yanjú tọ̀dọ̀ yín nù káwa náà káwa yanjú tọ̀dọ̀ tí a lókù. ẹ ó yà bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ̀ a tún gbọ́dọ̀ mọ fi iṣẹ́ ká tún mọ fi ṣe bí eré ẹ jẹ́ ká ń bẹ̀rẹ̀ ó ń sọ̀rọ̀ tẹ̀ ń tẹ́wọ́ ń tẹ́wọ́ pẹ́ sósì báyìí náà ló rọrùn ni ẹ mọ̀ pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yẹn ó fi rán ọmọ ẹni ebi iṣẹ́ kù sí wọn àwa láàyànjú ẹ ó ti kú ó ti kú òun tọ̀dọ̀ ti ń ṣe gbọ́ ẹ fọkànbalẹ̀. afa Ismail. náà. wọ́n ah, ah. gbági wọ́n ti ìyá rẹ ni. ẹ mọ bínú bàbá. gbogbo ọ̀hún tú tí mo ní ọ̀hún tí mo ní ọ̀fọ̀ sínú omi o ti ṣe bẹ́ẹ̀. Ah, mo ti wọ́n. Ọfọ o sì rọ́nu kéwù kọ̀ọ̀kanlẹ̀ tó. Ah, kọ̀ọ̀kanlẹ̀. Ismail kọ̀ọ̀kanlẹ̀. kọ̀ọ̀kanlẹ̀ bàbá. mo ṣé bàbá kọ̀ọ̀kanlẹ̀. bọ́ba ìkanlẹ̀ a jẹ́ pé eré ayé rẹ̀ ń tó. bí eré ayé yẹn bá sì ti dàpọ̀ mọ́ ṣe é ń bẹ̀ mọ́. jẹ́wọ́ ká dára ayé padà báyìí. bàbá pé ọ mm-hmm. lè máa ní ó bàbá. Mm. Fa Ismail. gbadé. èyí eh, kọjú mọ́ tiẹ̀ kò sí mọ̀ tálẹ́ o ẹ ṣé ìtọ́ ìtọ́ bá wá bínú. kì í ṣe bẹ́ẹ̀ mo ní kí n lẹ́yìn. ẹ̀yin yín wo ló dọ̀tí dẹ̀ ń gí ẹ kọjú mọ́ ti ẹ gbọ́ àbí ẹ fẹ́ kiri ayé yẹn kánlẹ̀ kọ́ dàpọ̀ mọ́ yẹ̀pẹ̀ ni. Ah, ẹ mẹ́jọ kánlẹ̀ mẹ́jọ kánlẹ̀. ẹ mọ̀ pé bí ayé yẹn bá ti dàpọ̀ mọ́ yẹ̀pẹ̀ kì í ṣe é kó bọ́tà bá fẹ́ ba ayé yẹn jẹ́ wọn á pé ó yá ẹ̀kan rí ayé rẹ̀ nù yẹ̀pẹ̀ kọ́ mú padà láìláà tó wọn ní kárí ayé tèmi nínú yẹpẹ. àmì àtẹ̀mí náà àwọn wọn hàn. ń dá wákà fún yín ẹ máa gbé títí tí yín lọ tí yín padà ẹ pé gbogbo ohun tí a wí lọ bá ti gbọ́ elétí gbàròyè làláwùrà dáhùn kọmọmọ jẹ ọpẹ́. gbogbo ohun tí a wí lọ láti gbọ́ elétí ìgbàròyé làlàwùrà sátíà sáyẹ́ǹsì kọmọmọ jẹ gbogbo ohun tí a wí lọ láti gbọ́ elétí ìgbàròyé làlàwùrà sátíà sáyẹ́ǹsì kọmọmọ jẹ ọpẹ́ tí a wí lọ láti gbọ́ elétí ìgbàròyé làlàwùrà sáàtì sáyẹ̀nsì kò mọ̀mọ̀ jẹ́ ọpẹ́ sáyẹ̀nsì kò mọ̀mọ̀ jẹ́ ọpẹ́ sáyẹ̀nsì. lọ́lá ti ń bá ilé ẹ̀rí wọ́n fọ ìfowó pẹ́ ńlẹ́ o yóò mọ̀ pé. sáàtì sáàtì àṣà. irọ́ mọ́jọ yóò lẹ́nu bọ́rọ̀ rẹ ṣe gbanú ọ̀rọ̀ wo wo wo wo wo ojúbọ̀rọ̀ báyìí kò gbọ́ lọ́wọ́ ẹ̀kọ́ bọ́rọ̀ rẹ ṣe gbà ńlá ṣe fẹ́ ṣe yìí àníkà bẹ́sẹ̀ kó lọ́wọ́ ẹ̀ ká fún oògùn onírè lóúnjẹ ká wá wọ́n mú mu fẹ́ ṣú ọ̀dàrà kọrọ rẹ̀ ó lè níyànjú. Ah. àfa kìíní èmi ẹ̀ máa sáfà gidi ah, èmi ẹ̀ sáfà gidi má fojú àfa gidi wò mí o njẹ́ mi jẹ́ tí mo mú rẹ̀ wọ ọ̀nà àti jẹ́ ọ̀nà àti mo ní gbogbo àfa tá n bá gé gbogbo tí mo ń inú ìwé mo ti kà á nǹkan kan mo sọ fún ọ. o o. ó bẹ́ẹ̀ ni. báwo ni mo ń akọni ń gbẹjọ gbẹjẹ gbẹjọ èmi ni èmi tan gbẹgbẹ tamọlábẹ agbáriwo àpọ̀jù ogun tí ń fi mọ́ gàlè gàlè gàlè. afa Ismail. Ah, ogunde ogunde le o. ajá tí mo ní ọbẹ̀ rí ẹ̀ fóògùn èmi ló ti ṣe sí. baba gẹ́gẹ́ wo kán ni fẹ́ù. Ah! o ti mọ́bì fún ṣàgó. tipẹ́ tipẹ́ tipẹ́ àjẹ́ wípé èso ọ̀daràn nìkan ló kù tí ọgbà mú mu nù. ní báyìí wàá gbéra kọ́ lọ wádìí bí ọba ti pọ̀ kọ́ wàá máàlì fẹ́ sú ọ̀dàrà. bàbá adélẹ́gbẹ́ èso jáde. èmi fúnra mi náà mọ̀ pàjá èjòbi mo mọ̀ pé èso ọ̀dàrà yìí gbàdí àmọ́ wo gbadé tó ń wò yìí lódì lódì lọ̀rọ̀ rẹ̀ gbà lódì lódì náà lábàá yanjú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni bọ́ ọba ti wá àdín tó fẹ́ṣọ́ ọ̀dàrà àmọ́ bá ṣe kọ̀rọ̀ rẹ̀ tó kù lójú. ọ̀yá ọ̀rọ̀ rẹ̀ fún ọ̀rọ̀ ni. ẹ̀yìn gbẹ́dọ̀ gbẹ́dọ̀ gbẹ́dọ̀ gbẹ́dọ̀. ẹ̀yin ogunlé good morning sir. Ah, ah, orí ẹ bàjẹ́ ni mo ní ọmọ mi ìbò bá ń sọ̀rọ̀ mọ́. ẹ̀ka ẹ̀ka àròsà. ǹlẹ́ sí dáadáa Alhaji èwo la tún rí gbọ́ o. ọ̀gá níbo lẹ wà. ọ̀run ni kí n tiẹ̀ mo wà níjọ. ilé lè wà ẹ ẹ tí màá bọ̀ ń bíṣẹ́ ni. ẹ ń bọ̀ yọ pẹ́ mi jẹ́ kí n tó dé ni yọ pẹ́. ọ̀gá wọn ti gbó wá káwa mọ́lé láàárọ̀ yìí. owó ta ló gbó wá ń bọ̀ wọ́n ti gbé wá ṣé kí èso owó olóṣèlú ni ẹ gbé wá o. ọ̀gá ọ̀rọ̀ owó olóṣèlú kọ́ lélẹ́yìí o táyà tírélà Dangote òun ló wá o. Uh. kàrámù wa pọ̀ tó gbogbo rán dandan tó ń sẹ́ sí máa ṣe lọ máa lẹ̀ máa lẹ̀. Ah, ẹ máa gbọ́gà ọ̀gá ẹ̀ tí ì ṣerú táyà báyìí lójú mi rí ṣèbílẹ̀ àwọn táyà kékèké àwọn táyà àjùmọ̀bí tá a máa ń ṣe lójú mi ẹ̀ tí ì ṣerú àwọn táyà bíru tírélà báyìí lójú mi rí. báyìí ṣe táyà àtàjùmọ̀bí náà wọ́n ṣe ṣe ti tírélà náà kò yàtọ̀ sí àwọn ọ̀lẹ̀ náà ni ọ̀lẹ̀. ọ̀gá ẹ má jẹ́ ká fàárọ̀ ṣeré ẹ tètè máa bọ̀. ah wọ́n dì ọ́ ni. ọ̀gá wọn ò dì mí. èmi lérò wípé ẹni tó bá ríṣẹ́ ló ń jèrè iṣẹ́. ọ̀gá ẹ tún wá ríṣẹ́ ẹ tún fi òwúrọ̀ ṣeré. ọ gbádùn ara ara òòrùn ìwọ ló kó àìsàn òkú àìwò ẹ dákun kí ni ìṣòro tiẹ̀ ganan. ẹ kí ni ìṣòro ẹ ẹ wo ọ̀dà débi ọ̀dọ̀ ìbéèrè kan. táà mi ò ní tírélà Dangote. ọ̀gá tí n bá kà rárá wa tó fourteen. fourteen times ten ẹni wẹ́ẹ́ dáná sun àti gbogbo family ẹ̀ pàpàtà ọmọ náà dandan òsì gbọ́gbọ́gbọ́ tẹ́lẹ̀ àti kọ́ kúrò lórí fóònù fún mi ọjà yìí sọ náà dandan òsì lẹ́nu. ẹlẹ́ ọ̀gá ọ̀gá. ó rà ọmọ abẹ́mi sọ̀rọ̀ bó ní ṣe ìgbésí ayé mi. ìlọ́yà kan òwúrọ̀ lọ́jọ́ sẹ́ni àfihàn lágbóolé tíà àwa ń lọ́nu. èmi náà rí bẹ́ẹ̀ nígbà tí n sọ fún ọmọ sẹ́yìn pé yóò pẹ̀yìn díẹ̀ kẹ́tó débi sẹ́mu ti mọ̀ pé àjìmú náà ni tòní. Ah, ní n tán àdúrà ìwà ń fetí ilé gànà gbọ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ni ah, ah, ẹ wá gbà mí abájọ wọn á ní etí ọba ńlé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí mò ń sọ látàn ó fetí ilé gànà gbọ́ kí ni ìṣòro ẹ kí n wàhálà rẹ gànà ah nígbà àdágbére Sókótó fọ kí n lọ Port Harcourt èwo lọ́kàn ebi kò ti jẹun ah. àpọ́nsùn lọ rí nbí ta rẹ̀ là ń lọ fún ibi ó bá wù rìnrìn ní ìrìnsẹ̀ gbé àlùsí ẹ̀wà ẹ̀ lọ kọ́kọ́ mi ṣáà ti wálé lálẹ́ ibi ọba wọn ò fẹsẹ̀ rẹ gbà ẹbí náà wọn fi jẹ́ tán kú kìdá orí báyìí. bí náà náà nì láṣọ ló wọ ọṣọ tó dàbí pé wọn kọ aṣọ sínú hanga yìí bí náà náà nì bí náà náà ti jẹ́ tán yìí. bá a pẹ́ wọlé kọ̀kọ́ tí bá a wọlé kọ̀kọ́ ah kí ni wàhálẹ̀ sọ́rẹ́ nulẹ̀ o sọ́rẹ́ nulẹ̀ kọ́ lọ́ngọ́ sọ o etí eh. sọ òjò bá ń lọ. náà wọn fi jẹ́ tán tó fi kú bẹ́ egun wọn ti jẹ́ ọ̀tọ́ látòrí títí dẹ́sẹ̀ wọn ti jẹ́ àǹfààní ara rẹ̀ tán náà ló fi kú kìkìdá egun sáà má pa mí má pa mí o má kàrún wálé wá bá mi olórí ibú má pa mí o. Samson gbà á síwájú. olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí. olúwa gbógun ti àwọn tó ń gbógun ti gbádẹ́ ọmọ ṣàbí. fi ìjà fún àwọn tí ń bá mi jà. fi ìjà fún àwọn tí ó ń bá gbádẹ́ ọmọ ṣàbí jà ríwọ̀ fáì. fi ìjà fún wọn jà nígbà yìí orí ìṣẹ́gun gbà apẹ́ olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ olùṣègùn ní ọmọ mi mọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kọ̀ olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ẹbí mi mọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kọ̀ olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùjọ́gùn ní màmímà olùjẹ́gùn ní mẹ́ta olùjọ́gùn olùjọ́gùn kọ́ni kọ́ni kọ́ni asa asa asa samson.

kí má má sáré ọlá akọlò ṣì láyé mo wá o. gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó o o o ó gbà sùúrù sùúrù ló gbà o orí ẹni ló mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó o o o ó gbà sùúrù sùúrù ló gbà o orí ẹni ó mọ̀ gbà tó yẹ ni ẹ má fi kàn jù wá. ayé doríkodò ayé ti bàjẹ́ tán ṣùgbọ́n kí ló báyé jẹ́ ọmọ adarí wọn. ìrànlọ́wọ́ mi ṣé kò lè sà. àhánà tí wọ́n bá yín náà ni dákun mo ní ìdíkẹ́ fún mi bíi twenty naira ní sà. twenty naira. ẹ múrí kan ẹ ṣe kẹsà. mi ò pé mo ní change púpọ̀ bọ̀ mi lè afford twenty naira. ẹ bá wo ẹ ah, ah, ṣe tẹ́lẹ̀ àhóde ẹ ṣe ah, gan o ọlọ́run mọ̀ràn yín lọ́wọ́ o ẹ ṣe wòlípẹ́ o ọlọ́run mọ̀ràn yín lọ́wọ́. àti lọ́lá ẹ iye àjò ìyọnu ló ń ṣe ẹni ò yan pín yòówó tó ń sáré owó káàkiri bí kò bá lọ ṣọ́ra rẹ̀ eré àsákùn ló máa sá ẹ má ṣe sáré ọlákọlù sí o ẹ dákun ẹ jọ̀wọ́ o ẹ dúró dàsìkò orí o gbogbo ènìyàn gbogbo ènìyàn gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti ah, lóyún ẹ dákun ẹ ẹ mo kàn ní kí n wá báyìí náà ẹ dákun jẹ́ mo ní twenty naira lọ́wọ́ yín. fifteen twenty naira. ẹ mo kàn ẹ ṣe ọlọ́mọ wà pẹ̀lú ẹ̀yin náà. àmì o. ẹ ní sírìn ẹ ọlọ́mọ fìjọ́ ẹ̀ sọ yẹn ẹ̀ lórúkọ ọ̀kadà. àmọ́ mi ò ní twenty naira hundred naira ló wà lọ́wọ́ mi ẹ gbà. ayọ ah, ẹ má ṣe ọ̀nà mo ní kàn pé mo fẹ́. Ah, ah, ẹgbọ́n hundred naira mi ní twenty naira. Hmm, hmm. ẹ má ṣe ọ̀nà ẹ bá ṣe mo ní kàn ẹ fi ọwọ́ ẹ ṣe. ẹ káwọn dárúkọ wọn. orúkọ tèmi ni àkàndé jimoh. ìtò bá important jù ní orúkọ yín ni kẹsàn o. àkàndé àkàndé ẹ ẹ wo èlù gan-an ni tẹ bá wa ẹ jẹ àgbọn. ẹ jèrè ẹ fèrè jẹ kọ. ọmọ tẹ ẹ lè tán ayé òdìgbò lè. ẹ wo ẹ wo ṣe rí sàn láàrin ajẹnimu ní pẹkọrọ ibi tẹ bá ń lọ gangan ni ẹ jẹ èèlò gangan lẹfẹ. mo nílò forty thousand ni. Hmm? forty thousand four forty thousand. ayé mi bàjẹ́. forty thousand. forty thousand naira. forty thousand. forty thousand. forty thousand. Ah, ah, ah, lè wá ń ṣàdúrà bá ń látàárọ̀ lẹ́sọ̀rọ̀ ayíndégún àti pàkọ́ ìbánilẹ́rù pẹ́ wá ní ẹ wò ó ẹ wò ó tó bá jẹ́ pé bí one million lé láìlẹ́ fẹ́ ń kọ́ sẹ́ẹ̀ lọ gbé tv joshua wá ni àbẹ́ lọ gbé pásítọ̀ adégbé ajébóyè wá bí. òṣì ni ọlọ́run jẹ́ mo ṣe o. ẹ máa tẹ́ tẹ́ ẹ bá tún ṣàdúrà níbẹ̀ ẹ má tẹ̀ ah, wọ́n fàdúrà ṣe yín ni. ẹnì kẹ gbowó kẹ mọ lẹ mọjẹ ń gbàdúrà kankan lẹ́nu yín mọ́. ẹ ṣe o tí a mú. ẹ lọ tòjò sílé yín ẹ tòjò sílé ọ̀dọ̀ yín ẹ ta ló kàn ń ta ló tó ń ẹyin. Yeah. ẹ jọ ìlú lẹ kí lorúkọ yín gangan orúkọ yín ah, ayé mọ nìka ẹ mọ ṣe o ẹni mọ lórí onífìlà èmi. ẹni lórí onífìlà. kí lè bá wa. ẹ ẹ ah, ó dà ẹ a ní ìkàyé gangan ni bàbá tó ṣe gbogbo wa lẹ. lágbolé wa. Hmm, mo ti béèrè orúkọ mi ìgbà tí mo béèrè ọ̀rọ̀ tẹ sọ ni wípé ẹni tó lórí òní fìlà mọ́lẹ̀ ti bá yín kọ́lẹ̀ tó ti yẹ yín a ní ìkàyé yín ẹbí kọ́lẹ̀ ti máa níyì o ilé yín ilé yín o lè máa padà sílẹ̀ tí máa lọ níyì. ẹ kí lè bá wa. ẹ ẹ gbadé gangan ló kọ tọdọ mi. ẹ ọ̀dà ẹ ọ̀dà pẹ̀lú kọ ẹ kí ni tẹ bá wa gangan ẹja gbọ́. Ah, ṣé rí gbogbo bá a ṣe ń bí yín léèrè ọ̀rọ̀ Hmm. láì ṣe pé ẹ fẹ́ kọ emotional story àbí sẹ́yìn rántí ni gbogbo eléyìí àwọn òráyè rẹ bí kò sí táìmù o tó ti yẹ yín kí ni tẹ́ ẹ bá wà ẹ àgbọ̀ káwọn tá a ṣe fún yín. zẹ́rí ẹlẹ́gbọ̀n àgbà tó jókòó yìí ìgbà yẹn béèrè forty thousand tọ́ntọ́n kò sí bí mo ṣe láàlì rẹ̀ tán kó tó gbé bùbá wèrè tó wọ́n sọ́run jáde kó sì mí sí ọ̀rọ̀ zẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo mi just five ló gbé mi débi ìṣòro five ló gbé mi débi. five mi gbọ́ ayé mi bàjẹ́ yúrò yúrò five thousand. ní farabalẹ̀ shift time ní farabalẹ̀ ẹjọ ṣẹ́ẹ̀ka mi. bí wèrè ẹ̀sìn ni mo lọ. ẹ̀jẹ̀ lè kọ́ ẹ̀ lè kà. àní ẹ má jẹ́ nǹkan five. ẹ̀kọ́. ké lẹ́yìn. ohun tẹ́ ìwé òye wa ní dọ̀tọ́ ọlọ́run ẹgbà ẹ máa wọrí nípa orúkọ tí mo kọ pẹ́ ní lórí òní fìlà ibẹ̀ gọ́gọ́ ní kẹ́kọ̀ọ́ kọ́ yìí sí ẹjọ. pé bẹ́ẹ̀ wọ́n lè ṣe mistake. ẹ ẹ kọ́kọ́ kọ́kọ́ yìí tó ń fẹ́ gọ́gọ́ mo lè kọ́ five thousand ni. ayé mi bàjẹ́ tèmi bá mi five thousand naira. mo gbà. ẹ wẹ ẹ sáré fún wọn lórí rọ́sìn ẹ fi rọ́sìn fún wọn ní five thousand kọ́mọ bá. ní five thousand kọ́mọ bá ti hàn lọ ẹ fún wọn ní five thousand kọ́mọ bá ti hàn lọ. pẹ̀sẹ̀nsẹ̀ náà ni ẹ sì máa ṣe lọ. kò ní lè sáyé orin bí a ṣe ń ṣe kò sí lè sí àyè orin bá a ṣe ń ṣe ẹ five thousand yín sógún kẹ́ lọ. bẹ̀sẹ̀ ṣe náà ni ẹ sì máa ṣe lọ. mo bẹ̀bẹ̀ tẹ̀ mo ní ọ̀sá yìí orin bí. ok thank you. bẹ̀sẹ̀ ṣe náà ni ẹ. ẹ yà sọ́dọ̀ orin kẹ́ lọ tà kẹ́ kẹ́ kẹ́ kẹ́ fi ṣe rẹ́kọ̀dù kẹ́ tàbí ẹ lọ. èèyàn ní ṣerú èyí kó wọn mọ lára bọ̀. this one and two ni fi ṣe o. ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀yin ẹ̀ ẹ̀ ń bọ̀ ọ̀wẹ́ ń sùúrù o kí la fẹ́ ṣe báyìí tó lọ lọ́wọ́ kò yé mi mọ́. torí gbogbo àwọn tó wá sí fúlátà àwọn tí wọ́n ń gbowó gbogbo owó tí wọ́n gbàgbọ́ ti wọ five hundred thousand mo lè ti bá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kẹ́kẹ́ kí n lo strategy tèmi. o ò lè lo tágẹ́dì o o ò lè lo tágẹ́dì o tó ti yọ sórí gbogbo bá ṣe ń dára wa láàmú yìí à ń wéèsì táìmù ni o bóyá ká bọ́ sí gbòòrò ká lélẹ̀ ìdáná. ẹ wo nǹkan tèmi kan ti ẹ wò ní ẹjọ àwọn ẹbọra tẹ ló ń gbó fún yín lójú àlá tẹ bá rí wọn ṣe dá wọn mọ̀. dáadáa ẹ lè dá wọn mọ̀ ẹ lè mọ̀ wọn báwo náà ṣe rí. ọjọ́ ìyá òye ni wọ́n ya oyè ya níyì bí sẹ́ẹ̀tì ya oyè sẹ́ẹ̀tì ya níyì tó ń tẹ̀yìn ní ọ̀yọ́ nílé ìlòpọ̀ lágbòde ọ̀dẹ́jìn tó ń ya níyì tó ń tẹ̀yìn. ya ya oyè gangan ni wọ́n fojú jọ. náà fojú jọ jù. wọn ò jọ ya níyì rárá. tẹ́ bá rí ya oyè ṣe dá ah, ah, mọ̀ ndayọ yẹyẹ ọdún. ẹyẹ tẹ mọ yàdún náà tọkọ la mm. àbí tí mò ń ro gangan ni pé ẹni tó dìde bí gangan mm. ojú òun jẹ mèrè kó má lọ jẹ́ pé lára àkànlá àwọn emèrè tí wọ́n gbówó wá fún yín àbáwọn àbúrà tó gbówó wá fún yín ni nígbà tá a kó five million tá a kó bíi two million naira síwájú èèyàn tó dé five thousand ló fẹ́. màmú orí ẹ ti burú láti lé mi só ti yọ sórí ilé tó dọ̀ yìí student ni ó jẹ owó òwe ni ó béèrè àtọwọ báírò jálè ìyànṣẹ́ pọ́ńkù òun ẹ̀ náà ni. jálè ah, sówó orí àti báírò èlò ló fẹ́ gbà pátápátá ìkó béèrè bíi one thousand àbí two thousand. ó lè ẹ mọ́ bínú à ń sáré ṣe àpérò kékeré kan ni sọ ti yẹ yín ẹ dákun sẹ́ni sọ tẹ́ ẹ bá wá láì ní jẹ́ pé ṣàdúrà kankan. ẹ jọ kí lórúkọ yín. alówólé lórúkọ mi. alówólé kí lè wá wá ṣe bí. owó ni mò ń wá. owó lè wá wá bí lè wá sọ parọ́ owó lé nìyí ẹ jẹ́ change orúkọ yín orúkọ mẹ́rin lẹ́ jẹ́. ẹ ẹ ẹ wo gbàgbé yìí o spending kí ni tẹ́ ẹ bá wá ẹ jẹ́ ń bọ̀ ẹ jẹ́ ń bọ̀. ẹ ṣe ẹ̀rọ ẹ̀rọ kan tó ṣẹlẹ̀ hmm. bísíǹsì ni mo fẹ́ ṣe business mo dẹ̀ fẹ́ ṣe á gbọ́n mi lówó lọ gan mi dẹ̀ fẹ́ wà láì èyí tágbára bá ti ká. alẹ́ lò ó à. sẹ́rí mo kò mọ lágbèrè gbogbo tí ẹ bá fẹ́ lọ́kàn tẹ̀rù pa lè ṣe fún ẹjẹ́ àmọ̀ká tiẹ̀ mọ́ táwọn ṣe sí i. ẹ ṣe àná mi tó four million naira. four kílẹ̀ pé. four m. four million naira. ẹ ẹ wo sẹ́rí four million náà dà four million náà dà yóò fi tó yín ṣe fẹ́ ṣe ni só ti yé yín ẹ̀ sẹ́ndì sẹ́ndì ẹ bá kó four million fún ọ. mo ti ẹ wò pé èjì ẹ kéré ju four million kó bá béèrè four million lọ ni. mo dáhùn náà sẹ́ndì. ṣé ṣé èjì náà fi ń gbowó ni ṣé àwọn èjì bàbá oyè nǹkan ní ẹ̀dìdẹ́ ní ìsinsìnyí ẹ béèrè four million five thousand yìí. Hmm. ẹ ẹ kówó fún kí ẹ kówó fún ọgá máa bá ti ẹ lọ jàre. ọmọ tí wọn bá kiri. ìpẹ̀lẹ́ máa ń ṣe fàájì. lórí ta fàájì mo ya wèrè mẹ́ àbá máa ń ṣe fàájì. sẹ́ndì àjà fún ní owó kó owó fún wọn sẹ́ndì. ẹ ti gbàgbọ́ tí ẹ bọ́dì ni ah! <laughs> olóye pé ìyá lówó lé ṣé mo wó kà èyí àtàlejò wa èyí nìkan lè dá wa. Ah, ẹ jẹ́ fún wa kó ẹ wò ẹ jẹ́ kí n ma. Ah. kí ló dúró ẹgbẹ́ rẹ̀ ẹ jẹ́ kó kámẹ́rẹ́ ẹ ti níyàwó. mo ti níyàwó mo dẹ̀ ti bímọ náà àwọn jẹ́ lájọ́ wà. márùn-ún márùn-ún five hundred ẹ dágbé lè dàbẹ gbé family house. mo dágbé yàrá kan. ẹ dágbé ni. business wo lè fẹ́ fowó ìṣe gangan. mo fẹ́ máa fi tọkọ mi. ẹ fẹ́ máa fi tọkọ irú ọkọ̀ wo lè fẹ́ máa ta. mari mazda. mazda ẹ dọ̀rọ̀ pé mazda kẹ̀dẹ̀rẹ̀ kò ní jẹ́ máa fẹ́ kára wá sí bíkẹ́ sọ pé fífẹ́ máa béèrè owó ah, ká ẹ ti tọ́tọ̀ ọ̀la. fẹ́mi oláyà o ọ̀rọ̀ mi láyà fún ọ sójú lásán ni àti sójú lásán ni ìṣe yìí ẹ eh, eh, but ẹyẹ rẹ ò sọ fẹyẹ ibi tó ti ń jẹ jẹ òfò náà mí nà. wọn á gọ ìjẹ́bi mi tó lọ mo ti pe fashion mi lẹ́gbàá pé fashion o. Hmm? ojú lásán kọ bí àṣà àbúlé wa ni no time to waste time yá wọn gbóró ká ṣe fàájì. fàájì. ẹgbẹ́ lọ́mọ àgbà gbọ́dọ̀ wọ̀ gbóró kí gbóró dàrú kọ́mọ̀ kò ti dé ní ìsìn. ẹ má dá mi dúró èmi ọmọ bàbá olówó ẹ̀yin ti ah, dé báyìí wá bá mi náwó. let's go there. ẹ eh, ẹ eh, salamu aleykum warahmatulahi wabarakatu. wa aleikum, salamu warahmatulahi wabarakatu. ẹ gbé igbó bàtò òfò síta. ẹ ti bínú. ìyá ìyá máa ń jẹ yín àfa àgbàdì ẹ ẹ ẹ ẹ máa bẹ sẹsẹnu bí ẹnu dúrọgbà ń nàìjíríà na ivory coast ń jò ní ẹ á gbẹnu òkè báyìí kí n túmọ̀ ẹ ẹ tiẹ̀ kọ́kọ́ wọlé ná ẹ wòru ipò téèyàn wà kẹ́ tó kàn séèyàn ká ní bóyá bí àlejò kan wà tí ọ̀mọ̀dé ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ sí lọ́wọ́ náà nu ẹ wá ń pe kinní kan rádára dáńtà. ẹ má bínú èmi rò pé ọlọ́wọ́ kọ́lọ́ba tí téèpù bá fẹ́ hẹ́ǹdì tẹ̀ ṣe ń jò ní ti ẹ̀ ń pàyàjọ tẹ̀ ń pò gèdè mo rò pé orí ibẹ̀ náà lẹ́wà tí n bá sì tún sọ̀rọ̀ kí n tó wọlé ní sẹ́yìn ni mo já wọlé àwo láìkago. ẹyin bó wá ní tibí tẹ́ ẹ lọ ṣe é tírí ìgbà. ẹ. tẹ́ ẹ tírí ìgbà. alihamudulilayi ari tó má ṣe gbé fún mi lódìdí bí a sì ṣe gbé fún mi báyìí mo wá lọ lè ṣe mo ṣe sí wẹ́wẹ́ mo sì ṣe sí wẹ́wẹ́ mo si ti yanju re. Ah, a ẹ ee má bínú torí mo mọ̀ pé ẹ lè má ti jẹun ata ẹ lè má ti jẹun ọkọ jẹun àdá. ẹ àwọn bàtà òfò tẹ́ni bọ́kàkiri ní náà ṣé kò dáa iná lẹ́sìn kọ́ wa pé ká mọ̀ sọ̀rọ̀ àlùfàǹsá làkejì ọ̀rọ̀ ile ti pọ̀ jù ṣèbí bí ó ṣe dáa náà mo bá dọ́dọ̀ yín. àfa àgbàdé ẹ̀yin náà ìbọnà àti làtí jẹ́ ìyẹn ni rádaràdá kọ́wọ́ yín gbogbo àpò yín rádaràdá ló kún bẹ́ẹ̀ ẹ mọ́ yọ́ dànù bẹ́ẹ̀ bá ti fẹ́ wọ bí ṣẹ́ gbọ́ àfa àti èmi ọ̀gbà èmi ògbó èmi òfófò ń ò gbòsì kí mo gbé wọn ọ̀gbà èmi mo ní wọn ò gbófò wọn ò gbòsì ṣẹ́ ti gbọ́ ó yẹ ẹja bẹ̀rẹ̀ ṣẹ́ yín ẹ̀tún lè yẹ mọ̀wé tàpá pàtàpàpà ẹyí tí ẹ ṣe máa sún kẹ máa súnú kìdí ẹ. ẹ ti sọ ó ti tó ti pọ̀ ju ẹ ẹsẹ̀ yìí sọ̀rọ̀ káfá bá ti ń sọ̀rọ̀ ìyẹn máa ń gbẹ́nu dákẹ́. ẹ̀sùn bá nà bí ẹ̀sùn bá nà bí lẹ́tọ́ fi jù ú ẹ̀ máa gbá ni ìyẹn lè máa fi ṣe nǹkan rẹ bọ́. irú wàhálà ọmọ akóra mi sí báyẹn àbí wà ó ti ẹ̀kú ti sọ náà tẹ́lẹ̀ báwọn ẹ̀ sáfà kan gidi kọ́ lọ́jọ́ ogun tó lù ẹ̀ ṣe kọ́ lọ́jọ́ oṣù kó ṣe déédéé ni kó lè ṣe déédéé o kó lè bára àwọn ọmọ ni ọmọ wa ṣe oríṣẹ́. àbábẹ́dọ́ ẹ mọ sáré bọ̀. àfa àmútímọ̀ sẹ́mi nìkan. Tade, ọ̀yà, ẹ̀yìn sí kòkó. Káyé bàbá ti wà nílé awo báyìí bàbá ti wà níwájú èèyàn ọlọ́run báyìí èèyàn farabalẹ̀ ní ọgbọ́n ọwọ́ àlàáfíà ni ó kì bọ́. Ọ̀yà sí i. Rúpọ̀ rú díjú ẹni o bá ọba lajú odi mẹ̀ká fóònù ojú fọ ojú relé nu o.

ikú pa ọ́nù. Ah, ah, ẹ má jẹ́ mú ìláyé mi. múrí kan láàyè ìlànà àwọn muhammadu rasulillah sallallahu alaihi wa sallam. ẹ múrí kan náà dà. ó ní bá pẹ́ ní ìyàwó. ojú yóò ní bá orí màmá jẹ́ ìpọ́njú dé bá mi débi tí màá sáré kọjá rẹ̀ o. ẹni tá a ṣe ti o ẹyin tó ní owó tí o ọjọ́ bá fẹ́ pátápátá lọ́wọ́ ṣe fún yín o àpò yín ò ní gbẹ o òjò tẹ̀rín yàrá kì í gbẹ o ọ̀dọ̀ sànú wa ó ṣe gan o ẹ̀ka ẹ̀ka ọ̀rọ̀ o. bàbí ẹ bá bọ̀dá bàbí tèmi bá mi kó ẹ bọ̀dọ̀ oníbàárà káti ẹ̀sọ́ pé àwọn olórí burúkú tẹ̀yìn orí náà ṣé tíwájú ti ń fà wọn lọ náà tún rí náà ni mo sì mo sì mo sì ń ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ́ o ah! Ah! ọ̀daràn ibo ni màá tún ti ró níbàárà mi báyìí tèmi mọ̀ bá mi mo mọ̀ sí rìn báyìí mo sì àpọ̀ tí mo ti wò pé mo ti rí ìfà lónìí àwọn ọmọ gbowó lọ́wọ́ mi tèmi mọ̀ dá tèmi mọ̀ bá mi ẹ bọ̀dọ̀ oníbàárà ẹ oníbàárà. àsìkò tó wó máa yẹ wọ́n tí kò ní sí yọ̀ọ̀nù kankan lórí ní kí wọ́n dúró dé o ẹ ò wá ní ojú kan ó kúrò níbi orí fèsì oníṣàjò àti lóláyé oníṣàjò àti lọ́lá ẹ bá mi sọ fún àjò ìyọ́nù ló ń ṣe ẹ̀rọ ànímọ̀ kí. àjò ìyọ̀nù ló ń ṣe. èmi náà ń dáhùn ẹni ò yan pín yòówó tó ń sáré owó káàkiri ara yín lè mi. eré àsákú ló máa sá. ìrì tẹ rí mi ní ìṣà tí mo ṣe kó dání tó ga lọ́ọ̀ mi ṣé ojú mi dojú ń bára. ọ̀sẹ́ni tí ò lè tọrọ bára abarapá náà tọrọ bára. abarapá ń tọrọ bára. ọ̀sẹ́ni tí ò lè tọrọ bára. èmi wá jó ń bára bìí sí kémi wá jókòó tí nǹkan jọ mọ́ gbà àyè wà o. èmi sara yín o. àjọpọ̀ báyìí o kò láti dènìyàn láti lówó ló gbà ó. ọ̀bẹ̀rẹ̀ wo orí ẹni ló mọ̀gbà tó yẹ ní ẹ̀ka fi kọ́ ojú wa. ọmọ aráyé ò ní dé ọwọ́ bẹ́ẹ̀ fi ń jẹun rẹ o. láti dènìyàn láti lówó. ẹ ṣe o ọmọ aráyé ò ní dé ọwọ́ bẹ́ẹ̀ fi ń jẹun rẹ o. ló gbà ó mọ àti àga ládùúgbò yìí o gbogbo ẹ̀ sí àdọ́ọ̀lù àfi bí ìkómọ inú òjò gbogbo ẹ̀ tí wọ́n á lọ tíkọ́tíkọ́ àbádùúgbò tí mo wà yìí ah, òkúta wọn mọ̀ kó òkúta bá mi ládùúgbò yìí sá àwọn wèrè àfi gbígbà tí wọ́n ti yó àwọn tí ó sì yẹ tán gba bárà tó yẹ kí wọ́n béèrè owó lọ́wọ́ olúwa rẹ̀ wọn ò fẹ́ béèrè owó gbígbà tí wọ́n ti yó kò burú àjọ kẹsẹ̀ bọ́ kan náà bọ́ ṣòkòtò nu bóyá kò sígbà tí ìní padà pa ọwọ́ àdúgbò tí mo lọ kò sígbà tí ìní padà pa bẹ̀dà ń kó làdúgbò ń lọ àdúgbò mi. ẹ ṣẹ́ wà ẹ rọra o ẹ mò ń lọ ọ̀sàlẹ̀ lọ́ọ̀nù. ẹ wọlé náà ni. ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́. ẹ rọra jàre. ẹ ṣe àfẹ́yìn hàn báyìí. òrùn ní ìwé ọ̀hún la wa. ṣé ẹ wà adúgbò. ṣé dáadáa la bá yín. ẹ lẹ. ẹ kú ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ bẹ́ẹ̀ dimi ta di oyè adéoyè èyí ti kú ti pẹ́ ẹ̀ sẹ́yìn náà gbọ́ ni ẹ gbọ́ mi. ọmọ yìí mọ̀ wọn. ìyẹn dáadáa ni. sẹ́yìn mi ń gbádùn orin. orin náà mo tiẹ̀ fẹ́ sọ pé wọ́n ṣe ayin sókè làlàlà. kẹ́ ẹ gbádùn ẹ̀ ni. à ń gbádùn ẹ̀ à ń gbádùn ẹ̀. à ń gbádùn ẹ̀. à ń gbádùn ẹ̀. ẹ dákun mo yìí tó dín náà lọ́dọ̀ yìí náà. ẹ mórí kan. owó. ẹ mórí kan kí n fún yín lówó. Eh, <laughs> owó tẹ béèrè nǹkan kéré ẹ bá béèrè owó gidi ah, lọ́wọ́ eh, dàdọ̀ mi ni múrí kan péré eh, múrí kan. <laughs> Ah, ẹ ṣe ẹ ṣeun ẹ ní àlùbáríkà ẹ dẹ́bà ẹ gba owó tèmi rè ẹ bá ń dúwà ẹ bá ń dúwà mú sọ ẹ ń sọ bí mo sì ṣe wọnú ọkọ̀ bí mo ṣe gbọ́ ohun yìí mo rí pé èèyàn lọ ni. ẹ bẹ́ẹ̀ ni ah, ẹyin oṣù oṣù ní mọ́tò tẹ́lẹ̀. ọ̀dà ẹ ṣe o. ẹlẹ́gbàgbà. ẹ ẹ ṣé ẹ máa lẹ́mọ̀ nídìí owó mọ́. èmi ṣe ẹ wo ṣe rí inú wa dùn bẹ́ẹ̀ ṣe ìjókòó tiwa látàárọ̀ àmọ́ aníbírè ni wa gbogbo ká mọ̀ jókòó déèyàn kan lọ́tún jókòó déèyàn kan lọ́sì èmi rò pé a fi ń waste time nítorí pé láwọn ibi tá à ń lọ àbí bò ní ah. spending àsìkò ṣe àwọn òun fàsìkò ṣòfò ah. time is money. ẹ ẹ bá jẹ́ àṣetánṣe kan máa ń kóbó kónkálukú bá ọ̀nà tiẹ̀ lọ káwá nǹkan mi ṣe. bẹ́ẹ̀ ni olórí ẹbí o tọrọ lọkọ mi sọ ọkọ mi wà time conscious oh. ó bẹ́tà ká tètè ṣe ní kíákíá. ọjà òwúrò àná mi eh. yóò dáa fún ọ àwa náà mọ̀ pé àsìkò bẹ́ẹ̀ nìkan sọ̀rẹ́ kò sí tí àgbẹ̀ ń ṣe lóko náà ti ń dalẹ̀ nígbà tí ò lè jí so ẹgbẹ́ rẹ wà. mo á fẹ́ kọ́ ọmọ pé ibi tí onílé tiẹ̀ bá fọ̀nà sí lálejò tí wọ́n gbà ó tòrá àti sọ́dọ̀ ọmọ ìsànà mọ́ bó ló ṣe fẹ́ ká ṣe gan-an kó sọ fún mi. ǹṣẹ́ rí inú mi wá dùn wáyé pẹ̀lú tẹ́ sọ yìí ṣé rí mo ṣe fẹ́ ká ṣe ni pé tó bá ti yẹ ọ̀tún gbọ́dọ̀ pẹ́ mọ́ nígbà tí ó ṣe pé bóyá kò sówó lẹ̀ tàbí bá mú fọlákẹ́ kó lé kókó <laughs> tẹ́ bá fẹ́ gbà lórí rẹ̀ á sàn tó ti yẹ yín nìsín ẹ já ṣe ìgbéyàwó ibi oṣù méjì péré sígbà tá a wà yìí ó pẹ́ jù ó pẹ́ jù mm. oṣù méjì. ah oṣù méjì oṣù méjì ya ah oṣù méjì wo lè wá dá kan kó tó di pé a sọ fún ẹbí ìyá tó bí ká tó sọ fún ẹbí bàbá ká tó sọ fún àwọn ará àdúgbò ah oṣù méjì ya ẹjẹ á sún ọjọ́ síwájú ah ó lè ṣàǹtì oṣù méjì àníkan ọmọ kó wá ní. ẹ máa ń da wọn lóhùn ẹ wojú ẹ yòbóró ìka tó tiẹ̀ náà bíi ìka olóṣì yẹn ló ń bí mi nínú ó dà pé táùtù ni wọ́n kàn kà sọ sí wọn lọ́rùn ẹ rọra sáré ni wọn. ẹ fẹ́ san owó orí Fọlákẹ́ <laughs> ó tiẹ̀ dá àmọ́ oṣù méjì tẹ́ mú yìí ó ti yájú fáwa láti múra fún ètò ìgbéyàwó àbí ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ ní sori burúkú ìbàjẹ́ ò lè dé báyé pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ jáde lẹ́nu yín yẹn téèyàn bá rí yín á ti mọ̀ pé ẹ̀rọ owó rí ẹ̀yin rówó rí oyè yín ẹ̀yin ò mẹ́ni tó jókòó yìí ni mr time tó jókòó yìí. shift time part of correct. oh sorry i'm sorry shift time tó jókòó yìí kálẹ̀ mọ̀ ní ẹ̀ní má sọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀yin ni mo fẹ́ bá wí jù ṣàmọ̀ kì nínú ẹbí ìka ò kì í dọ́gba ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan máa wà níbẹ̀ tó jẹ́ pé bí abí tálíkà bí nǹkan kan fẹ́ jáde lára wọn mi ò bá yín wí o èyí ṣe pé mo fẹ́ dàbí ro àmọ́ kò yẹ kẹ́ ẹ̀ náà ká báyìí wípé oṣù méje ò lè tó bẹ́ẹ̀ nípa ẹ̀ ń nà ká lójú ni ẹ̀ ní bówó bínú o ìbànújẹ́ ò ní dé báyìí o kọjá pé ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́fẹ́ ṣe kẹ́ẹ̀fẹ́ ná fifty million naira láì sọmọ tálíkà ọmọ tí olówó dìjà ewu lè lówó gbà ẹ wà lé ó ti tọ ọjọ́ dé mílíọ̀nù náírà lẹ́gbẹ́ tí láàrin ọ̀sẹ̀ méjì ó ti yá. abẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ ẹ̀ lọ́rọ̀ yá lọ́la ti yá. ẹ̀yin náà ti gbowó ẹ̀ má ṣe fẹ́ ọmọ tálíkà rọ ó. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa kò sí tó dùn bí àrùn bà. oorun lolúwa rè ó sùn kódà kó ṣe ní sínsìn àfọwọ́sí. àwa náà ti ṣe tán. ẹ ẹ ẹ dákun tó bá jẹ pé bá ní àwọn ọmọ pé ẹ ti gbẹrù wa tó bá jẹ pọ́lá náà ni àti faramọ́ àbí bó ni ó ti yá. ẹ ọ dà ẹ ẹ ẹ sẹ́ndì sẹ́ndì mo fẹ́ kọjá fún ọmọ pé nǹkan wà nílẹ̀ tó ti yọ kádùn wọn nú bá wọn nú ẹ <laughs> wà á kí ni sí ọ tó wà bẹ́ẹ̀ ni àwọn bá ti ń kó náà ni kò náà o jójé yẹn kọ̀ọ̀kan tó two hundred thousand. bá mi ta. ẹ jẹ́ o alẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ẹ jẹ́ o ẹ jẹ́ o alẹ́sẹ̀ bẹ̀rẹ̀. ẹ̀yin tí bá fún yẹn máa ṣe wà wò ẹ̀yin kẹta ẹgbà ẹ̀yin ta ẹ wò two two hundred one four hundred ẹ fọ ẹ wo ẹja fáwọn olórí ẹgbẹ́ ọjọ́ wa. fàlà àti inú wa lè tó báyìí bí a sì wọ́n ìtú ọjà tó lè àìwò gbàgbàgbàgbàgbà bí a sì wọ́n náà. ẹ jẹ́ o ẹ jẹ́ o. ọmọdé wa. náà yóò dà fún ọ. ẹ kò sí wàhálà kò sí wàhálà. ẹ kú àbẹ̀wò. ẹ máa rọ rábẹ̀ o. ẹ kú àbẹ̀wò. ẹ wọ́n bó ti láyé rẹ má ṣubú o. rọra rọra rọra rọra. Ah! béèyàn bá ti tọ́jú àwọn àwọn ẹgbẹ́ ti dáadáa. àkórè ò ní pẹ́ o. ṣe spẹ́ndì. yálà ṣe láṣẹ. wọ́n ṣàtìṣe ọkọ̀ tètè lọ́sẹ̀ sí mi. ẹ máa ṣe kékeré báyìí. ẹ wò ẹ wò mo i. ẹ ṣe gan. ẹ wò ẹ̀yin láàmú balagbara ọlọ àwa láàmú wa àní tẹ́lẹ̀ wa ara wa ẹ ṣeun. yóò dáa fún ọ ojú owó èkó wọyọwọyọ ojú owó yẹn o ní rí pọ̀jù o o sì ní wọ́wọ́ tì. ẹ jẹ́ àgbàgbé tọ́ olówó wíwá owó tí a bá wọ́wọ́ tì èmi ò ní wíwá owó tì <laughs> owó tì ń bẹ́ńlẹ̀ bí a ṣe ń wo àgbọ̀ǹgbẹ́ omi ni. <laughs> tán ní àbí mo parọ́. kò lè tàn láíláí kò lè tàn kò lè yingin. àmọ́ ẹ wá gbọ́ ẹ mọ̀ sáré o ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ o ẹ ní sí ni o o ṣe mo dúpẹ́. ẹ wọn ò tẹ ẹni sáré ẹ wà ọlọ́ọ̀ tí mo kò wọ́pọ̀ nílé ẹ ṣáàdákun ẹ̀bẹ̀ kan lèmi fẹ́ bẹ̀yìn àbúrò mi ni tó bá ti ṣe ìyẹn pé mi tẹ ránṣẹ́ sí mi kò jẹ́ tí mo lè bá wí lọ. ẹ o. ọlọ́yọ̀ fún ọ ní two hundred thousand o ah, tètè gbọ́ o ten ten thousand ní kó o fún o ten ten thousand ní kó o fún o àìjẹ́bẹ̀ ikú ni o. spending spending ẹ lọ gbowó ìpadà rẹ ẹ gbowó padà lọ́wọ́ àná mi ten ten thousand ten ten thousand ẹnì kọ̀ọ̀kan ten thousand. wo kò sí táìmù o kò sí táìmù lẹ́ẹ̀ báyìí o. ọ̀dà mo yá o mo yá o. ẹ ẹ ṣe orí ìwé kan fún ọ Eh, owó tó kù lọ́wọ́ wa a máa bẹ ọlọ́run pé kó jẹ́ ká rẹ́dí tá a máa fún ní. àkòrí bẹ́ẹ̀ mọ́ sẹ́fẹ̀ mi mo fún wọn lówó èmi mo ti sáré kó fún wọn lówó sẹ́ndì lọ́ọ́ bá ń gbowó padà lọ́wọ́ wọn. a ní ọlọ́gbà kó fún wọn tẹ́tẹ́ tọ́sà ọbẹ̀ bá tèmi jẹ́ ni kí ló dé jọ. ẹ wo bí ẹ ti gbọ́ kí n tó gbọ́. ẹ jọ torí ọlọ́wọ́ tó yẹ ṣe lé ibi náà tó kọ́ lọ́wọ́ rẹ̀ kókó fún wa ló ṣé bó ló fún wa ṣáà ní kó bùn wa lọ́wọ́ rẹ̀. ẹ má bínú ẹ má bínú ẹ jọ. àti owó yín lẹ fẹ́ gbà. ẹ ó ní ẹ ó ní. àti ten thousand àti ten thousand. a fẹ́ kankan mọ́. kálá wo ẹ kò tún wà láì ṣáà lè tó. ẹ kẹ́ ẹ fẹ́ ọkọ yìí ni kẹ́ bá sọ̀rọ̀. ọkọ yìí ni kẹ́ bá sọ̀rọ̀. ọkọ yìí ni kẹ́ bá sọ̀rọ̀. sífúlẹ̀ lọ ọ̀sán àtẹ̀lẹ́yà lọ àtẹ̀lẹ́yà lọ àtẹ̀lẹ́yà lọ sífúlẹ̀ lọ àtẹ̀lẹ́yà lọ sífúlẹ̀ lọ àtẹ̀lẹ́yà lọ sífúlẹ̀ lọ àtẹ̀lẹ́yà lọ ọmọ bàtẹ̀lẹ́yà ten thousand ten thousand síyà ni wọ́n mẹ́mẹ́ gbà. owó òṣì owó òṣì wo ló gbé wá o fẹ́ fẹ́ mi ò ní ní ìyàwó ten thousand. sífúlẹ̀ lé sífẹ̀ wọlé sífẹ̀ wọlé ẹ wo bí. ṣe yín yẹn sọ torí gbogbo ilé tẹ̀ ń kó mu tẹ̀ ń wà mú ikú kó tójú sú mi kó gbàbí kankan yé mi torí bá a sì wí nìsín ẹ pé ah, súlẹ̀ ló ní o àfíìsì ló ní bóun mọ̀ wò lójú o àbáyọ ló fi sí yàrá mi o yóò tó wá mú nǹkan rẹ o ń ní báyìí o ibi tẹ́lẹ̀ yóò yọrí sí nìsín wọn ò tí ì mọ̀ bí n sì ti jẹ́ bí n ti mu ni mò ń bá ka ẹ dákun ẹ mú bọ̀ tèmi jẹ ibi ẹ bá ti gbégbèkúgbè yín kẹ ẹ mọ bẹ́ẹ̀ ti ṣe o ibi ẹ bá ti fà kẹ ẹ fi rẹ ń bẹ o kò sí ìtókan mi o torí ìwọ ọmọkùnrin n tó ń ṣe ìbò bá ilé lẹ́yìn pẹ́rẹ́ tí n bá mú ọ ìjà ọ sí tí fi ọ̀sẹ̀ lẹ́yà ni ó fẹ́ tu lórí ibu. ẹ dáhùn ẹ gbà mí ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ. ẹ dákun ẹ jọ. bí mo ṣe lálàá nù. nǹkan ti bàjẹ́ arákùnrin gbadé. Ah. Eh, eh, eh, bíi ti ah, ah, nínú ìgbésí ayé yìí ni tẹ́ ẹ bá ṣọ́ra torí pé ẹni tí ẹ fún lówó àti ẹni tí ẹ gba owó ní ọwọ́ ẹ̀ àwọn méjèèjì epo pupa àti aṣọ funfun ni wọ́n wọn ò gbọ́dọ̀ jọ ní àjọṣepọ̀ kankan bí tí wù kó mọ̀. Ah, eh, eh, eh, kí wàá ní nǹkan tá a lè ṣe báyìí kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ tó wà ń bẹ̀ ni pé àfi kí ẹ fi ojú kan àwọn méjèèjì pọ̀ báyìí at the same time ah, bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́. bí n bá wa rí wọn kọ́. Ah, bẹ́ẹ̀ ni àfi kí ẹ fojú rin àwọn méjèèjì ní o kí ẹ jọ rí wọn pọ̀ báyìí bí bẹ́ẹ̀ kọ́ ẹ ò rí pépà ńlẹ̀ ẹ pè ní náírà. ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. ẹ wọ nylon sí ọrùn ẹ ṣe bí aṣọ ni ah, ah. ẹ jó ijó wèrè aṣọ lè máa. ẹ ẹ alàgbà ẹ báìbù ń bẹ lọ yín báìbù pẹ̀lú tẹ̀ ń sọ jáde. mi ò ṣépè bí wọ́n ṣe fi hàn mí gẹ́lẹ́ ni mo ṣe ń gbé kalẹ̀ fún yín. ẹ bá ń wá bíi one thousand kan kí n tiẹ̀ fi mú short cut. kò lè sí tí mo bá ní mi ò ní fún yín torí pé ẹlẹ́dàá yín ti ń bà mí lẹ́rù iṣẹ́ dáyín kò jọ mọ́ ti tèmi. ó ti yé mi ẹ sáré ó ti yé mi sá. ẹ ńlẹ̀ ẹ fò. ah ah. ẹ spending spending manager. ṣífù fara rẹ balẹ̀ gbọ́n tí mo fẹ́ sọ sórí. So, ọlọ́run ti ṣe ọmọ fún ọkọ àti ìyàwó tí wọ́n bímọ kò tí ì yọ agbára wọn ò sì ká láti ṣe ayẹyẹ fún ọmọ nù ọlọ́run sì ti ṣàwálà láàánú táwọn bá wọn gbọ́ bùkátà wọn irú bí wọ́n ṣe fẹ́ sì kó mọ́ wọn kí ló dé táwọn bá wọn dá sí gbèsè ayé wọn jẹ́ àbá wọn fẹ́ kínní lójú ká fẹ́ lójú ká bá wọn sí rẹpẹtẹ kí wọ́n mọ ṣe owó tá a fẹ́ ná fún wọn wà lẹ̀ nígbà tí ṣe pa lọ tọrọ owó. ká ṣe yàn kankan ká lójú mọ̀mọ́ ká kó ràn yẹn kẹtẹ. chief kó sì kó wájú mi jàre gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́dànù. kókó wo kó sì lọ́nà kó kóra lọ. kókó orí burúkú ẹ̀ jáde. kúrò ń bínú ọṣọ tútù. inú fíríjì inú fíríjì mi ti gbé jáde. tó bá tutù kó lọ́nà àpadà pè ẹ́ má lọ́nà. ẹ má pè mí. ẹ má pè ẹ má lè jàtọ́ sí kó wá nǹkan kó fi bò. ẹ má bínú sá. má lọ́nà. n gbọ́ tiẹ̀. ẹ wò ẹni kó fẹ́ lójú yàn kọ̀tàn. kó fẹ́ gidi. ká ṣe fẹ̀fẹ̀ tó bá hmm. jẹ́ pé ká ṣe fẹ̀fẹ̀ èsì wàhálà àṣetárí yan kọ̀tàn tó jẹ́ pé àwọn fúnra wọn inú wọn á dùn mo dẹ̀ mọ̀ kọ́kọ́ àwọn á balẹ̀ pé ah àwọn ṣe patí ládùúgbò tí wọ́n bá gbé àmọ́ kan tèmi wọ́n ń wò ní pé tí wọ́n bá wá ṣe patí yẹn tán ẹ jẹ́ ká rẹ̀ yìn wò gbogbo àwọn tó wà ládùúgbò yẹn tí wọ́n bá rí wọn á máa rí wọn bí mílíọ̀nù àní lẹ́yìn ìgbà tí wọ́n bá parí patí abẹ́bọ̀ hmm. èmi wọ́n wò kí tó bá parí patí tán kí ló fẹ́ máa ṣe kí ló fẹ́ máa gẹ iṣẹ́ kí ló máa ṣe. pending hmm. ìrọ̀rùn náà tó ní yorùbá dé ẹ́ mo lù tó yọ ké ìdùnnú alápàtà ni hmm. sórí tá ti lè bá wọn ṣe pàtí nǹkan téyìn ti lọ á wàá da ọkọ àti ìyàwó á da wọn lóko owó wọn mọ ẹrú nǹkan fi mú wálé wọn mọ fi jẹun hmm. wọn mọ pé ara bàtúnṣe lè náwó náà ni àbọ̀ mọ̀ ni. ẹ bẹ́ẹ̀ ni eh. <laughs> lọ́yọ̀. <laughs> oh sorry i'm sorry i said i'm sorry chief time chief <laughs> time orí ẹ wà bẹ́ẹ̀. <laughs> mo tẹ́bi tó wá rò bí àwọn sáré rò ó sìnsìn sí bóyá máa tún ṣe kí ni atúgbójú ọdún atúgbójú ọwọ́ wọlé eh. ó ní pé àwọn olórí mùsùlùmí kọ́kọ́ rẹ bí méjì tẹ́bí méjì àkàn hmm. fún wọn ní time tó máa fi kọrin ni. kí wọ́n kọjú síra wọn. ṣùtì yẹ yí àwa wá láwọn olórin onígbàgbọ́ bí orin kìrìsìtẹ́nì àti fún wọn ní time bí time báyìí ni kí wọ́n lò bí ẹ̀ bàjẹ́ méjì náà ò dáa <laughs> tó bá kàn di bí ọwọ́ alálẹ́ ni àkànwá wọn ti gbégbé ti gbégbé ti gbégbé ti gbégbé ti gbégbé ah, kẹ́ńkà sílẹ̀ ní bẹ́ẹ̀. báyìí náà ni báyìí náà ni délé. <laughs> tàbá ah! fẹ́ bàjẹ́ rárá rárá tàbá fẹ́ dojú ara wọ kọ́ra wọ akọ́gbé ẹni mi ò mọ̀ kó rí lówó mi ò mọ̀ kó rí lọ́la mi ò mọ̀ kó rí ní gbogbo nǹkan nbà má ṣàgò nbà tètè mọ̀ kó rí ní nbà tí má ṣàgò. ẹ wò kó wa kàn wá ìyá ọlọ́mọ ráyè àbí kò ráyè kò kàn wá rárá o àwa la máa organize ẹ̀fọ́ rárá wa tó bá ti di bí ó wà lálẹ́ àkànfìsí ni àwọn ní kù kù tún kù àwọn àdìgún <laughs> àwọn ọmọ àwọn ọmọ wèrè tó máa lọ bí ejò wájú hmm, on point <laughs> pilot on point day one on point àpín wọn wá ní àwọn ọmọ àwọn ọmọ ìnà máyédùn. ọpọlọ tí ń bọ̀ gbé kò ní yà ọ́ ìwà àtọpọlọ ẹjọ́ sọ ẹjọ́ ń jí ni ẹ ọmọ tèmi rò ọtọ bá wo táìmù rẹ báyìí ó rí i pé ọjọ́ ti lọ o sì mọ̀ pé táìmù ni ìyàwó rẹ ọmọ sọ. ìyàwó ọ̀tọ̀ iṣẹ́ ọ̀tọ̀ ibi tí mo ti ń rówó rẹ ibi tí táìmù wà rèé kò sẹ́ni tó lè béèrè táìmù lọ́wọ́ mi àfọlọ́run ọba tó ní táìmù. Eh, eh, èmi náà kàn ń wo náà ni torí pé ọmọkọ́ náà ń ṣe àwọn òjòrò kan lórí nǹkan àwọn kankan kọ́kọ́ jẹ́ pé kò sẹ́ni tí ó bí mi tó bá wo ìwọ̀nba awa eh, tó wà nínú ọjọ́ kan ó rí kó kéré ju twenty four hours kéré fúru wa yìí ó yẹ kó tó bí thirty six àbí bí forty six kó lè tó lò. sífù torí àǹfààní ara wa la ti sọ pé kí táìmù ju twenty four hours lọ. Ah, ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni twenty four hours tá à ń sọ yẹn ó ti pọ̀jù fẹ́ lómi tó bá fìyàn sí àtìmọ́lé wọ́n náà wà máa fẹ́ ó máa fẹ́ kó dàbí twenty four hours ni. àtìmọ́lé máa ń níyàn lára tó. <laughs> ẹlẹ́tẹ̀ ni ẹ ẹlẹ́tẹ̀ ni ẹ. filẹ̀ filẹ̀ sórí ìyà ẹsẹ̀ rẹ tó jẹ nísìn nísìn bó ṣe gbé wàhùn máa mú máa mú máa mú o. sọ́mọ̀ kó má rẹ́rìn kó tó rẹ́rìn má mẹ́rìn kí n tó rẹ́rìn sọ́mọ̀ ẹ̀yìn mi yọ síwájú tẹ. díẹ̀ kọ́ ó tà síwájú gidi gan gan o rẹ̀ ní sọ fún ẹ tó ti yẹ ẹ sì mo ní pété àbápàdé ọ̀rọ̀ ní kó tó wẹ̀ mí fúnra mi ni màá pè ẹ́ sọ ti wá sọ ìtutù náà. wí filẹ̀ filẹ̀ má bàdá sí má bàá mú jó mu má mú. shift time ẹ má jẹ́ kí mu méjèèjì mi lè mú tán òtútù. má mú kí ni mú mi jàre. sífù ẹ má tẹ̀ jẹ́ kó mu méjèèjì ó sọ pé ó tutù díẹ̀ kó tutù má bàa pa. ẹ má jẹ́ kí mu méjèèjì jẹ́ kó mọ̀kàn nẹ̀kẹ́ mi mọ̀kàn. mú kí ni jàre. onígbà mo ti fi ice cube náà ó tútù. Ah! ẹ wẹ̀wẹ̀ wo ló fi ice cube sí. wọ́n ṣe sá wọ́n ṣe sá láti jọ́ọ̀mù tí ń gbélé ọ̀gá wọ́n ṣe àyè mi rí sọ̀bọ̀ ah, kí mọ̀ kàn ọ̀gá wọn ṣe inú mi dùn ayọ̀ mi kún lálẹ́. òtútù méjèèjì lọ́nà ìjọ òtútù dọ̀gba. ẹ òtútù òtútù Ah! ìjẹ̀bú ibo ló mú sí. Ah, mo ní ìrìnsà fún ànádọ mi. ó dà sínú ẹ àìwọ ló máa bá yí ọ̀gá mi jẹ. Ah! ẹ ó mú tán ni. ṣé o ti mú tán. òtútù kí ló la gbóhùn rẹ̀ wà dán. nígbà o ti mú tán owó oṣù mẹ́fà ló ti mú un sórí ẹni tó kó ọyọ rèé tó bá kókò kọ ọyọ kó gbé kan bẹ́ẹ̀ ni ọdún kan kéékèèké ló mú lẹ́yìn oṣù mẹ́fà ló lè rówó oṣù gbà ẹ̀kọ́ lẹ́ẹ̀bẹ̀ẹ́sì pẹ́ndé. èmi ìmọ̀ mo ti gbọ́ ló tẹ̀. kọ́pọ̀ kan mo mú o. Thank you. fẹ́ rọ̀gà nǹkan mo fẹ́ rí ọ̀gá láago mélòó sórí àgùntàn rọ̀gà ni. ní aago mọ́kànlá kọjá lẹ rọ̀gà. yes ẹ lè rọ̀gà. mo ní màá rí ọ̀gá. mo lọ lè rọ̀gà. mo náà máa rí i. mo lọ lè rọ̀gà. mo ní màá rí ọ̀gá. ọjà sara yóò yà sá. mo ní mo fẹ́ rí ọ̀gá ọgbẹ́ ni. mo lọ rọ̀gà. mo ní màá rí mo lọ rọ̀gà gẹ̀ẹ́sì máa dùn mo ní mo fẹ́ rọ̀gà. ẹ kí lè rọrí fún. mo fẹ́ dìbò ọlọmọ yìí mo fẹ́ mọ́mọ́ ìlọsọ́dọ̀ ẹni. mo fẹ́ rọ̀gà. mo fẹ́ rọ̀gà. mo máa ń pè ní òwe mọ̀ ńlá ronú. ìbò láyé lọ òòlù ìbò lóore ìbò láyé lọ òòlù. kí ni ayé tẹ́ ṣe rí báyìí náà ṣé ìwọ fẹ́ jẹ́ kí n mọ̀ wípé ìjẹ̀bú tẹ́ special ó fi owó rẹ̀ sí mi ó dẹ̀ wá bí òun kọrin ó dẹ̀ fún mi lówó mi. ẹ sọ fún mi sunkún náà wọ sunkún náà wọ. ó sunkún ọmọ kú lọ́wọ́ ẹ̀ ni. ọmọ bí abiye náà ọmọ mi. ọmọ mi ẹ kú. irú ọmọ kú. àǹtí accident. ìyẹn ìṣẹ̀lẹ̀. ẹ kí láti. ọ̀rọ̀ rẹ̀ ṣẹlẹ̀ sí mi hàn. ìjẹ̀bú ṣe kí wọ́n ṣàfọwọ́ rẹ̀ sí mi ṣá. mo mọ̀. ó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹnu. kò séyàn ní géètì mo ti géètì pa ni o. ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé ara mi rìn ìṣẹ̀lẹ̀ sí mi ẹ jẹ́ kí n fọ ọ̀rọ̀ mi ara mi kí n fi tontoro sọ̀rọ̀ wa. shift time twenty spend manager wọn wọ́n jókòó sí sí ti room wọ́n yìí pé mi sọ̀kọ̀ kí n gbé díríǹkì wá mi dẹ́ gbé díríǹkì lábọ́ wọn. wọ́n yìí dámi lóhùn wọ́n kì í padà sọ́fọ́ àwọn sọ̀rọ̀ náà sọ́fọ́ ṣé díríǹkì yẹn tutù mi ò tutù o wọ́n ṣe òtútù mi ò tutù o wọ́n kì í padà. wọ́n tutù àbí kí ló wí. tutù mi kì í ṣe díríkì yẹn. o tutù. ẹ o kó dẹ́ẹ̀dì. mo ní mi ò tutu. o. mi ṣe pé sọ̀rọ̀ mi ọ̀hún díríkì ṣe o tutù mi ò tutù o. ǹjọ́ hmm, ọ̀gá ní ṣe díríkì tutù ìwọ wá dá wọn lóhùn pé wò ó tutù ẹ ṣó bára wọn mu ṣe díríkì tutù mi ò tutù o ṣé wọ́n náà ní sọ òtútù ni ṣé bí díríkì. sọ̀rọ̀ wọn ṣe díríkì yẹn ṣe òtútù mi dáhùn ló sọ fún ọgbọ́n àtútù èdè yìí ni wọ́n pe díríkì òtútù òkè ìjẹ̀bú lọ fi sọ́kì sẹ́yìn òbá. ìjẹ̀bú ga kí n lọ if dem agbọ́sọ ọmọ tí mi ṣàwádà kí n tún rí tọ́nu drink yẹn sọ fọ ohun rẹ o kàn ìjájú mọ́ mi kàn bẹ́ẹ̀ sí láṣì mi you are very stupid you are unleashed man you are very industrial mi àti english yẹn sọ mi gbọ́ ẹ má bínú ọ̀gá kàn sọ fọ kémi gbé drink méjèèjì kémi mu mi ò bẹ́ẹ̀ ni ọ̀gá ẹjọ́ síbítà mi lè mu drink méjèèjì ẹ jẹjẹ kí ọ̀rẹ́ wọn yẹn spendi ẹ jẹ kí wọ́n mu ọkàn náà o oh. kí ẹ yá gírí sọfọ ohun àmọ́kàn sọfọ kémi náà mọ̀ ọkàn kọ́gà sọfọ máa mu máa mu kàn ìgbé náà kọ̀ọ̀kan kémi náà àfi gọ̀gọ̀gọ̀ kí n dà kọ́ ní ọ tútù o. ọ̀gá gbádùn tútù yé. owó mi gan ìjẹ̀bú kí ni ẹ ṣe àfẹ́ ti wo tèmi. fẹsọ kọgà máa wí. wọn ò dára ẹran oṣù mẹ́fà owó oṣù mẹ́fà èmi mú ní owó oṣù mẹ́fà kọ́pù ọkùnrin máa mú dírínkì rẹ̀ jẹ́ sọ́pọ̀ kọ́pù ọkàn ẹ sọ́pọ̀ owó oṣù mẹ́fà ni mí nìgbà mí nìgbà owó oṣù mẹ́fà kí n ṣe wẹ́ kọ ìlà ṣe mi kọ ìlà líbi gidi gan. ẹ jọ kí ni ẹ ṣe àfẹ́ owó tẹ̀mí fẹ́ gbà lọ́wọ́ ẹ ìmùsẹ̀sọ́ lọ sísàlẹ̀ lọ́dọ̀ yìí kẹ́mísì rẹ̀ ta kìnnìún lára paradọ́m paradọ́m tó ń ti mílíọ̀nù eh, mílíkì torí sọ fún ara mi gbóná láti gbà lọ́rọ̀ ẹ̀ tíṣẹ́ lẹ́sìn mi ǹdẹ́ mi jẹ́ wọn lówó níbẹ̀. so ọ̀gá lóòdì ìgbówó lóṣù mẹ́fà ó wá fowó tèmi lọ ra paracetamol àti mílíkì kò tí ya wèrè gan o. ẹ kóṣù parí lẹ́yìn oṣù mẹ́fà máa fún ẹ ní oòrùn ẹ. gbèsè tó jẹ mí kábíyèsí àwùjọ ilẹ̀ abẹ́sẹ̀ nù jẹ́ kí n sọ kankan naira ìjẹ̀bú. sa mo ju ẹni ẹni. one thousand eight hundred ẹni kò fún mi o ra paracetamol àti mílíkì inú ẹ ìjẹ̀bú ni wọ́n sọ délé. ẹ dákun ẹ má bínú ti yín jà ní bóun ṣe máa wúwa tiẹ̀ ní kó ti máa la gbogbo gbà ni mo ṣe máa bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbọ́. ṣe wá rí léètì hàn sí fún yín ọlọ́run gbọ́ gbogbo tẹ bá wa ti ó ti yanjú o tí n lè yanjú ẹ̀ fún yín lálẹ́ yìí láàárọ̀ ọ̀la bùkátà yín ní jìgbọ́. <laughs> ẹ ṣe ọmọ ìlú parọ́ kan mọ́ yín irọ́ tó dẹ̀ pa ẹ̀ mo fẹ́ kó wá sọ lójú yín kẹfì tí ara yín gbọ́. yes. kí ni mo ṣe fún. ẹ ǹ sà lọ́sàn-án ìgbà tí èmi àtàwọn ọ̀rẹ́ mi ń pariwo ẹ̀dẹ̀ park ẹ̀dẹ̀ ní kí ló ṣe wá adẹ̀lá ní ìdòwò. lọ́sàn-án. bẹ́ẹ̀ni sà. èmi wá ni mo ní two hundred thousand èmi tẹ̀ fi ń bá wọn ṣeré ni mi mí ìnẹ̀ ọ̀ wọ́n dẹ̀ fún mi two hundred thousand. ilé wa ń kàkún lẹ́yìn sọ pé ọ̀pọ̀ àrọ́ mọ́ mi sẹ́rí bẹ́ẹ̀ sì ń wò nítòótọ́ ní ọwọ́ ìdásán tí mò ń jáde ni mo pàdé òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ bíi mélòó kan kìrìsìtò nìkan mo fún lówó àwọn kan wà nínú wọn tí wọ́n béèrè bíi five hundred àwọn kan béèrè bíi four hundred òun kàn nínú wọn ni bó ṣe béèrè two hundred ní kẹ̀sí náà wò lásìkò tó pàdé mi ọlọ́run gbọ́ tó bá béèrè ten million yìí nù lè lọ ni. ẹ jọ ọjà wo lọmọ ìta fún tẹfidẹ fún two hundred thousand. tó ń ta hmm. kò gbé nǹkan kan sórí. báyìí kí náà ìta fún. ẹ tó bọ̀rọ̀ jẹ kí lélẹ́yìn fẹ́ ta kò lè mi ò lè ra kankan lọ́wọ́ eléyìí sẹ́ni bẹ́ẹ̀ sì ń wo èmi ra nǹkan lọ́wọ́ àwọn ọmọ kéékèèké báyìí àwọn àgbàlagbà tó jẹ́ pé tí wọ́n ó ti yé yín <laughs> kájọ tà á kájọ rà fúnra wa <laughs> tó jẹ́ kí wọ́n tó ní ṣọ́ọ̀bù tán lè gbà sí. kẹ́mi máa ṣàgbèrè gan-an. a ó yẹ kẹ́ ẹ̀ bujù bá ń lọ sẹ́rí ó fọ́nbù ó kùnù jù gbogbo ìgbà tó ń tán pàdé mi tán bá béèrè tẹ́mi lò yín fòsẹ̀ sẹ́ẹ̀rù pé mò ń ṣeré ni. ó pàdé yẹn for the first time olóòbìnrin two hundred thousand owó ẹ kẹ́mi ah kẹ́mi ò yáwèrè gan o. ẹ fẹ́ bá a kà ni tẹ̀rí ọmọ ọ̀yẹ̀kẹ́ bá lójú bẹ̀rẹ̀ lọ tó ló kú un tẹ̀rí kó o bà tó pàdé mi o ó béèrè fẹ́ mi ìyọ̀ máa bọ̀. àmọ́ mi ni. wà. yes tẹ́ bá fẹ́ rí ní owó yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ ò lè báyé ọmọ ìjẹ́ fún mi fẹ́ lọ fún two hundred thousand fẹ́ bá pè fún ọmọ mi tí mo jẹ ìrọ̀lọ́ léèwé olórí burúkú ni sá. Ah! ẹ bọ̀ wọ́n. irọ́ nonsense. Ah, ẹ wọ ẹ wọ ẹyin dà ẹyin dà. ẹ wo. spending manager spending manager ti tún lọlé spending manager spending manager spending manager ah! ah! wàhálà orúgbó bọ̀ wàhálà tí rúgbó bọ̀ ah! eleven eleven eleven. ṣé ọba pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́ hmm? irọ́ tó sọ bọ́ sáná gbọ́ gbogbo ẹ̀ náà ló ní ló níwọ̀n tó wọ̀n sínú. Hmm. four, five. Eight. ah ẹ wá mo dáràn <laughs> ń dà yìí ẹ gbà mí ah mo gbé mo gbé mo gbé mo gbé owó yóò pé bó tèmi tèmi ta tèmi ta tèmi ta mo dáràn ẹ ẹ ẹ ẹ kí ni yẹ kú kí ni yẹ kú. gbélé-gbélé bíi aláǹgbá ṣebí torí yín mo ṣe lọ ra kíní kí n wá ata kí n fi sí ráìsì tẹ́fẹ́ jẹ ẹ jẹun wọ́n ní ẹ mọ̀tún bá wa sọ̀rọ̀ ni dáná ò bẹ́ẹ̀ bá ń lọ kẹ́ ìyọ̀dọ̀ ya láti o wọ́n ní kẹ́ ìyà sọ àwọn kówó yín ti wà ńlẹ̀ o bá náà ni kò burú ó dàbọ̀ o kẹ́ ẹ ya mọ́ wálé lálẹ́ ni o torí tẹ́ǹgì lọ́fẹ̀ẹ́ rẹ̀ yìí sì kò yé mi o kẹ́ ẹ. ẹ̀ǹdẹ́ ṣe bí mo ṣe ní ẹ ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lẹ ṣe ṣe àfáàrí ọmọ ń bá yín wí mo ní ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe. ẹ wá dáhùn ìwo ní tálálàǹgbá àní ṣé bí mo ṣe ní ẹ ṣe lẹ ṣe gẹ́lẹ́. ẹ wo ẹ̀yin yẹn ti lè sọ̀rọ̀ báyìí. Ah, <laughs> èmi ọmọ wọn ò mọ̀ pé ó ti jẹ́ kí n máa sọ̀rọ̀ ẹ ṣeun èmi ń tètè fúra ni. ṣé pé láti àná títí di ìsinyìí ẹ lanu báyìí nìkan kan sọ̀rọ̀. ọ̀rọ̀ wẹ̀ <laughs> kódà mo ṣe ń bọ̀ lọ́dọ̀ yín àyìn bí mo ṣe ń wò rèé tí tipa ìfìfì rè fásitì pààyè ooru n ò lè sọ fún mi pé mọ́tò ń bọ̀ ẹ kú ọ̀nbẹ màmá ti kú ń bọ̀ bá di aago mẹ́rin lọ́rẹ́ ń ṣe jìnnì sáfún kọ́dọ̀ forí jùmọ̀ mọ́ àyè lè sọ̀rọ̀ yín náà ni. ṣé pé bí wèrè bá já tọ́já bí wọ́n ti ń tọ́jú ẹ̀ tó kádà bíi mẹ́rin dání tó fẹ́ sáyẹn pa tí ń gbé kí ló kọ rẹ wọn sọkọ rẹ àbí kí n sá ọba ẹ ní sọkọ yín. Ah, ah, anagun rẹ wọn ah, fọ láàrin o ikú la pé àdá àdá alámù ẹ ẹ mọ pé bábá yẹ sáyẹn báwọn náà gbogbo táwọn yẹjú náà ta ni ọ̀nà ọlọ́mọdé gbẹ̀mí wa báyìí àwọn fọ̀hún. àmọ́ ẹ lè wí fún yorùn pé ọkọ̀ ń bọ̀. àtúbà hmm, ti kọ̀rọ̀ yorùn ní kọ́lọ́ fúru kí wọ́n sábẹ́ lánàá mẹ́fẹ́ mẹ́fẹ́. ẹ tọ ìgbọràn náà lẹsẹ ẹjá fi yún lẹ ẹ bọ astagfirullah astagfirullah astagfirullah. so ìgbésẹ̀ àkọ́kọ́ la gbé nu ìgbésẹ̀ àkọ́kọ́ nu mẹ́ta ó kù ìgbésẹ̀ méjì báyìí tó wé dé ẹ gbọ́ tí parí iṣẹ́ yìí fún yín ná bí parí iṣẹ́ yìí fún yín ná ẹ ní kíní kan owó ni ẹ ń pè. ń ayé ni kò ní lówó tó yí wà tọrọ gbé àríyọ fún lówó. àríyọ fún lówó. ntọ́ da lójú ni. iṣẹ́ tó dá lójú ni ẹ gbọ́ bẹ bá ló bẹ bá parí iṣẹ́ yìí tán ẹ gbé ọ̀kadà tẹ́ ń gbọ́ ẹ sì gbé sọ́gbó wọ́n má jìpù lókùn tẹ́ mọ̀. ìdìbò <laughs> tèmi náà fẹ́ràn nù fẹ́rẹ̀ dà ó jẹ́ nílò àmọ́ ni ẹ bá ń bẹ lọ́hùn bí àmọ́ yóò ṣe jẹ́ tèmi ní kókó <laughs> ẹ dákun yóò sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀hún lágbàá lọ́wọ́ lọ́hùn. ẹ gùn mọ̀nàkà bẹ́ẹ̀ lọ́kọ̀ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá lọ́kọ̀ débi kan tí o bá lọ́kọ̀ ẹ̀ ti ra bẹ́ńtìlì ẹ̀ ti ra gbogbo ẹ̀ ẹ̀ tún gbogbo ọ̀kadà tẹ́ gùn ẹ̀ tún á lọ gbé ọ̀kadà padà ẹ̀ máa gbé ọ̀kadà twenty àríyọ̀ two forty ọ̀kadà kẹ̀kẹ́ àríyọ̀ seven sixty ẹ̀ lóba. àyẹ̀wò ọdún mọ́tò rẹ̀ kọ́lẹ́ bíi Dangote nù. iṣẹ́ tó wá kán báyìí ẹ̀fẹ́ tí bá lẹ̀ ṣé kankan ní etí méjèèjì rí ọ̀gbá gan rí. ní báyìí ẹ wá rè tọrọ owó lọ́wọ́ ẹni tó fẹ́ ṣètọrẹ àánú bẹ́ẹ̀ bá ti wá gba owó òun ẹ̀ wá ṣe owó òun sí gbogbo ọ̀tà ná pátá ńlẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ láti orí náírà márùn títí lórí náírà mẹ́wàá lórí múrí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí lórí one thousand hmm, ẹ̀ wá ṣe gbogbo ẹ̀ pátá ẹ̀ kò tí ì sí five thousand naira nígbà arúgbó wa dàgbà tá a dògbó tá a kú ní bíi one thirty years wọ́n wá mú fọ́tò wa àwa ni wọ́n lẹ̀ bára pépà tí wọ́n fi wọ́n ṣe five thousand. òótọ́ ah, <laughs> lẹ sọ òótọ́ lẹ sọ irú fọ́tò yìí lọ́dọ̀ ẹ̀kọ́ yà wá ní ara five thousand ẹ̀yin wà lé àbáyé bá lẹ̀ yìí a sì máa rántí yàrá máa fà sàrà tún ẹsẹ̀ yìí náà. ẹ bẹ́ẹ̀ ni yóò bẹ́ẹ̀ àmọ́ tí kan balu ẹnu yẹn náà ní pé wú yín àfáàrí ẹ̀ ní nánú owó. Ah, ẹ mọ sọ bẹ́ẹ̀ ẹmí tèmi lè gunjú tí lọ. Ah, tí bá a ṣe ti tí bá mọ ẹ̀yin ju alọ́fà ẹ ju alọ́fà ẹ sọ bẹ́ẹ̀ sáà fà àìsàn bẹ́ẹ̀ sáfà ẹ ah, wà lọ sí ẹ wà lọ sí gbogbo ohun bẹ́ẹ̀ bá ti tí ẹ tẹ kó jọ tán tó iṣẹ́ tún bẹ̀rẹ̀ tọ̀ ọ̀dà ẹ̀sí ẹ̀sí àlọ́kùnrin ọlọ́run gbàdúrà yìí o ẹ̀sí o. Ah, ọ̀rọ̀ ní kìkì ọ̀rọ̀ ẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ láì ṣe kó o kó gbogbo ẹyẹ jẹ. orí máa ń tèmi níyà orí má mà jẹ́ kí pọ́njú dé bá mi débi tí màá sáré kọjá rẹ̀ o. Ajani. kí má mà sáré ọlá akọlò ṣe àyè. Ajani. kí ló máa ń ṣe é tó máa ń pèèyàn bíi pé tó bá pòkù ní pópó àlàyé ló ń dáhùn báyìí kó bá ń ṣe ẹ. sọ gbọ́ gbogbo bí mo ṣe ń pariwo bò látẹ̀ ni Ajani Ajani Ajani Ajani. mò ń gbọ́ mò ń wò kékeré ló ń ṣe ẹ nì. ó ti wà ń lẹ̀ o mo ti gbà mo ti gbà. mo ti gbà. mo ti gbà sálárì. <laughs> mo ti gbowó sùn. mo ti gbà. lọ́yọ̀ <laughs> lẹ́gbà. lọ́yọ̀. àwọn ọmọ ti rẹ́rìn ju kò pé o. kò pé. wọ́n yọ ń bẹ̀. wọ́n yọ ń bẹ̀. kan ló ṣe bí ọ̀rọ̀ ń bí wa láàrin èmi àti àwọn sáàfù wa ọgbọ́n ọjọ́ mọ̀ pé bí ọgbọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbé ìyá níyì ṣe pé nu àti bàbá níyì ah, èmi ò fi yá àti bàbá tèmi táyé o ló bá tún tàṣí wọn lẹ́ẹ̀kan sí inú kàn bí mo kàn yọ suit tí mo wọ̀ ni tí mo tí mo tí mo lẹ́bù báyìí ọkọ̀ yẹ ni yíyẹ tó yẹ báyìí ọkọ̀ bá gíláàsì ọkọ̀ ga ni gas bó ṣe fọ́ tiwájú mọ́tẹ́yìn nu wọ́n sá ní àwọn yọ̀ọ̀dá méjì musa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mo ti rò pé ó ti tán nu wọn ni àgbà tó sì parí tán sá yọ ah! wọ́n sá yọ thirteen. wọ́n yọ thirteen. thirteen ni. wọ́n yọ thirteen ní owó oṣù ẹ̀ pé ó fọ́ gíláàsì ọ̀gá ah! mi náà sọ bẹ́ẹ̀ tíyẹn bá tiẹ̀ fọwọ́ tó bá mọ yóò fi tòsí fámọ́ra. ẹni tó fìtì ẹ̀ padà wọ́n ò fún lówó ni. nínú thirteen tó bá tiẹ̀ dá méjì kò bá dà wọ́n ṣe wá wùwà bí ìwà àpárá ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ iye owó ní ìbẹ́ni pé yóò mọ iye owó òun náà ṣe owó tí ẹ̀kan yọ ọ́nù sálárì ẹ̀ gọ́gọ́ yẹ kó tó bíi twenty two thousand. twenty two thousand nínú thirty six. kó o má kó wá rárá rárá kó o wà lálàáfíà ó tẹ́ mi lọ́rùn kí n máa rí ẹ kí n máa dunnú báyìí ó ní olójáyọ̀ tèmi àní kò má máa bínú irú tó fi lọ yọ bàtà tó yọ gbá windscreen tó fọ́ dànù tó bá jẹ́ kòkòtà ló mú tó fọ́ ọmọ lórí ṣẹ́kọ̀ lè kú ni. Ah, yóò ṣe wá kú ah, síbẹ̀ náà lèèyàn máa sáré kú ni nígbà tí orí rẹ̀ ṣe gíláàsì tó bá lẹ̀ nǹkan mọ́ báwọn yóò kọ́kọ́ wu ná tó bá wu yóò dákú bá dákú ara rẹ̀ ó padà yá tá a bá tọ́jú ẹ̀. Ah. kí ló máa ń ṣe ẹ ná a máa gé ẹ a máa bọ̀ òrùka má máa gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ mà ní má bínú mọ́ má bínú o ní ká ṣe kókó tíbi tó bá wà lọ́wọ́ ẹ̀ wá ká mọ̀ bá ṣe máa pín. kí n kó gbogbo ẹ wá. ṣé o fẹ́ ṣẹ́kù sọ̀wọ́ ni bá a ti ń ṣe kó bí yóò lọ́pọlọ tó lè fi náwó. má nànà kú nà ó nì. twenty three twenty three one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty three. twenty three. ẹ̀mí ẹ tó gbà tí oṣù àgbà tóṣù tó ń bọ̀ o wà lè máa ṣe wà lè máa gbà báyìí o ò ní ṣiṣẹ́ fún ẹni ẹlẹ́ni gẹ o ó tèmi rò rè mm. two thousand lélẹ́yìí mm. ẹ a máa wá yọ hundred naira nínú owó yìí mm. a máa fi sí two thousand á jẹ́ two one a lè lọ fi san gbèsè ohun tá a gbà lọ́wọ́ ìyá bí ọdún. sáà tí san tẹ́lẹ̀ ni. o ò tí ì san. a san lóṣù tó lọ. o ò tí ì san gbèsè yẹn o ò tí ì san. ẹ ẹ a jẹ́ pé o kun nine hundred dín bẹ́ẹ̀ ó kù nine hundred nínú ilé nine hundred wá kù níbí o rántí bí ọ̀sẹ̀ méjì tó sọ pé ó dà pé gẹ́ẹ́ fèlì. tí mo ní ẹ̀jẹ̀ mi sọ. tó lẹ́jẹ̀ fẹ́ tán tí mo fi sọ pé bí a ká lọ wá mílìkì rà tó fi ló dàbí pé òbí ò ní bíi mọ́ọ̀tì lé pé ká dà papọ̀ pé ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ tí ń fò. Hmm. tí mo sọ fún ọ pé jẹ́ mi sọ́ọ̀tì. ti pẹ́ ṣọ́ọ̀tì ló ti yẹ mo lọ gba bíi mílìkì bíi abí méje lọ́wọ́ wọn ló ti yẹ ń sìn nine hundred àfikún ìyẹn ti pé báyìí. jẹ́ three thousand. èlé ti pé báyìí sìn mo rò nírò pé owó ọ̀hún three thousand rè mo mọ̀ àmọ́ a máa yọ two five kúrò nínú àá kú five hundred mm. mi mọ̀ tó ṣe fídíò mi lóru mọ́jú mm. mo kàn ṣá ń wo bá rí i pé mo dẹ̀ fi gbogbo dvd sí kò dẹ̀ gbà mọ́ àfi cd nìkan ló ń gbà mí ìdẹ̀lẹ̀ máa wò bẹ́ẹ̀ dvd ládẹ̀ ń wo jù ú sí bá ní pé kí n kúkú gbé n bá fi ràn ọmọ sí mú ìwá mm. mú ìwá kó ló máa bá mi tún ṣe ó dẹ̀ di two five ló máa gbà ó ní. mo tún wá ní pé ká wá mú eléyìí. ká kún Dóyin. ká kò fún Dóyin báwo. àbí Dọlápọ̀ a ṣe máa kó fún wọn o kí ló dé ọ̀rọ̀ tó ń sọ òye mi. torí gbogbo bó ṣe ń sọ látẹ̀kan kákákáká tó ń lò ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ló ń darí ẹ̀ sí bíi ká kó fún Raymond bíi ká kó fún Túndé èyí tá a kó fún Túndé ká kó fóyè eléyìí náà nísìnyí gbọ́dọ̀ ti ka mẹ́ta kọ́ máa lọ ọ̀dọ̀ ọdún yìí àbí kọ́ lọ ọ̀dọ̀ yóò yè. ẹ kí wàá ní gbogbo eléyìí tó ń sọ ṣé bí bóyá máa bẹ́ẹ̀ náwó ẹ tí ò ní bọ́ sí shortage náà ní gbogbo eléyìí tí. ooo ṣe má tán gbogbo kákákákáká owó ní fi ń kó lọ o gbogbo tí ń bẹ ńlẹ̀ yìí nísìn sórí gbogbo ti bẹ́ẹ̀ tán lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé kó kó o lọ kó o lọ fún ẹyọ kan ló bá dé èmi nìkan ni kó àmọ́ ká àwa méjèèjì irú owó yìí nìsín ìdajì rẹ̀ ni ọba bá wa so ti yọjá yọjá máa lo kó. kó o pa wá ń wí bíi pé ókè wí pé kó jẹ́ pé wọ́n nìkan ló máa dáná. ẹẹ eh, mímí ni mo dá ṣiṣẹ́ ṣèbí tèmi ni pé kó o bá mi mọ́lẹ́jì rẹ̀. Eh, aládàjẹ́ máa dákú ni tó bá délẹ̀ tó ń sìn tára èèyàn ló máa dáa ẹ eh, ọjọ́ kìíní àná tó sunsun wèrè síbi tó bẹ̀rẹ̀ sí ní tọ̀ káàkiri ta ló gbọ́n jẹ́ kó mọ̀ ṣé mo jẹ́ káwọn èèyàn mọ̀ kó tọ̀ lé kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní sáṣọ tí mò ń sá gbogbo ẹ̀ káàkiri bóyá máa padà dé náà rè farabalẹ̀. kọ́wọ́ jáde. kí ló ṣe tó fún dúdú báyìí torí ọlọ́run ojú ẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pọ́n owó lè mú ẹ lára torí ọlọ́run ẹ́ ara mi ò ṣe níbù mọ́wọ́ à òṣìṣẹ́ wà lónà ẹni tí wọ́n fẹ́ jẹ́ wà ń bò jì. èmi ò dẹ̀ mọ̀ gbà tí bínú fẹ́ dé sí èmi ò dẹ̀ lè jẹ́ kó bínú ju bó ṣe yẹ lọ kó bá lọ fòkò fún lórí kòrò pé wíṣkì ló fẹ́ sọ̀kò fún tó mm. ti yẹ ń sìn olúwa lọ́wọ́ ẹ̀ yẹn o tó gbọ́ nine ló wà lọ́wọ́ ẹ̀ fourteen ló wà lọ́wọ́ mi ká má pàdé mọ́. ẹ lọ́yọ̀ nine ló wà lọ́wọ́ ẹ̀ fourteen ló wà lọ́wọ́ mi ká má pàdé mọ́. wà á díjàre kí ni kí ni tèmi ni pé kémi ò ṣiṣẹ́ tán kí n kó fún ọ kó ṣe mí kó sàmọ̀ náà mísè náà ẹnà báyìí ẹnà báyìí ò báyìí rò ní iṣẹ́ ti ẹnu sọ mọ kó lọ ni. olójú ẹ̀ ṣe ń di bí yẹ́lò bí ẹni kò ní yẹ́lò fífa ojú mi ò ṣe ní yẹ́lò sí mi lójú ẹ̀ ń yẹ́lò sí mi àbí ẹ kò sùn wà lọ́ọ́ yá gbogbo ẹ̀ kó dàrú lọ dàrú kó wo níranu òsì bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ ẹ́ ìwọ tó lọ́pọlọ ó ní làákàyè tó máa fi náwó lọ́jọ́ ìwò òun ni mo ti dáadáa yẹn ìwọ tó jẹ́ pé tó o bá gba one million naira ó lè fi ra ráìsì five naira wo níranu òsì wà lọ tó o bá ní five hundred thousand naira lọ́wọ́ ó lè lọ ra kẹ̀kẹ́ ìwọ máa bá yí ẹ ìwọ tí mo mọ̀ weakness ẹ mo mọ̀ weakness ẹ. dáná má bínú má bínú. káwá sí báyìí. tó bá wù ẹ́ ni kò ṣe o máa bí o ti ẹ̀ pínwó mọ́ máa bó bá kówó ẹ lọ ó máa kúnlẹ̀ kó fèmí ni o. bó o ní ṣe kó fún ọ lórí ìkúnlẹ̀ ọ̀rẹ́ lèmi àti ẹ̀ ẹ̀ lẹ́gbàá mọ̀ sí bẹ́ẹ̀. ṣé ká fi ilẹ̀ bẹ̀ ṣé kó wà má lọ ṣé wà má lọ. máa kúnlẹ̀ orí ìkúnlẹ̀ ni máa ti gbà lọ́wọ́ ẹ̀ èmi lójú ẹ̀ ń yẹ́ lòsì. o ti le jújù rẹ̀ rìn. <laughs> ẹ̀rín ẹ̀ yí mo kàn gbá ni o. mo rí i àmọ́ mo fẹ́ gbà wá nímọ̀ràn kan mo mọ̀ jẹ́ àkàwọ́ ń tàbá ọmọ pé ó léwu gan àwọn olè lè mọ́ kọjá lọ. èmi gan ti rò bẹ́ẹ̀ gbé ìtàsọ̀ kan ó yẹ ká kọ́ sí i ó yẹ ká má kọ́ sí ìwé bá a ṣe ń sọ ká má kọ́lẹ̀ ká má kọ́ àdéhùn náà fà tó àjẹ́ five hundred. kó o pa wò rí bẹ́ẹ̀. àyìnṣe ní wo orí ni wo orí wo aṣọ tọmọkùnrin ń kó jáde orí pàmò aṣọ ń dà ní. kí wàá ní tiẹ̀ pẹ̀lú aṣọ tó ń kó jáde ìyẹn lọ sí tá a fẹ́ ká tètè mú ká tètè kúrò bí ká lè máa lọ bí tá a bá fẹ́ lọ. dunu sí ń ta àwọn aṣọ ni o. rárá ó lọ jí ni ó lọ jí ni. mo dáná ó lọ jí ni owó ọmọ kan bí akáwa náà jí mọ lọ́wọ́ ó lè gbé ó lè gbà ni hmm. kò sí jàǹbẹ. ìyẹn wo àti bàbá ẹ. bàbá ni. ẹ ṣe bó ní ìyá yanni ń jalè ni kó tíyẹ̀ ní yorùbá wa jalè o èrò burúkú wà ní kó sì wọ lọ́kàn kó ní pé kó dàbí pé kó di aṣọ aláṣọ kó di aṣọ aláṣọ irú èrò òṣèlú ló máa ń wà lọ́kàn yìí náà ó tẹ̀ ronú kó lè ga jù báyìí lọ kí ló ṣe ẹ̀ irú bá ṣe wá wò tá à ń sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ọ̀sìn hmm. tó bá lọ gbọ́ hmm. àbúlọ́ba sọ̀rọ̀ kan tó hmm. lọ bí tó lọ bojú wẹ̀yìn kó fún ẹ ní kò lórí. báyìí mi ń kò lórí láyéláyé tó bá dẹ̀ wò máa rọ̀ sí wọn ní gbogbo òkùnkùn ní gbogbo mo ti ẹ gbọ́ ẹgbẹ́ ni fún mi kò lórí sọ́tán ohun lásán ni wọ́n dọ̀dẹ̀ sí wọn. gbẹ́nu sọ́kò kó ṣùdú ọ̀tọ̀ ni tó rí ọ̀tọ̀ ni nǹkan tí mo rí oore ojú burúkú tó fi ń wò mí ṣá ó wá wò mí mọ́ ẹ wò pé àwọn méjèèjì olóṣì ni wọn oníranù ni wọn ṣé ṣé kò tí ń kò tiẹ̀ bá mi. ṣé kò rí wa. pòfẹ́sọ̀ mi di dáadáa wo nǹkan tó máa mú kó jẹ́ ká má lọ. bá a mọ̀ ọmọ bá mi mú gòkan síwájà rẹ ọmọ ẹ ń ṣe kí ní yìnyín gan. kò sí wàhálà. ọgbẹ kan. ó sì wà má lọ gẹ. Kini, sóò lọ́rọ̀ ògbó ni kí ló tún wò. kí ló dé ah, ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ náà kan mo wá gan alẹ́ mọ́ ní ìsìn ó lè sọ kankan ni. ẹ ṣáà lè bára wa sọ̀rọ̀ mọ́ rárá ni káti ẹgbà pé èsì ṣáà lè jọ bára wa sọ̀rọ̀ mọ́ ni mo ní mo má ṣe kúnlẹ̀ tún ṣe kálá wájọ́ kálá jọ́ nìyẹn. bíi pé bóyá pé eh, àbẹ́mi náà kọ́ ni mo lọ ogun tí gbogbo àjọ fi ń wá o ìpàtẹ ló lè nílàkà o lè ronú ṣé o ló lọ tó mi ni. ẹ tí n bá lówó tí n bá lówó pọlọ tí mo lò ńkọ́ ó tó bá kú jẹ mi kájọ orin lọ ok ìyọ̀ ló ń pè mí. mo sáré sọ̀rọ̀ mo sáré pé bóyá tí má gbé náà kọ. ti rí mọ́tò mi ó ga fún ẹ dúró mò ń bọ̀ àbá ẹ mò ń bọ̀ àbá ẹ. Yeah. Ah, ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ rí mo ń wo náà gbogbo bí ẹ ṣe ń bu ni mo ń wo pé àkíní yóò tutù ó tutù ju tọ̀dọ̀ wa lọ. olórí burúkú lọ́dà yòókù. dìde kẹ́ni dìde tó bá dìde màgbá ọtí ẹ wò. kẹ́ni mo kí ló ma fẹ́ rí jẹun sọfẹ́ ma jà. gòrí burúkú tó ṣe ṣé kò bá a bí. sọ wa ti kọ́ ti ká. kẹ́ni dìde dìde dìde dìde. kẹ́ni sọfẹ́ ma jà fún ni. ìbílẹ̀ gbèrè gbàjà de kó má lọ gbàdúrà. spending spending tẹkutia gbogbo nǹkan ní títì ní kíni kíni kíni kíni kíni. wò wá ń bí kíni wò wò agbọ́pàá gẹ́gẹ́ sọ ètò ń jó ìtàn ọ̀rọ̀ wọ́n ní tálá rí ẹni bá ń jẹ́ kòkòrò burúkú tàbá sọ fún un òun mm. rẹ̀ ò ní jẹ́ kéèyàn gbádùn ó ní gbogbo eléyìí tí mò ń bẹ́ẹ̀ ṣe yìí tó ṣe bí olórí burúkú yìí tó bá ti jẹ́ pé irú ìwà tó fẹ́ máa wúre eh. ṣọ́ọ̀bù kìkì ni odò máa ń ṣàn lọ ni ó máa ń ṣàn lọ ni o. bóyá n ta bóyá n ta jọ sí láàrin ara wa nù kátúká kátúká. gbogbo ètí mò ń rò rè ìwọ kanjú òbí burúkú tó ń bá káàkiri eh. mo wò kí má bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ hmm. bóyá bóyá pẹ́ bóyá bóyá wọn ò ṣìyà lè kó lára ẹ̀ mo lè wòlúwò pé tí bá fi ẹ̀rẹ̀ tí bá ní pé mi ò bẹ́ẹ̀ ṣe mọ́ ẹni tí mo fẹ́ lọ mú irú ìwà wo tó fẹ́ wù. sórí ibi tí ọ̀rọ̀ pọ̀ lè lọ pé ó fèmí lé o lọ bá ẹni wàhálà ìtàlá ìyá ló ń lọ bá ń bẹ̀ nítorí olòṣì ni ẹgbẹ̀rún òtòṣì tí ìyan ọlọ́rọ̀ lódì ni tó bá ń gbẹ́ ẹgbẹ̀rún òtòṣì tí ìyan ọlọ́rọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. nítorí pọ́lọ́hún wà lẹ́yìn ẹ ló ṣe ń gbéraga eh. ṣé òun ló ṣe ń ṣàkọsí mi. wọn á ní kíni. àbí ìwọ jáfì yẹn lẹ ṣùgbọ́n jáfì yẹn lẹ tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ olè yìí ló fẹ́ mm. mú mọ́ mm. tó o ṣẹ̀ṣẹ̀ sí ní ṣe yìí eh. òrọ́tí ọlọ́tí ló lè jí mú. a o sì múra gàgàgà o múra àjà ládẹ́gà ṣé o sì ní kí n jalè ni mo ń rò lọ́kàn pé bóyá ká jí àbí nǹkan ni mo fi sọ fún ọ nígbà tó ti ní ká mọ́ jí o ṣé mo jí mọ́. jọjọ má bínú ọtí tó jí mu tẹ́ni tó lọ sí bá bẹ́ẹ̀ ń bẹ̀ kí ló máa lóò ṣe. ó máa ní mo sọ̀kan jù à. ó máa lóò sọ̀kan jù à mm. kò ní lóò jalè àbí mo explain fun. o lè sọ fún pé òṣòkò tó àyè explain ní. ẹni tá a lè mọ o lè. o máa dodo o máa dodo gbẹ̀yìn ni tó bá. kí ló kéde bíbélà o bíbélà o bíbélà o sùúrù wá bí ní sùúrù kò bí ṣe bọ́ kanjú ẹ̀ ló bẹ́ ṣe bọ́ ọ̀jálè. bàbá mu mi lẹ̀

ire wa ò ní dànù. ọlọ́run níjọ́ dànù bí ẹ bá dé ọlọ́run bá ò níjọ́ ojú tì í. ìgbà yìí náà dà àwọn ibi ẹgbẹ́ sí kọ́lọ́ wọn. àní rọra rọra orí ni a fi mẹ́rin láwo ẹlẹ́dàá rẹ ni ọmọ bá sọ̀rọ̀ kọ́ mọ́ gbàbọ̀dẹ̀ ẹjọ́ yìí náà ní sá. tọ́ láì ṣe pé ojú orí awó tó sì jẹyẹ báàkà láìla láì ṣe ń fújì kí ló dé. gbàdúrà sọlọ́run yóò mú mukú mu lẹ́yìn mú kọ́wọ́ tiẹ̀ bàjẹ́ nù. bàbá náà lọ̀rọ̀ láì ṣe pé ojú orí ẹyẹ báàkà ò lè mú mi mọ́. tọ̀ tọ̀ òtún. afásùn ayé náà ẹkùn lójú ẹ padà. ẹ dákun ẹ rọra o ẹ tún dé ní afásùn ayé ẹ tún ni hmm, hmm. anagunna ah, ṣé kí ni yóò ṣe jẹbẹjẹbẹjẹ. ẹbí mò ń wí fún ọ lẹ́ẹ̀kan pé ọmọ fọkàn gbàdúrà àmì ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ sísọ ní sáà ọ̀rọ̀ yìí náà ní sáà tó gbogbo nǹkan ló lérè ẹ ọ̀gbọ́ afarabalẹ̀ báyìí kọ́ gbọ́ bó ṣe lò ó. ọwà mú owó ọwọ́ rẹ̀ ọwà kọrí ìgboro ẹ ń bá ti tọrọ ẹyìn tó tọrọ ìtọrẹ àánú lọ́ọ̀ rẹ ó wà fún un èyí tó kù yìí ọwà gbé lọ́nu gbó ọwà di igi kan ọgbẹ́ ibẹ̀ ńgbọ́ bá di ẹyin ọjọ méje ọ padà lọ di igi ọ̀hún yóò jẹnu gbó tí ẹsẹ̀ òní máa rìn púpọ̀ tí ó jẹ́ wọ ìwọ ìwọ púpọ tí ó ti yọ ńgbọ́ bá dẹ̀yìn ọjọ méje ọwà padà lọ ó gbégbá ó gbé lọ́nu ilé rẹ̀ ọba ti gbé dénú ilé rẹ sórí bí wọn ṣe máa gbé owó wá wọn wàá bá o wọn ṣàlàyé ẹ fún ọ o ọgbọ owó ọ̀hún dé ó ní owó tiẹ̀ ó sì ta lórí nọ́mbà mi. <laughs> ó tó bá ní nbàdàn olówó náà. wàláyé tàlàyé lórí nọ́mbà mi. ó tó bẹ́ẹ̀ ní àwọn ààrẹ àwọn ààrẹ àwọn ààrẹ orílẹ̀-èdè wọ́n sì á mọ̀ ìyáwó lọ́wọ́ rẹ̀ ẹ gbà pé ẹran yẹn lọ́wọ́ lẹ́yìn ìdánsẹ́ fún mi ẹ lè ti máa ṣe bẹ́ẹ̀ fáwọn yẹn kí wọ́n má padà wá èmi ò padà wá ń jọ yín lójú abasumẹ́la ah! ń jọ yín lójú ń jọ yín lójú ẹ gbà. ẹ wo ẹ wo hmm. kó tó wá di pa àgbà hmm. ẹ farabalẹ̀ torí ara yín ò balẹ̀ ẹ farabalẹ̀ ṣe rí ọjọ́ tẹ́ ẹ bá ti fẹ́ gbé kinní ìlọ̀dí igi ẹ gbọ́dọ̀ fọhùn sẹ́nikẹ́ni o bẹ́ẹ̀ bá fi lè fọhùn sí yàn ọlọ́mọ jẹ ṣiṣẹ́ lẹ̀ fọmọ jẹ o. ẹ á máa gbógun lórí à máa gbọ́ Ismaila kí adé ń sọ yìí ẹ sọ fún ẹ dájúdájú iye ooru gan gbà mọ́ bọ́ ní njó ni mọ́ wò wá tí mẹ́tò ìpara yìí ni ní wọ́n sọ fún un wọ́n pẹ́ pé mọ́tò ń bọ̀ ikú rè wọ́n kú bẹ́ẹ̀ ni ẹ wá tún ní èèyàn. ẹ wo wo wo àfáàrí yọ òótọ́ ọ̀rọ̀ sí ni ń bọ̀ sọ ohun tó yẹ wíjọ́ àní ọmọ farabalẹ̀ yìí mọ fi gbogbo ẹ̀ wíjọ́ iye ooru iye òun pẹ̀tẹ̀ ẹ tí ó rí bọ́ ọ bá fi ṣèṣì sọ̀rọ̀ sí yẹn bí ọlọ́run àdánwò dénú ọmọ pé ẹ̀fọn orin tí n kò nítumọ̀ ẹ̀fọn sọ̀rọ̀ fa gbogbo ẹ̀ lọ́mọ gbọ́ ah. ọmọ gbọ́ bòmílẹ́jẹ̀ rẹ̀ ń mú bòmílẹ́jẹ̀ rẹ̀ ń mú gbogbo àwọn táwílì tí ń bẹ́nu omi bí wọ́n sì mọ yọrí òkèèrè wọ́n mọ fi ọ́ ṣe lẹ́yà òrórí ah. ah, ẹ̀ gbogẹ̀gbogẹ̀ àfáàríyọ̀ gbogbo ọ̀rọ̀ tí ọ̀yẹ́ ọmọ gbọ́ tẹ́yẹ hmm. tẹ́já gbogbo ẹ̀ pápátá lọ́mọ gbọ́ ọmọ sọ̀rọ̀ sí yẹn o oya oya ẹ gbéra sọ. ẹ má jẹ́ àárín èmi ò tí ì lé etí àti ìmọ̀ gbọ́rọ̀ ẹranko báyìí. mo ń jẹun. Afa Ismail naam. ọlọ́run bá gbẹ̀yìn ọlọ́run bá gbẹ̀yìn àfa ọlọ́run bá gbẹ̀yìn ẹ̀mí yókù ẹ̀mí sọ ọlọ́run bá gbẹ̀yìn àbàkájá ń gbọ̀ kan ó. Afa Ismail naam. sí o sí ọlọ́run bá gbẹ̀yìn bọ́bá ti jẹ́ mímọ́ tó padà wá. tọ́jú kò burú kò burú ẹjọ́ yìí náà ni sáà láàyè náà. àbá ìsúwàhí. naam. ní bọ̀ báyìí pé báyìí a ẹ̀ dà mọ̀ nù léyìí èmi mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé tó owó lóde yìí tọ́jọ́ bá pé tán èmi ò ní báyìí gbélé àbẹ̀ òbí ilé ilé ìmọ̀ o. kí ló dé. wọ́n bá òfin kan mo lè dáná sun lẹ́yìn. ta ni ti hà ẹ má ti hà sọ̀rọ̀ mi o alówó lé ní sọ̀rọ̀ kí ló ti hà ẹ̀yin ẹ̀dẹ́jú ẹ̀ka ẹ̀rí mú ẹ̀ gbà. ọ̀rọ̀ ọ̀bọ̀ ti kọ́ sọ gbọ́ mọ̀ ṣe èyí wò yìí mọ̀ ṣe sọ̀rọ̀ tèmi lára ibi tí wù kọ́ mọ́ wàhálà mo ṣe kí n tó lówó iṣẹ́ mo ṣe kí n tó lówó ẹ ń gbọ́ ọba tí ń bá ẹ parí báyìí ẹ dúró dèmí tani o ẹnìkan kan ló yọ̀ wọlé o ìtàmbì nìkan dúró sí. láti máa ṣe kí ni. kẹ́ ẹ mọ sáà ti sun elédùn rẹ ni nígbà máa parí báyìí tí ó làwọn ò ní gbèrè ibo bá ibo ilé ẹ bá yàrá nílẹ̀. ọ̀dà ẹ̀ lè tú òwò tán. ẹ̀yin náà ní wò tán. ẹ lọ jẹrẹ. bí mo ṣe ń wu ọ̀gbẹ́ni mi ò rò pọ̀ ọ̀gbẹ́ni fi tata gbádùn rárá o. gbádùn kan wọn síkì sọpọlọ tẹ bá ń gbọ́ síkì sọpọlọ kò dáàrí yọ ìlóúnjẹ bẹ. ẹ wò ẹ jẹ́ ká tètè gbé wọn lọ sábẹ́kúta o. láti lọ ṣe kí fún ìtọ́jú tó péye ni. torí kó tó jáwọ́ èmi sọ tèmi o. àwọn ò lè sọ bẹ́ẹ̀ o. mi lè sọ kí ni. wàá fi sẹ́lẹ̀ wà ló ṣe wá. èmi ni mo mọ tó pè mí. àlọ́ ò lè sọ bẹ́ẹ̀. kí ló dé kí ló dé bí kí n ti rówó mú wá kí ti pin ni tí mo fẹ́ mú fún wa fún ọ ni wo bí iṣẹ́ tí mò ń ṣe bígbà tí Gàmbàrí ń jìyà ni èmi ni mo mọ bá ó dáa tí máa mú owó dé náà nísìn ìṣẹ́jú mélòó la fi ń nà tán pẹ̀lú bó ti mo ṣe ní kó ọmọ bá mi mọ́lẹ́jì owó tó ìṣẹ́jú mélòó la fi ń nà tán ọ̀rọ̀ olè yìí máa ṣe kéré mi tá a bá ń sọ ń pa alẹ̀ mi mo mọ̀ mọ́ tí ọ̀rọ̀ lẹ̀ lè bí wà kó ń ṣe lé onílẹ̀ ilẹ̀ wa ni kì í ṣe pé wọ́n ní báwọn ta èmi ni wọ́n kó ilẹ̀ lé lọ́wọ́ báyìí jẹun ṣàlàyé bílẹ̀ ṣe jẹ fún ọ tó bá gbọ́ tán lẹ̀ bóyá yóò yí nígbà gẹ́lẹ́ tí mọ̀mọ́ kú tán báyìí wọ́n fa ilẹ̀ ńlé ìyáálé akínú lọ́wọ́ ni láì mọ̀ kí mọ̀mọ́ ò ní pẹ́ kú ọmọ sánkú ni mọ̀mọ́ ti sánkú báyìí ọmọ ẹ̀yọ̀ kan táwọn náà bí òun náà tó jogún lẹ̀ èyí náà tó jọ ọmọ obìnrin ilé alùbàtà nílẹ̀ padà wọlé sí èyí tí ẹ̀kú kò bímọ kankan nígbà tí eléyìí ń kú láì bímọ wọ́n wá wò pé àtà làwọn tó fẹ́ fi àwọn fẹ́ kólẹ̀ fún sí àwọn wà á dálẹ̀ padà sí ọ̀dọ̀ ọlọ́run tó ni ilẹ̀ ni àwọn bá wò pé káwọn fẹ́ kàn kó ilẹ̀ padà á sí ilé ọdẹ́jìn wọ́n bá ní kí wọ́n fáwọn onígbàjúmọ̀ kan tí ó kàwé o àbí tó jẹ́ bí ẹni tí ó jẹ́ gbajúmọ̀ lé káwọn kó lẹ̀ fún èmi ni wọ́n bá mú ta wọ́n sì kó lẹ̀ lèmi lọ́wọ́ nù wọ́n <laughs> yọ tó ti yọ wọ́n á mọ̀ kò sí ìfà tó tó láyé yìí o. lọ́yọ̀ lẹ́gbàá lọ́yọ̀ kó pàdé yóò máa ń fẹ́ dàyàn lámùná wakọ̀ dèbí wakọ̀ máa gbé wa máa gbé mi yẹ̀ wò kí n gbogbo eléyìí ná ó dẹ̀ sọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ lẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n ò ní béèrè ìwé nígbà tá a bá débi tá a ti fẹ́ talẹ̀ gbogbo òwe ló ti wà lọ́wọ́ mi mọ́jẹ̀ ń tọ́jẹ́ sórí ilẹ̀ tá à ń sọ yéé ṣe ilẹ̀ wọn wọn fẹsẹ̀ kíní gbogbo ẹmu tí ti pín ibẹ̀ ni o wọ́n pín síbẹ̀ ni o ní plot by plot o. ó ṣe jẹ́wọ́ àwọn òkú ni wọ́n ti sọ pé ó gbalẹ̀ àwọn tó ti kú tán tí wọ́n ṣọ́kú tí wọ́n ò sì láàyè mọ́. wo bí èmi ò lè jajalẹ̀ ni mo ṣe ń bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ èmi ò lè jajalẹ̀ ni mo ṣe ń sọ o kó yára fi mí lẹ̀sẹ̀ gbẹ́ jẹ́gẹ́dẹ́ mi kíkú ṣe kó bí èmi náà kúkú jọlẹ̀ ah ṣé mo jọlẹ̀ ni yàtọ̀ sí pé owó owó tí mò ń rí lọ́dún ẹ̀ ṣe bí ẹ̀sùn rẹ́rẹ́ mi náà wà ní ibòmí tí mò ń rí ó kàn jẹ́ pé wọ́n ló ṣakájú ni má sọ mi di dáadáa o ibo ni ilẹ̀ wà. ilẹ̀ wà ń papà ilẹ̀ wà ń papà. ń papà mo sì kọ́kọ́ ń wẹ̀ tẹ́lẹ̀ mo rò kọ́ ọ̀yọ́ ló nípínlẹ̀ wa ìparí ilẹ̀ ọ̀yọ́ bò lábẹ́rẹ́ sì ní sọ níbi ọ̀yọ́ níbi ẹ̀yìn haruna. haruna haruna ni ọ̀rọ̀ ilẹ̀ haruna ni màmá sọ èlò náà fẹ́ talẹ̀ ń plasa. ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu bóyá bẹ́ẹ̀ ló sọ pé àwọn <laughs> ṣé mo fẹ́ tàn ọ́ ni. ṣé corner piece wà níbẹ̀. corner piece gangan ni gbogbo ẹ. bẹ́ẹ̀ni sọ olódo ní àníṣe pílà wà nbẹ tó máa fi sọ pé láti bí sí ibi o ilẹ̀ èèyàn kan nìyẹn àbí wọ́n plot rè wọ́n náà ní àfúrè. ṣé wọ́n ti rí pílà sí bẹ́ẹ̀. ó ti wà níbẹ̀. wọ́n kọ orúkọ mi sí ọlọ́yọ̀ọ́ nọmba tírì. o mọ tó ń wí jáde ọjọ́ tá a bá ti rí ibi òní bí ń wọlẹ̀ jẹ́ kí n kọ́kọ́ lọ mọbi tílẹ̀ ìwà náà àìmọye àwọn èèyàn ti máa ń rí tó máa ń sọ pé bí wọ́n fẹ́ ra lẹ̀ wọ́n fẹ́ ra lẹ̀ tó bá mọ̀ kí irú pápá ló wà ah! wọ́n sáré bò ní ilẹ̀ tí kì í ṣe gómìnà àwọn èèyàn ti kọ́lé sí lóríṣiríṣi kò yẹ ẹ̀sìn kò sí wàhálà èmi níbi one two lọ́wọ́ èlò ló wà lọ́wọ́ wọ. èmi ti máa wo gbẹ bíi bóyá bíi two thousand three hundred. two thousand three two thousand three. ah owó mọ́tò ọbẹ̀ jẹ́ kan fún mi. rárá owó mọ́tò ti yọ owó mọ́tò ló yọ mọ̀ bọ̀. ó yà wá orí máa pe tèmi níyà o orí má má jẹ́ kí pọ́njú dé bá mi débi tí màá sáré kọjá rẹ̀ o kí má má sáré ọlá akọlò sí láyé mo wá o. gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó ó ó o ó gbà sùúrù sùúrù ló gbà O orí ẹni ló mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó ó ó ó ó gbà sùúrù sùúrù ló gbà ó orí ẹni ó mọ̀ tó yẹ ni ẹ má fi ọ̀jú wa. ayé dorí kodò ayé ti bàjẹ́ tán ṣùgbọ́n kí ló báyé jẹ́ ọmọ adarí òrùn ni ohun orí òfin fún wọn ìyẹn náà wá kiri àsìkò tó wó máa yẹ wọ́n tí kò ní sí yọ̀ọ̀nù kankan lórí ní kí wọ́n dúró dè o ẹ ò wá rẹ́ni ojú nǹkan ó kúrò níbi orí fi sí ó ń ṣáájò àti lówó láyé ó ń ṣáájò àti lọ́lá ẹ bá mi sọ fún àjò ìyọnu ló ń ṣe iye àjò ìyọnu ló ń ṣe ẹni ò yan pín yòówó tó ń sáré owó káàkiri bí kò bá lọ ṣọ́ra rẹ̀ eré àsákú ló máa sá ẹ má ṣe sáré ọlá kọlù sí o ẹ dákun ẹ jọ̀wọ́ o ẹ dúró dàsìkò orí o gbogbo ènìyàn gbogbo ènìyàn gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó ó ó gba sùúrù sùúrù ló gbà ó orí ẹni ló mọ̀gbà tó lẹ́yìn ẹ má fi kàn jù wá bó o nìkan gbogbo ìgbìyànjú ẹ̀dá ah, láyé ẹ dákun tá a nílé tẹ̀ǹkọ́ yìí. ètò nílé hmm. wọn sílẹ̀ èkó lọ́wọ́. èkó ni ẹ wà. Ah. Ah, ọ̀dà ọ̀gá yín kọ́ ọ̀gá yín ò tún sílé ọ̀dà wò bí èèyàn bá fẹ́ ra irú ilé yìí ó tẹ̀lò. ilé owó tó pọ̀ díẹ̀ mà ni bó lẹ́yìn tí fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ lè. àyọ̀ sá ti lò ó. ẹyin bẹ́ẹ̀ ọba màá rárá ilé yìí ní tó fifteen thousand lọ́wọ́. Ah, ẹ máa gbọ́ wọn dandan ọ̀dẹ̀ ni ọ́ ọ̀tá ilé fifteen thousand so ti ní window ní àbótí ní gíláàsì ilé fifteen million ní ọ̀tá ilé ilé yìí wọ́n ìwọ ọmọ tọ́sọ lẹ́nu ọjà yìí bó o ṣe ń wo ìmọ̀lẹ́ra mẹ́ta ìpapọ̀ ah, àìṣe pé ilé àdúgbò náà ní wù mí tó gbogbo eléyìí èmi ò pe àti wọn ò wò dànù tí wọn ò tún kọ́ ni. ilẹ̀ àdúgbò gẹ́gẹ́ ló wù mí mo fẹ́ mo fẹ́ mọ ọjọ́ ìwọ̀n láàrin kájọ mọ́ gbé ni ilẹ̀ ni ilé tẹ ti mọ tí blọọkù sàlẹ̀ ti ń dúdú bọ̀ yìí ọ̀dà ń gbọ́dọ̀ ọ̀gá yín òde. ọ̀la. ọ̀gá yín lọ́la òtítàn ẹ sọ fọ́gà yín ibi ìdán bẹ́ẹ̀ mi lọ́la yóò bá mi níyìn ni ẹ ti bẹ̀rẹ̀ lè tọ́jọ́ mẹ́ta o blọọkù sàlẹ̀ ló ti dúdú yìí tòkèlè ẹdún ni wọ́n wo wọ́n wo náà ni kò sí wàhálà. ẹ fẹ́ ra ilé. ẹ máa ṣeré yín. ká lọ ká lọ àwọn ilé tó túmọ̀ ojú títì tó ti yọ àpá lọ gọgọ látàárọ̀ tó dàbí lábùjá. gbogbo ibi tí mo ti kọ́ lọ tẹ́lẹ̀ nǹkan gbogbo ibi tí mo ti mọ lọ tẹ́lẹ̀ ṣé wọn ló ń tilẹ̀ lọ bẹ̀ ni tí gbogbo ẹ bá sì já sówó tán ní ìsìn ṣé máa dáná ni kò ah. sí ìwọ náà ló mú báyìí ló ti tọ́ sí. kíni lọ́yọ̀ lọ́yọ̀ lẹ́gbàá kíni. Ah. kì í sórí ilẹ̀ tó sọ pé ẹ fẹ́ ta òun kan ti ń dá kò sí ibi ẹ̀kọ́ náà dákó sí tó ti sun gbogbo kò yìí. dúnà dúnà dúnà ṣé gbogbo ẹ̀ náà ni màá tún máa láyé ọ̀nà ṣé o mọ̀ pé ilẹ̀ gbòòrò lélẹ̀ ni ṣé o rí pé o títì ni o gbọ́ o gbọ́ pé ilé ti súnmọ́ títì ni kí wọ́n mọ̀ bá gbá kọ́mọ́dé tíjọba ó gbà náà ṣe ní kí wọ́n mọ̀ dákó sí wọ́n gbé wọ́n fún wọ́n fún yàn pé kọ́mọ dáko sí nìkan bá lè mọ̀ pé. wo wo wo mo fẹ́ mọ̀ mo wo tó bá lọ́ọ́ dọ̀rọ̀ ọlọ́pàá dé ó ní mo jẹ́ sọ kò lè dọ́lọ́pàá. I know my right and mi ò dẹ̀ lè jẹ́ kí anybody kò ṣe kí ni kó fọwọ́ gbà mí lójú. mo mọ̀ kò lè dọ́lọ́pàá hmm. so ti yọ sórí ibi nìkan lórí tó ń wí so tó bá tó wá súnmọ́ ibi ọwọ́ ìsàlẹ̀ mẹ́ẹ̀ níbi àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí. Hmm. ṣé. wo wo wo gbẹ́jọ́ òsì kúrò à ń wo bí ìgbà tá a ti ń bọ̀ látàárọ̀ hmm. corner piece ẹyọ ṣoṣo ni mo rí mo dẹ̀ rí níbi tí wọ́n ti ń kọ́lé lọ́nà ọ̀bẹ yẹn mi dẹ̀ ti fojú kàn mí látìgbà ibi tá tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ la fẹ́ talẹ̀ tí mi ò dẹ̀ fẹ́ wọ́ra mi àfi kí n wá kọ́nà pìsì kan. síbi bíbí létí sípòsá kiri kan kọ́nà pìsì ibi ńlá bẹ́ẹ̀ ni wọ́n kó sí gbogbo márùn bíi márùn ló wà ń bẹ̀. Hmm, aláìní làákàyè wọn kó kọ́nà pìsì márùn sójú kan náà rẹ̀ wo wo wo wo kọ́nà pìsì tó bá lọ́kọ́ tó wà níbí ìwọ lọ wo yẹn jẹ́gẹ́ mi lọ wo mi tó ẹ̀ ń dì sí ń bò mí. ìwọ ló mọ. lúra kò sí. ọba lọ dààmú tó dààmú àánú ẹ ṣe mí. èmi ò ní dá. àwa kọ́ mọ ibi tá a kó sí torí ẹ ò dáa. di owó yẹ. lọ́ọ̀kan níbẹ̀ yẹn ní lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan bẹ̀ mí ìwà ọmọ bó ṣe fẹ́ dálì bọ̀ra wọn pẹ̀lú márùn tí wọ́n ní orí ń bí. àwọn kọ́nà bíi sílẹ̀ wọ́n fún wọn níra wọn báyìí. wọn kò lè ra wo ọmọ tó ń sọ jáde kọ́nà bíi sí borí bẹ̀ yẹn jẹ́ ká lọ ká lọ wò. láyéláyé ẹ mọ́ mọ́ rọ́bìsì mi mọ́ láyéláyé ẹ mọ́ mọ́ rọ́bìsì mi mọ́ ṣé ọmọ kọ́nà bíi sí mi lọ ni kọ́nà ni. ẹ kí ni tí ọba ara ilẹ̀ sí ni lẹ́gbẹ̀ẹ́ kọ́nà pèsè a ní ìrora ilẹ̀ nísìnyí òun àpáta ń bẹ̀ kọ́nà pèsè ẹ̀mí ẹ̀ àpáta. ọ̀rẹ́ mi àgbẹ̀ ọ̀rẹ́ mi. ó dà kó làlàáfíà mọ́ òjò jẹ́ ká ṣe kọ́tà máa ṣe kíákíá bí ó tọ́ di pé òrùn tó ràn ẹ̀ kó bá yí ẹ̀ jẹ́ òjò kúrò bí orí ẹ̀ ti ń gbóná o sọ sí ọkọ fún mi rò pé máa tún sọ fún bóyá àtúnyà torí irú bí ìgbésẹ̀ ìlú ọ̀nà bí ọ̀nà lẹ̀ ní ẹ̀kan tèmi lọ báyìí káwa ní sọ̀nà bẹ̀ ni mo lọ tí mo lọ ọ̀nà báyìí tó ti yọ ní ìsìn torí mo mọ̀ pé kò sí kankan lọ́nà bí mo ti sọ pé kéèyàn má lọ ọ̀nà bẹ̀ ó ti yọ ká lọ́nà bí ni mo lọ tó ti yọ ní ìsìn tí mo bá wá débì kan tí mo bá wá rí bíi pé èèyàn kan dédé bá kan bíi owó tí wọn kó kalẹ̀ níbì kan bóyá ó dé owó àwọn àgbẹ̀ àbí pé èèyàn kan ló kàn sáà tó bí ẹ̀ sílẹ̀ kí wọ́n á kà ìyẹn lè kó owó òkú táǹjọ débẹ̀ àjọ̀nù gbowó síbi kò fẹ́ gbé. ẹ ta ló fẹ́ bí mi sí báwọn àlùjọ ló lówó. kí ló tó máa fi gbé ṣé wọ́n ló lówó ni. ṣé wọ́n ní kí àwọn àlùjọ ló lówó. àjọ̀nù tó gbowó síbẹ̀ ṣé first born lè dá díẹ̀ ni. ṣé wọ́n jẹ́ bí lọ́ọ́yà àlùjọ ni. ìwọ jẹ́ bọ̀lẹ̀ bí àjọ̀nù. èso wa bẹ́ẹ̀ jàpá àlùjọ ni ṣé wọ́n ló gbowó bẹ́ẹ̀ ni. kí ìṣòro owó tó bá kí ń ṣe jẹ́ kí àní ṣe gbé gbé. a lè gbé ojú ọba kì í ṣètè yòyòyòyòyò kì í fọwọ́ kàn kí ṣe é náà gbogbo déèyàn bá ṣe tó bá jẹ́ kó fúnra rẹ̀ fowó rẹ̀ ṣe wo ló tọ́jọ́ lọ́wọ́ èèyàn tó bá mú àgùndànù báyìí lórí iṣẹ́ kan tó bá ṣe kò sí gbogbo tó bá fowó yẹn ṣe ó máa mú ẹ lọ́wọ́ ni àjọ̀nù wá gbówó lẹ̀ àbẹ̀yàn gbówó lẹ̀ wà wá lọ́bẹ̀ wà wá lọ́gbé kí ló fẹ́ gbè fún. owó ti ń rò ní pé pé bóyá owó ti wà lẹ̀ mo kàn ń rò ní. lọ́jọ́ lọ́jọ́ sórówó ni. ṣé máa ṣe rówó ṣé mi ò ní sọ fún wọn ni ta ni mo ti mo lè dá owó náà lẹ́yìn. gbogbo tó bá ṣe jẹ́ kí n mọ̀ jẹ́ mọ̀ o jẹ́ mọ̀ o yàtọ̀ sí bébì lọ́wọ́ mi o o yàtọ̀ sí tóyin lọ́wọ́ mi o gbogbo tó bá ṣe jẹ́ mọ̀ o. Ah! Ah! Ah, ẹ mọ̀ lẹ́ kẹ́ wàá bá ṣáṣe wá múlẹ̀ tó kálẹ̀ yìí. Ah, ọbẹ̀ tó ẹ̀ one point seven lélẹ̀ sà. Ah, ah, ọkọ̀ yín wọn. ọkọ̀ wa wọn ọ̀gbẹ̀dẹ̀ gọ́ọ̀tì ni kò sí mọ́tò kútọ́ pẹ̀lú pépà everything ló wà òkè. ọ̀dà ẹgbà wà mí lẹ̀. ẹ bọ́ tó ṣẹlẹ̀ máa fún wọn pa ìjà ìjà yẹn. o tún rí kàwọ́. o lẹ tún sà. o tún rí kàwọ́. bí ìjà nìkan yìí. bí ìjà yìí lélẹ̀ yìí. ẹ jẹ́ ní dáadáa ilé ah, ah. ilé náà. one six lè yé. yíyà asọ́bẹ̀ ah, lè dúró. ẹ̀kọ́ rí òkú ni òkú. èlú wà ní àjàlẹ̀. máa fún yín one five fifty ní àjàlẹ̀. ọkọ yín wá. one five fifty ní àjàlẹ̀. gbogbo ẹ̀ Lagos ni èkó ló bá wọlé. ètò ìjọba rí ìjọba gbẹ́ pé wọ́n gbọ́dọ̀ ní ìsinmi àwọn kọ́sọ̀mù àmà dá lọ́nà kí á máa so bó ṣe jẹ́ èkó ẹni wọ oṣù mẹ́fà kí ẹ ti gba nọ́mbà sí ẹ́bìtì kò sẹ́ni kan tó máa mú. ayé yóò dáa. Hmm pépà rẹ̀ gangan náà ni ó di ra ni ó di ra ẹ̀ mọ́tọ́sẹ̀lẹ̀ sẹ́rí eléyìí mọ́sà àti bídàdì méjèèjì sẹ́ẹ̀ ń tàbọ́lì ẹ bá dáàbò ẹ bí dáàbò méjèèjì ẹ dáàbò ẹ dákun ẹ ń dábà rí ẹ mọ̀jẹ̀ ẹ mọ̀jẹ̀ dásìkò ẹ tàbọ̀ tàbọ̀lì pẹ̀lú àtẹlẹ́yìn ẹ mọ̀ tà o dọ́là wòlíì ọ̀la wòlíì ọ̀la ẹ mọ̀ tà o ẹ dákun ẹ dáṣọ eléyìí àti lóyè àti white yẹn mọ́sítà mọ́sítà yẹn àti bídàdì ẹ ṣe ẹ ṣe gọ́sà ẹ má ta o mi ò ní ta sa ẹ lè ta àwọn tó kù mi ò ní ta sa ẹ má eléyìí àti eléyìí ẹ má wọlé sa ó má yẹjú ó má yẹjú sa ó jà sa ẹ ṣe gọ́sà ọ̀dà ẹ má máa fọ́ o ẹ má dá mi sí lórí o ẹ ṣe ẹ ẹ ta sáńtà rè àwọn kọ̀ọ̀kú yà rè ẹ lè mọ́kù. together ṣùgbọ́n òpin ẹ̀ yóò sùn. alàgbà mi bíi ti bò bíi ti bò. ǹjẹ́ ah! yẹ kó jẹ́ pé twenty naira lẹ́ máa rí. ẹ kí kí n máa tún abẹ́sẹ̀ báyìí kí n mo bẹ́ẹ̀ ṣe dá. ẹ wo kò sí ṣiṣẹ́ ṣáṣe ẹ wá gbéra báyìí ẹ máa lọ ẹ sùn tẹ bá sùn ẹ lálàá àlá tẹ ẹ láyìí ó yẹ kó jẹ́ àlá ayọ̀ àlá ìdùnnú ó yẹ kó jẹ́ àlátẹ̀ tí máa rówó ṣùgbọ́n kò ní jẹ́ àláwo ah. ẹ ò ní rówó ẹ ò ní rọ́lá àlá ìbànújẹ́ àlá ẹkún àlá òṣì rẹ máa lá síbẹ̀síbẹ̀ ẹ padà wá síbí kẹ́ ẹ wá sọ aláì fún mi. Ah, mo gbọ́ mo kú o. Ah, ẹ tí ì kú o alàgbà. àṣẹ kí ló tó wá kù lẹ́yìn ikú bàbá ẹ sọ fún mi kí ló tó kù nígbà tí ìyàbá wá dáyé tí kò lọ ṣé kò tó kù yẹn olùsọ kí ló tún dé. tẹ bá pẹ́ jù báyìí fún wa. olùsọ ẹja pẹ̀lú ẹgbẹ́ tó ti. ẹgbẹ́ lọ sọ. Thank you. kí ló fẹ́. owó ni mo fẹ́ o owó ni o. owó ló fẹ́. owó mo fẹ́ o. àfọ̀ ìbẹ̀rẹ̀ iṣẹ́ tó yẹ kó o ṣe kó o ṣe èyí tó tún wá fi parí ẹ̀ kó o ṣe dáadáa. àfọ̀ ni mo ti pọ̀ ṣùgbọ́n bí èmi fẹ́. tí máa ní tí máa ní tí máa lè rí bí fifty million fifty million. Afọ. Ṣùgbọ́n ní ojoojúmọ́, ó gbọ́dọ̀ máa ná twenty twenty twenty million tán. Màmá náà tán, màmá náà tán, ọlọ́run náà, agbára ọlọ́run kà. Ṣùgbọ́n àìwá náà, ikú ni o. Màá ti ẹ̀ka tán ní ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ mi. Àmọ́ ẹ̀yìn ni kò lè kó ọ̀sẹ̀ jẹ́ pé. Ṣé o ti jiná? ìwọ o bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú dáadáa o wá fi parí ìbàjẹ́ o lè lówó lọ́wọ́ o lè níláárí ṣé o wá rí twenty naira tó o bá ní inú igbá ní ojoojúmọ́ ayé rẹ̀ wà máa tọrọ twenty twenty naira sí lọ́wọ́ èèyàn ogún lójoojúmọ́ tó o bá ti wá ń délé ní alẹ́ wàá jóná wàá fi fọkàn bíbẹ̀ kọ́ dé yóò pe irú ẹ ni pé jaya gan. sẹ́mi tí mo máa ń ah. pè orí mi ti dàrú ni. ibi omi ò ah. lè sọ o. jóná mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ ni wọ́n á fẹ́ béèrè ń ta tí a bá rí i pé iléeṣẹ́ kan fẹ́ gbéṣẹ́ kan fún yàn tó ní í ṣe pẹ̀lú owó níná tó ti yọ ní ìsìn pé bóyá wọ́n wẹ́ni tí yóò mọ̀ báwọn náwó ẹ tán bá pe irú èmi pé ké èmi èmi ò kí ń gba five million naira yìí o ṣé a lè ná tán kílẹ̀ tó sùn. kẹ́ni. wo ya jàre ya jàre wo ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ o gbogbo nǹkan ni mo ní ló ní sùúrù ní sùúrù gbogbo nǹkan lérè ni à. orí ẹ ti burú. èmi ló gbé wò èmi ló gbé lọ sọdọ nílà ló gbé wò ṣé tó ṣe ohun tó ṣe pè mí nìyẹn. ṣé gbogbo nǹkan ni wọ́n máa ń lò máa ń káàkiri ni ṣé a lè na tán àbá a lè na tán. ó dà náà tán. a lè na tán. Hmm. five million ni o. mo láà náà tán. ó dà tán ó dà tán máa ní bíi ten million náà gbé fún yàn kan. àtúntàn tán ten million naira. ẹ àná. nítòótọ́. a máa ná ta ah, ten million èlò ten million. ṣé máa ṣe fifteen gan. tó bá jẹ́ thirty màá ná tán thirty million màá ná tán lójúmọ́. kò tiẹ̀ tó thirty. èlò ni. ó pọ̀ jù pátápátá twenty. twenty. ó <laughs> oh, láyọ̀ láyọ̀ òjòjòjò kọ́ńpìlì wo ló fẹ́ gbowó ọ̀hún wá owó ọ̀hún dà. ẹ ẹ kọ́ńpìlì ti ẹ̀kọ́ àwọn ẹbọra sànúsànú ni ẹ̀bọ̀rà ló gbowó wá fún ẹ. wọ́n ní mo bá wọn náà ni o. ẹ̀bọ̀rà gbowó wá fún ọ ṣé ò ya wèrè ìwà àtẹ̀bọ̀rà jọ lọ sí skul ni abẹ́jọ́ gbélé rí ẹ àbújábúrò bàbá bàbá ẹ ẹ̀bọ̀rà ah, ah, ẹ̀bọ̀rà káti ẹ̀wà sọ pé ẹ̀bọ̀rà gbowó síbì kan ń gbọ́ lẹ́gbàá kẹ́bọ̀rà gbowó síbì kan kéèyàn wá rí ń bẹ̀ kéèyàn wá gbówó ọ̀hún kó wá di ya ya ya ya. Ah, ṣé ṣé títà náà tèmi àti ẹjọ sọ. tó sọ fún mi lánàá lánàá. irọ́ à ah, ṣé mo ṣe o ṣe yunifásitì mo mọ eléyìí ń ṣeré mọ́ ni. orówó lórí ẹ kí ni. ṣebí mo kàn ń sọ eléyìí lásán ni mo mọ̀ kàn ń sọ èyí mọ̀ ni. à ah, ṣebí mi àti ẹ nígbà tá a jọ ń bọ̀ látòrí ilẹ̀ ṣebí ilé ọ̀dọ̀ rẹ lánàá alẹ́ pátápátá kọ́ ni mo tó wálé ni. ṣé mo gbé nǹkan kan bọ̀ ni. owó ọ̀dà owó ọ̀dà inside the bag. Hmm? Hmm. Gin. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Wọ́n sì wo kọ́ wọ́n tí mò ń sọ. Ìwọ ni kò sí, má gbé mi wò, má mú mi ṣeré. Èmi ti sí, mo ti sí, mo ti sí. Má gbé mi wò, má gbé mi wò, tó bá gbé mi wò, màá bẹ́ ìjà o. Tu wo. Mo wà bíi, tó o bá mú mi ṣeré aburú o, tó o bá mú mi ṣeré aburú o, o mọ̀ o ọláfẹ́ tí mo ní sí ẹni o. tú kinní wò kó wò. ẹ̀ṣẹ̀ ẹ wà lọ́wọ́ mi o. mo dákú o mo dákú mo ti dákú lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ o. <laughs> ojú òtútù ló mú mi jọ Ọlọ́run bolo tí ṣé mo lè jalè ni. bolo tí ló Ọlọ́run bolo tí ṣé mo lè jalè ni ṣé mo lè jalè ni àwọn ti wò mí lórí lórí wípé mo ti lọ jalè mo lọ jí owó mo lè jalè báwo. ṣé jọ Ọlọ́run bolo tí má kó bá mi. ṣé mi sọ wọn. Ah! sọta jọ̀wọ́ mọ lè ṣe mi jọ èlò ló ti ìlò máa mi ò fẹ́ ní owó yìí owó tó bá ní lọ́wọ́ tó bá jẹ́ bíi one thousand five hundred kò jẹ́ fẹ́mi bíi one thousand wọn ẹ̀ kí n lọ sí police station kí ló ọlọ́pàá kó wá kára méjì. gbọ́ mi lẹ́dàá ju wọ́ mi jàre ọ̀rọ̀ kíkó ni tí mẹ́lẹ̀ ni mo sọ fún ọ pé wà láti wà tẹ́lẹ̀ kí n tó wá pẹ́ ọ eh, sọ̀rọ̀ pé mo ń ṣeré ni. Eh, èmi náà èmi náà ṣe èmi ṣé èmi náà wà mọ̀ ní jẹ́jẹ́ jẹ́jẹ́ mi kọ́ ni mo owó ni mo fẹ́ owó ni o á fún ọ ní owó tí ó pọ̀ ṣùgbọ́n ní ojoojúmọ́ o gbọ́dọ̀ máa ná twenty twenty twenty million tán. ọlọ́run máa ń ṣòro fún yàn lójú wa àbí lójú òun tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni o owó àwọn àjọyọ̀ mi ìfẹ́ kó ná owó mọ̀ wọ́n rí o ẹ gba fúláàtì papọ̀ ẹ gba abúlé o ẹ gba bọ́ọ̀lù rí o mo tẹ́bi rò ní wípé ojú oorun tó ti rí wọn tó ti gbé owó ìwà fẹ́ eh. bóyá kó padà lọ kán wá júwèé ibi tó máa dáwọ́ ìpadà sí. lẹ́gbàá súnmọ́ kó tó bá jẹ́ pé ọ̀rọ̀ fèmí náà láti lọ tún oorun sùn padà kí n rí wọn sọ fẹ́ kí mi ò kú ni. ẹbọra ni wọn jẹ bóyá ká lọ dòwó sódò ẹbọra ni wọn máa mọ ọmọ yẹn máa gbó wọn èmi ò lè dán. wọn wọn ní pé ká máa fi sí àwọn ọmọ aráyé lóore ń sọ fún wa nu. ẹ pa mí pa mí tí n bá tí n bá ní mi ò lè nànú ẹ kó pa mí. sọmọ pé tàbí ṣeré yìí sọ̀rọ̀ eré o ọba kọndíṣàn dé o. sọmọ pé tàbí ṣeré bí ọmọ ejò yìí sọmọ pé kú ni sọmọ pé wọn ti jẹ́ bíbẹ́ ẹ̀kọ́ tó bá dijọ́ kejì mọ́ wa lọ́wọ́ ikú ni o. ta ló máa kú. ẹ dákun ẹ wo ẹ wo ẹ dákun ẹ wo ẹ ẹyin ẹ fọdọ ẹ dá ẹgbẹ nínú jáde. sẹ́ẹ̀rì èyí tó bá ṣe ẹ́. ẹ wo. sórí sórí kíní tó tẹ́ sí mi bí ọpọ́n orí tí n bá fi ìbọn tí n bá fi sí ìdánù yóò dàbí gbà wọ́n sí i ẹ àwọ lójú bèbí ni àti wọn náà. ẹ mọ̀ síbẹ̀ ẹ jọ ẹ ẹ ẹ mọ̀ yìí bá o ẹ mọ̀ yìí bá o ẹ dákun o ẹ dákun o. ẹ bá tún dún pẹ́kẹ́ ẹ mọ tẹ́ẹ̀ fi tán àtẹ̀dá ẹ ògbó lẹ́ẹ̀ fi tán àtẹ̀dá ẹni ó bá lówó nu yín òun la òun òun ní filẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ eh. wọ́n ṣe yín lọ́sẹ̀. Ah. Eh, eh. olówó olówó do isuru. Ah. owó rẹ̀ ẹ sà ẹ ẹ dákun ẹ fẹ́ mi tí wọ́n ti ní àtòrí ọlọ́run. ẹgbẹ́ mọ́tò tọrọ owó abẹ́ kú ni. kí ni tiẹ̀ kí kí lọ́kàn kí lọ́kàn ṣé màmá yín rí ni. kí fọ́ amúrí kan. twenty naira péré ẹ dákun twenty naira. kí fọ́ amúrí kan. twenty naira péré ni. ẹ ẹ ṣe ayédáadé ayédáadé tèmi mà ti dáa èmi nìkan tán <laughs> mo fi ẹ̀mí ẹ̀yin yòókù mo fi sọ́wọ́ ọlọ́run ọlọ́run mọ̀ sẹ́wọ̀n ọlọ́run mọ̀ sẹ́wọ̀n. inú mi dùn ayọ̀ mi kún torí pé olúwa ti ṣẹ́gun fún wa ẹ jẹ́ kí a ké hallelujah méje tó rinlẹ̀ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ ní báyìí nígbà tí àjàgà ilé ti ré kúrò ní orí yín màá wá farabalẹ̀ má ṣe iṣẹ́ kan fún yín iṣẹ́ ńlá ni iṣẹ́ tó lágbára iṣẹ́ oníyanrìn la máa ń pè é ńṣe ló máa dàbí yanrìn etí òkun ẹni tí ò bá bímọ rí irú náà la máa ń ṣe fún un tá a bá ní kó bímọ ní ẹ̀kan ọmọ wa pọ̀ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olówó ní orílẹ̀-èdè nàìjíríà lónìí <laughs> iṣẹ́ yanrìn ni a ṣe fún wọn tí ò ẹ́ irú ẹ̀ ni máa ṣe fún yín. ọjọ́ méje péré ni ẹ máa lò lórí ilẹ̀ àánú tí ẹ bá parí iṣẹ́ yìí ó ńṣe lówó yín máa dàbí yanrìn etí òkun bẹ́ẹ̀ kẹlẹ́ ló ṣe máa rí àmú kínní kan àti àwọn kankan la máa lò pọ̀ mọ́ra wọn níṣẹ́ ìyá bá dáhùn ẹ wò ẹ wò ẹ ẹ tí mi ò bá wá ṣì ń gbọ́ ẹ ń sọ pé ká máa lọ ọjọ́ méje míì ẹ dúró náà kí ni mò ń bá káàkiri ganan tí n bá ka iye ọdún tí mo ti kò sórí ìrìn àjò wèrè yìí ó ti tó ọdún mẹ́ta. ẹ ò ní kò sí ìrìn àjò wèrè. ìrìn àjò wèrè ni torí ń sìn tí wọn bá fẹ́ gbéṣẹ́ fún yanyan kí yẹn wojú àti ìgbà tí mo ti rí yín ní three in one mẹ́ta lọ̀kan ló yẹ kí n ti fura àwọn pásítọ̀ gidi wà ń bẹ̀ mi ò lọ bá wọn pásítọ̀ yèdèpò TB Joshua ó yẹ kí n lọ bá wọn mi lọ bá wọn àwọn àfáà gidi wà ń bẹ̀ tó yẹ kí n lọ sátọ̀ wọn mi lọ bá wọn ah ṣé béèyàn ni Alhaji Muideen Bello ṣé béèyàn ni Alhaji wa akéwùgbà gold àwọn èèyàn gidi tó yẹ kí n lọ bá mi lọ bá wọn torí pé mo ti wòye pé bóyá máa gé gidi náà dẹ̀ wà ń bẹ̀ mi lọ bá wọn èèyàn ni bàbá wa Yẹmí Ẹlẹ́bù Ìbọn èèyàn dẹ bàbá wa Wándé Abímbọ́lá mi ò lọ bá wọn torí pé mo ti wòye pé bóyá kí n wẹ́ ni kúnra kí n lè jèrè lára yín. mo wí táyì wí tán sin ẹ̀ka ṣọwọ́ bíi igun ẹ wá ń sọ nǹkan pé à ń lọ bìkan lọ́jọ́ méje lẹ́yìn tí mo ti ṣorí burúkú kàkàkiri gbogbogbòrò ẹ̀yin kan náà ni babaláwo ẹ̀yin kan náà ni pásọ ìjọ mélòó mo fẹ́ ṣe gbélé ìdá àwa wí táyì wí nísìn ẹ wá tún ní kí n tẹ̀lé yín lọ kí n lọ lo ọjọ́ méje mi lórí òkè lọ́nà mọ́sífàlà tá a bá ti gun stẹ́ẹ̀pù àbí mọ́sífàlà ọ̀dà so ti yẹyin Bódìjà estate nínú camp ìbẹ̀lẹ̀ yẹ kẹ́ ẹ mú mi lọ kẹ́ wá rí ibi ba ayé mi jẹ́ kí n tiẹ̀ mọ́ ráyè kí n mọ́ rojú ráyè nǹkan kan nú gbèsè ayé mi mọ́ mo nífẹ̀ẹ́ yín ni o bí bẹ́ẹ̀ kọ́ n bá ní kí wọ́n kọ́kọ́ dáná sun gbogbo inú lẹ́yìn kí n ba lẹ́yìn jẹ́. ọ̀gbẹ́ni Gbadé ǹjẹ́ mọ̀ yìí pé mo fẹ́ràn yín ni mo ṣe ní kẹ́ ẹ má jóná sílé. ẹ jẹ́ kí n jóná sílé. tẹ́ ẹ bá jóná ku eyín kò sí nǹkan tí mo fẹ́ fi èrò yìí ṣe. ó jóná kò ṣe kí ni ṣe rí ọmọ kí oyin tẹ pé láfa wèrè yẹn òun ni wọn fi ṣègbà tí wọn fi nà nítorí mo mọ àwọn èèyàn tí mo lè lọ bá tí wọn lè run yín kegun ẹ̀yin wèrè oníjàtijàti tí báyìí pé mi ti mi ò ní làákàyè náà. èmi mo fẹ́ ṣàánú yín ó wù mí kẹ́ lówó ẹ ṣàánú ara yín. ó wù mí kẹ́ lọ́lá ẹ ṣàánú ara yín. ṣùgbọ́n báyìí a gba owó náà kúrò ní ọwọ́ yín a gbé e fún aládùúgbò tí ó sàn jù mí lọ olòṣì olórí pàtàlà ẹlẹ́nu wíwọ́ ẹlẹ́sẹ̀ gbígbẹ́ máa bá lọ bẹ́ẹ̀ káàkiri olójú wo òkò èmi ni mẹ́ta lọ́kan onímú fẹ̀ǹfẹ̀ olúwa gbógun tiẹ̀ jésù olúwa wa. gbogbo ìgbìyànjú ẹ̀dá ńláyé láti dènìyàn láti lówó ó ó sùúrù sùúrù ló gbà ó orí ẹni ló mọ̀gbà tó yẹ ni ẹ má fi kánjú wá gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó. wọn ò tí ì di láàárọ̀ yìí. kò tí ì dé ẹ̀yìn náà dáa ẹ àwọn táyà tí mo kó fún yín pé kẹ́ bá mi kó sẹ́sẹ̀ mọ́tò nǹkan. wọn ò kó táyà fún mi. wọn ò kó táyà fún mi àbí ò mọbi tán kó táyà sí. inú wọn ò kó táyà fún mi. ó ṣàn pé wọn ò kó táyà fún wọn ọ̀gá Get, get, get, get out! Bring it on, get out! ẹ wo ẹ wo twenty nine ẹ wo twenty nine twenty nine ẹ dákun twenty nine ẹ twenty nine ẹ dákun ẹ dákun ẹ ẹ ọlọ́pàá ọlọ́pàá ẹ ọfisa ọfisa ẹ dákun ẹ lọhùn ojú òní tí ṣé mo rí twenty naira lọ ah, ẹ ẹ múrí kan ẹ ṣe ẹ jèrè ẹ ṣe. orí ẹ ti dàrú o ah. o like forty naira. ọ̀bùsà ọ̀bùsà ọ̀bùsà ẹ̀mẹ̀tì ó ti máa wọlé bọ̀ ọmọ mi lẹ́fẹ́lẹ́fẹ́ stevens ayéwòrán bóbó <laughs> ìdígan lébè success ọmọ wòrán green ni ìyàwó wa ń bẹ ṣá máa wọ́ bẹ́ẹ̀ lọ ẹ máa wọ́ bẹ́ẹ̀ lọ àwélé òkè wòrán jùdí ọmọ <laughs> lórí ooo ẹ̀yìn ló wá ọmọ burúkú wòrán sùúrẹ̀ kóbà wóde bí ń lọ sí gbàrà tí ìbàlówó láyé mi máa kú kí n la kú. ẹyin tó kọ ẹ la sùn. Sunday ẹ kò sí wàhálà. Sunday ẹ ẹyin ìbò ni kò sí wàhálà. ètò títò ètò títò ètò títò gbogbo àwọn ọmọ yẹn ọ burúkú jù tẹ́ ẹ bá ara wọn ọmọ tí mo wí àwọn ọmọ kú fáyà kú gbogbo àyà wọn tó dúró pépépépé ẹ ìmí nǹkan tí ò láyà rárá ó ṣe burúkú eré. ẹ wo fi kún fáyà kún lẹ mo sá ti rí gbogbo wọn bí a ṣe rí tẹ́lẹ̀ èyí tí mò ń sọ fún ọ ni pé bóun ni ṣé o ti pè mí tá à ń lọ gangan. mo ti ṣètò hundred hundred thousand orí kọ̀ọ̀kan. Ah, hundred thousand. hundred ni àti tó láyà àti tó láyà orí kọ̀ọ̀kan bákan náà ṣé yóò wà pé ibi tá yóò yóò lé ibi tá fẹ́ báyìí. Ah, ah, tàdéjọ mọra wa tẹ́lẹ̀ tí o kì í ṣe ni tí n bá fún ọ lọ́ndẹ́ lọ́ndẹ́ lọ́ndẹ́ thousand tán owó tá a ti ná lé ní àjẹ tó ẹ ti one million naira. fẹ́ẹ́nì fẹ́ẹ́nì ó ní sọ burúkú inú mi dùn inú mi dùn bó ni ká ti wá sí báyìí. ẹ kò sí wàhálà twenty minutes to twelve la wà báyìí o eh. ti fẹ́ lu twenty minutes to twelve. Eh, a ti bọ́ gbà tá a ti sèfù a ti bọ̀ <laughs> tó ní lọ́rùn lọ́ba dé eh. máa jẹ máa mú máa ṣe gbogbo tó bá wù ọ́. kábù lọ. kọ́ ọ jẹ yíjẹ kọ́ ọ yẹ yíyan gbogbo bí ihò tó bá yẹ kó o ní kó o yí. <laughs> irọ́ ni o gbọ́dọ̀ fún wọn ní hundred hundred thousand five thousand ni kó fún wọn. Ah, ah, ah, ṣé kan bí wàá bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kú òní ẹ wo ẹ wo ẹ wo chief ẹ wo mọ mọ mọ wo tiẹ ẹ wo sẹ́rí ẹ ti ń gbé wá látijọ́ ẹ̀ mo ti ń gbà tó ti yẹ yín sẹ́rí ètò ẹ̀nà wá yìí ẹ mọ̀ gbé wá o nígbà o sẹ́yìn ọ̀la ago lọ́wọ́ ni àbágo yóò ní bátìrì ni ẹ wo tá ago sọ ni aṣọ ládẹ kan pé ago méjìlá kù díẹ̀ níbo ni kí n mọ wáwọn èèyàn tí mo ti ń fún lówó lọ báyìí àwọn awúta láì wí ẹ ẹ ẹ ẹ ẹ mọ̀ pé kọ̀ǹdíṣọ̀ kọ̀ǹdíṣọ̀ kọ̀ǹdíṣọ̀ tó le mọ́ fún yẹn fún yẹn ẹ̀yin kọ́ lẹ ní kí èmi èmi ò kí n gba twenty million kí n máa ná o ṣe ẹ sọ fún mi ṣe máa ná tẹ́lẹ̀ ni àbí èwo ni wàhálà tẹ máa ń kóra yín sílá yìí. ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ṣíw ṣe ẹ wò ẹ wò ẹ wò ṣe ẹ lórí tata àdé ẹ jọ ẹ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ ẹ bá mi pè wọ́n mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ jọ. orí yóò dáa ni orí yẹn burú ni ẹ̀rí pílẹ̀ ti sú ni ẹ wò ó bí ọba wọ kẹ máa kẹ máa wò mí ràn kẹmi náà máa wò yín ràn o bí tẹ́mi ó ti náwó tọ̀dọ̀ mi tán rè o sẹ́ni. àní kí ló wí kábẹ́ẹ̀ já sí. àtúnṣe tó lè dá sí. Eh. kẹ́mi àwọn ènìyàn kẹ́mi àwọn kí n má fáwọn ọmọ ní ọdẹ ọdẹ ọdẹ tọ̀sán ní ìní fún wọn ní kíni níbo mo ní kí n máa wá sí ilẹ̀ ọ̀nà ní ọ̀dà. ọfisa ọfisa ẹyin da ẹ súnmọ́ mi ẹ mi ẹ dákun ẹ dákun. Mm-hmm ẹ dákun gbogbo ọ̀rọ̀ ẹ̀jọ̀ kí la gbé sọ báyìí. kí ló ṣe wọ ọkùnrin tó ń pariwo náà inú ilé ẹ̀rọ òpó wa ni wo wàá jẹ́ wàá tí ò jìnnà kódà wàá mú mi àgbọn pẹ̀lú gàrí. Eh, mi ò jiyàn mi ò jiyàn àwọn ẹjẹ mú táàgó sọ ẹjẹ mú táàgó sọ ẹ dákun. ẹ gbà mí kí ló fẹ́ fagún ṣe. Ah, ẹyin sábà ń wò ẹ bá wò ẹ dákun. aago méjìlá kù ìṣẹ́jú mẹ́wàá. Ah! Ah! kí ni aago méjìlá kù ṣẹ́jú mẹ́wàá ẹ bá ń wo dáadáa ẹ bá ń wo dáadáa bóyá aago yín sáré ni. àní ohun tá a go wí nìyẹn. a ah! a ah! a ah! mo gbé mọ kú wọn dáa. ẹ ẹ ẹ wo ọfíìsà ẹ dákun lòdì kì í ṣaago kẹ̀kẹ́ sẹ́ẹ̀sì da kerosene sí. èèyàn gbọ́dọ̀ dúró gbọ́n tọkùnrin yìí sọ nǹkan míì ti wá ń bẹ̀. mo gbé mo gbé èmi yé mi tèmi yémi tèmi yémi. ọbẹ̀ ta ọbẹ̀ mm. Yeah! se máa release ẹ kíákíá kíákíá báyìí. kò sí wàhálà a máa lọ prepare bail bond wọn sí. ẹ o bẹta o bẹta ẹ jọ ẹ wá lọ bá mi ṣe yẹn báyìí ẹ jẹ́ ká lọ kíákíá. wọ́n ní ẹ release mi wò rí ẹ tó ń pèpè àgàgàn. ẹ ẹ ẹ jẹ má wọrí àríyọ má wọrí má wọrí asẹ́tulẹ̀ asẹ́tulẹ̀. ẹ mọ̀ wá jẹ́ ọpẹ́ o ah wọ́n release wa o tún náà náà ní ṣe ní mẹ̀sí awo lótùfẹ́ ńláńlá lewé sápórú ńláńlá lewé àgbààgbà igbe ńláńlá mọ̀lú ké o mo tún débì ṣe mi o ẹ ń bá bẹ́ẹ̀ o mo tún débì ṣe mi o Hey! bọ́dá ẹni ẹ̀rọ tó náà ẹ ti disappoint mi àwọn tẹ̀mí náà disappoint ọ̀pọ̀ ń gbòòrò ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kò pé o mọ̀dára kòbókò owó ni mo fẹ́ kòbókò kọ kòbókò jẹ́ ẹgbà. mọ̀dára yé yé yé yé yé yé yé yé yé. kò sí kò sí nǹkan kan mo ń wo fíìmù kan ni ó wá fẹ́ dẹ́rù bà mí díẹ̀ ni mo fi mo fi bọ́ta. ha ọ̀gá ọ̀gá shifter. kíni. ọ̀gá kí ṣẹlẹ̀ ló gbọ́ ariwo mi ṣe ń sáré pọ̀ láti kíchìn. kò sí kò sí nǹkan kan wọn náà ń gbọ́n ta mo mo ń dánṣẹ́ kan wo ni wọ́n wá fẹ́ jalè mi lórí. wọ́n dán iṣẹ́ wo irúṣẹ́ ìrìn yẹn. mọ̀ wọ̀rí mọ̀ wọ̀rí mọ̀ wọ̀rí ọ̀gá káàm ṣe rè ẹjọ́ tọrọ káàm ṣe rè ọ̀rọ̀ ìfọ̀ tí ń láìkì rìn yẹn ayẹ lé ọwọ́ ó sì yẹn fi gbámi dán. ìlówó mẹ́ta sí mo lówó mẹ́ta ni. ẹ má máa lo ọwọ́ ọwọ́. ọlọ́yọ̀ o ò tún lówó láyé mọ́ o tún fi ọjọ́ tó bá tó bá five hundred naira mú kó o tó ní lárí kó o tó lówó. kí ni látàárọ̀ nínú ẹyin nínú ayé mi ti bá yé wọ́n ti báyé mi jẹ́ nínà ẹni ìmọ̀ ìmọ̀ ìmọ̀ dandani ẹwẹ̀ wẹ̀wẹ̀ táyì gbogbo eléyìí dáfà yóò ní kankan ẹ jọ ah, táìmù ti ń lọ ní gbogbo eléyìí tí mò ń ah, sọ yìí. fẹ́ẹ́dì fẹ́ẹ́dì táìmù wo ah, táìmù wo fẹ́ẹ́dì gbẹgbẹ táìmù jàre gbẹgbẹ táìmù lọ́nà ẹ̀ gbẹgbẹ táìmù lọ́nà ẹ̀ gbẹgbẹ táìmù lọ́nà ẹ̀ ta ló nà ẹ̀ ta ló nà ẹ̀ àbí ìmọ̀ kò yé mi. ẹ wẹ̀ ẹ wẹ̀ ẹ wẹ̀ ohun tó bá fi lè mú kí táìmù máa lọ kí sífù dẹ̀ lè sọ pé àwọn òkìyà kí táìmù lọ nǹkan kan ṣẹlẹ̀ ni ẹ̀yin lẹ́jọ́ wà lélá tàtàrọ̀ ẹjọ́ sí mo rẹ̀ tó lè ṣe explain fún mi pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gọ́gọ́. ọjọ́ sáré jáde ọjọ́ sáré jáde. sa ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sa ni mo gbọ́ yé mo sọ fọ lè ṣe sọ̀rọ̀ má bọ̀ sí city room mo sọ fọ ọ̀gá kíṣẹlẹ̀ ọ̀gá kíṣẹlẹ̀ ọ̀gá wo avatar àmì náà ṣe sukọ mi ṣé mo máa wo avatar wọn èsì fa avatar ra wo sọ power ranger àmì power ranger ọmọdé mi wo power ranger kí ni kẹ́ máa wo bẹ́ẹ̀ tẹ̀ mí kọ́ gbọ́ gbọ́ mí ni etí mi ọ̀gá ẹ fẹ́ máa try mọ́ ọ̀gá aṣọ fún wọn náà mẹ́ta àfi gbà mo ṣe gba èkejì mi yẹn gbà bó ṣe ṣẹlẹ̀ rẹ yẹn o. ìgbà tí ẹ ní sori burúkú o ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ ta ló yé kò sẹ́ni tó yé ẹjọ́ ta ló lè explain tó lè explain tó lè jẹ́ kó wà clear ara. ọ̀gá sáré wọlé bó ṣe wọlé àmọ́ nǹkan tó nà wọ́n nǹkan tó nà wọ́n yẹn náà ló wá nà èmi ló tún nà ọ́ náà. yóboro ohun tó nà wọ́n ò lè explain ó kàn jẹ́ kinní kan can you explain better in English. ẹ wá ń gbọ́ ń gbọ́ kò yè bí bá wo wọn ò rí wọn ò rí tó ó nàwọ́ ó nàwọ́ náà ó mà lè ná lèmi náà lè ta ẹ wá ẹ wá wá lọ́jọ́ lọ́jọ́ ah, lọ́jọ́ àwọn olórí burúkú díẹ̀ ní àsìkò ló ń pè sífù jẹ́ ká sọ̀rọ̀ jáde síkìsìkì irú nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí tí mò ń sọ pé gbogbo sí ohun tó ṣẹlẹ̀ nípa tí ọ̀rọ̀ ilé bọra tí mo ní pé ká dáwọ́ ẹ bọra padà tó nǹkan lè léyìí ṣé bọra kọ́ ló ti bẹ̀rẹ̀ sí ní. èmi ò mọ̀ pé èmi ṣe gbogbo orú nǹkan bá ń kọ́ kò lè jóhùn kò lè jóhùn. kí ni a fẹ́ ṣe ìbáyìí. kò yé mi náà mọ kò yé mi ọwọ́ rẹ ló wà rẹ ló wà ìwà bọ́ ta wọn wò. ìwọ ni ọmọ pé mo ṣe wà yóò da ọmọ tó wọn sáré wọnú ilé lọ kó bá mi má sọ wájú ń ara. ẹ wo ó ti dé bóyá máa dé o ẹ má bẹ̀rù o mo ti dé bí o ẹ má bẹ̀rù kò sí bẹ̀rù kankan fẹ́ ní kankan mọ́ o ẹyẹ lè bolílé jẹ́ kó bolílé mú kó dọ́jọ́ kúkó lóun fẹ́ yẹ̀rí o ṣẹ́ gbọ́ ẹ má ìrànjú mọ́ wa òyìn la fẹ́ bá sọ̀rọ̀ yakú ẹjọ ẹ yakú ẹyin kò sí kí ló wà ibi tọrọ dé yà ni ká ẹ wọlé lọ o bá jẹ sítú rúmù o bá dẹ jẹ bẹẹdi rúmù tẹ́tí mọ̀ tẹ́tí wọ̀ọ̀rì náà ni ẹ lọ bá àkáṣọ wa kàn wọ̀. ta ni èmi ah eri mi kọ èmi ò lè lọ à ń torí kí yóò ṣe wá jẹ mi oníjà fún ọ aláyọ̀ ọ̀dá ni. sọ ẹkọ ma kọsẹ sọ sọ sọ sọ ẹkọ ṣẹkọ ma lọ o ẹkọ ṣẹkọ ma lọ. kí ló ń tẹ̀lé o ń sí èrè ni. o o rẹ kọsẹ. ẹ tẹ ẹ filẹ musa filẹ orí ti wọkọ kò sí wàhálà wọ́n wọ́n wọ́n filẹ jẹ́ kọsẹ́ jọkọ pọtẹbù ìwọ olùsòrí kan bí wọ́n ṣe gbọ́n wá sáré wọ̀ nù lẹ́jọ́ torí ọlọ́run aṣọ tó bá wọ̀ gbẹ̀yìn ní bẹ́ẹ̀dúmù wọn lọ bá mi mú àjọ. kékeré sí tèmi tẹ yàtọ̀ ní jàre kàní kò sí pé bí ọ̀rọ̀ ṣe rí ṣé rí ní ìgbà tí mo tẹ fa ifá tí mo tẹ tọ́sọ pé ilé tí ma ti sáré jáde o mi gbọ́dọ̀ mi gbọ́dọ̀ padà wọ̀ nílé mọ́ hmm. tábàyẹ̀ wọ̀ yẹn máa lọ káṣọ wa. pọtẹbù pọtẹbù ìwọ tẹfa ìwọ tẹfa dọ̀tọ̀ ọlọ́kìnrin yéé jẹ tó fi tẹfa éèjì wo ló wà nígbà tó tẹfa. ìfẹ́ ìfẹ́ ìrọ̀ ilé ò tẹ́ mọ́ mo ṣàkọsẹ̀ ni pé nígbà tó tẹfa yẹn fún mi ògbèrú kúta ni ó gbèrè kúsá ló ṣe fún wọn ó gbèrè yà jẹ iná máa padà ṣe fún ẹ bí wọ́n jẹ́ kó gun ìṣẹ́tọ́. bẹ́ẹ̀ni ẹ wo human being ó gbèrè kúsá ṣùgbọ́n ó gbé òróró sá ọ oh, human being. Oh. ẹ wo bí ẹja fi human being lẹ ìwà wọn lẹ ti rí yẹn ṣé ẹ ti gbọ́ ẹ wá jọ torí Ọlọ́run pẹ̀lú gbogbo gbọsọ Ọlọ́run fún yín jẹ àgbàgbà alàgbà lẹ́yìn ẹ wá bá wà wọnú ilé yẹn lọ ẹ jọ torí Ọlọ́run yẹn lọ bá wa wáṣọ wa. sá ẹ aṣọ. aṣọ kí ni sá. aṣọ tí chief máa wọ. tí chief máa wọ bó bá ṣòkòtò àbí. o bá jẹ súùtù lẹ́rí ẹ lọ́kọ̀ wá ṣe tọkùnrin àbí tóbìnrin. àbí skirt and blouse náà lẹ rí inú ilé ẹ kó wa. inú ilé ìṣá. ó bá ah. tó tẹ́ bá rí yẹ̀rì ńbẹ kó wa èmi náà mọ táwọn kaṣọ sí. ẹ̀yin ò mọ táwọn kaṣọ sí. ibi lè mi wá mi ò wọlé. ẹ̀yin ò mọ táwọn kaṣọ sí. tẹ́ tẹ̀lé wọnú rúùmù ní tẹ́lí kí fún yín ní tm ṣẹ́ẹ̀tì. ṣé yàrá lẹ́ kaṣọ sí ni mi ò mọ bí sí mi ò fẹ́ ṣe ṣe kọ́kọ́rọ́. ayé o ẹyẹ sẹ́yìn tẹ́ bá rò pé mo lè kú tí mo lè kú mọ́ tí mo fi lè kú mọ́ ẹ pàdé mi kóòtù jọ ọmọ ìdílé sẹ́yìn tí yé. alhamdulilayi ní ìsìn tí a ti bá yín tọrọ dáríjì abẹ́ ọlọ́run kí ọlọ́run kó dáríjì yín pátápátá ó ti wá hàn sẹ́yìn náà gbangba báyìí pé tí wọ́n bá lọ fẹ̀nù ẹ̀ burú wá ọ̀la ìgbẹ̀yìn ẹ̀ kì í sun ọ. wàláì. bí ìbẹ̀rẹ̀ bá tiẹ̀ wá dùn ìgbẹ̀yìn ẹ̀ kì í dà torí bẹ́ẹ̀ ẹ lọ mọ̀ wọn ara yín ẹ má ṣe kánjú ju nǹkan tí ọlọ́run bá tó fẹ́ ṣe fún yín lọ bẹ́ẹ̀ dá ò bá ti kánjú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá débi tó bá lọ gbogbo ẹni tó bá lọ kánjú láti wá owó ní ìwàkuwà ìgbé ẹ̀yìn náà kì í dáa ẹ gbọ́ bí ọlọ́run wà pẹ̀lú yín ẹ tẹ́wọ́. bisimilayi minna shaitan rajim bisimilayi rahman rahim alahu alayhi alahu ẹkọ yín minna jẹ sọsọ náà jọ àwọn ọmọ ọmọ ọtí. bí tèmi níyàwó orí má mà jẹ́ kí pọ́njú dé bá mi débi tí màá sáré kọjá rẹ̀ o kí má mà sáré ọlá akọlòṣì láyé mo wá o. gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó ó ó ó ó gba sùúrù sùúrù ló gbà o orí ẹni ló mọ̀gbà tó yẹ ẹ má fi kánjú wá gbogbo ìgbìyànjú ẹ̀dá láyé láti dènìyàn láti lówó gbogbo ó ó gba sùúrù sùúrù ló ń gbà ó orí ẹni ó hàn gbà tó yẹ ni ẹ má fi kánjú wa. ayé dorí kodò ayé ti bàjẹ́ tán ṣùgbọ́n kí ló báyé jẹ́ ọmọ